tó bá jẹ́ èmi àpèkẹ́ ọlálẹ́pà àtẹ́wọ́ yẹn fún ó ti tó ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tí ò tí ì ṣe èmi àti ìwọ tó bá jẹ́ ọba tí ò tí ì jẹ́ kí apá yẹn wà lójú kan tó ò lè gbé ká tó bá jẹ́ ọlọ́run tí ò jẹ́ kí ẹsẹ̀ yẹn dìpọ̀ kó bẹ́ẹ̀ fokùn só láì lè rìn káàkiri mo fẹ́ kó pa àtẹ́wọ́ yẹn fún ọlọ́run bàbá mi ọlágúnjú lẹ́ẹ̀kan sí i. Hallelujah. Hallelujah. Hallelujah. Mo dúpẹ́ fún àǹfààní tá a fún mi. God bless you daddy. God bless you mommy. God bless all the ministers in the house. Mo fẹ́ kó o máa ju ọwọ́ rẹ sí Ọlọ́run. Ọba tó mọ ìṣòro ayé ẹ̀dá gbogbo. Ọlọ́run tó mọ ibi tó gbà wọlé. Ṣùgbọ́n ó nílò wa láti pariwo képe àbí kí a yìn láti lè jáde ọba tó ju ìṣòro tó gbé débí lọ yẹn máa bá mi juwọ́ rẹ sí pé ní oríṣiríṣi orúkọ tó dùn tó o mọ̀ kì í dáadáa bí ẹni pò mọ bàbá tó o ní kì í dáadáa jẹ́ kó mọ̀ wípé o mọ àwọn orúkọ àdídùn tó lè mú dìde lórí ìtẹ́ pé ní oríṣiríṣi orúkọ ńláńlá ọba àwọn ọba olórí ayé gbogbo ni òṣìwájú ogun ńlá lọ òkẹ́yìn ogun ńlá bọ̀ yàgbó yájú ọkùnrin ogun abetilujára bíi ajere bá a ṣe ń pè níbi lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń pè níbòmíràn á sì máa jẹ́ lọ́kàn ṣoṣo bẹ̀rẹ̀ sí ni máa ju ọwọ́ yẹn sí bàbá yẹn dáadáa máa bá mi ju ọwọ́ yẹn sí pọ́rọ́kọ́tọ́ bí ọká ọba mi tó ṣojú ọ̀run yẹ̀rírí yẹ̀rírí yẹ̀rírí yẹ̀rírí bóun á ṣe bí òjò bóun á ṣe bí ìràwọ̀ bóun á ṣe bí ọyẹ́ òun ni ọ̀dádá àwọn òkè òun ni ọ̀dádá àwọn ilẹ̀ òun ni ọ̀dádá àwọn áńgẹ́lì tí ń bọ́ ní ojoojúmọ́ àwọn àgbààgbà mẹ́rìnlélógún wọn kò ní ohun mìíràn tí wọ́n ṣe ju kí wọ́n ṣí adé wọn sílẹ̀ fún ẹni tó ní ipá ńlá o ipá tó borí ipá agbára tó borí agbára èmi ti ń gbẹ́nu odidi ènìyàn bá mi ju ọwọ́ yẹn sí bàbá yẹn dáadáa bá mi ju ọwọ́ yẹn sí èmi sọ àwọn orúkọ tí mo mọ̀ tó lè gbé e dìde láti wá bùkún mi pé ní oríṣiríṣi orúkọ tó o bá mọ̀ bójú orúkọ kan ló mọ̀ ọ́ sí máa tẹnumọ́ dáadáa máa tẹnumọ́ dáadáa máa tẹnumọ́ dáadáa sọ wípé olúwa ó ṣe bàbá aláàánú mi ó ṣe ọba tí ọ̀rọ̀ mi kì í sú ó ṣe ju ọwọ́ yẹn sókè sí i sọ wípé bàbá mo wá ìyàn lógo. ó jẹ́ káyédè mi mọ́lẹ̀ o. ọlọ́run lágúnjú mo wá ìyàn lógo. ó jẹ́ káyédè mi mọ́lẹ̀ o ọlọ́run tí ó jẹ́ káyé sùn ẹ́ mọ́lẹ̀ kó máa fẹ̀gbà fún ẹ ló ń jẹjẹ. ọ̀pọ̀ nù wa tá a bá jí lòwúrọ̀ àkín lè sọ wípé ó ṣe é a tún ṣọ́ wa lọ a tún ṣọ́ wa bọ̀ nínú ìfẹ́ tó ga. ọ̀pọ̀ lajọ ó ń díjú sùn lálẹ́ tí wọn ò kí ń jí sílẹ̀ alààyè lòwúrọ̀ ó jẹ́ káyé fẹ́ gbá fún wa ló ń jẹjẹ ó jẹ́ káyé ṣe wá mọ̀kùmọ̀kù bá ò ṣe fẹ́ bàbá mo wá ìyàn lógo. ó jẹ́ káyé dè mí mọ́lẹ̀ nínú gbogbo ohun tó ń lọ nílé ayé lọ́wọ́lọ́wọ́ mi ò rò pé ó yẹ kí a mú ẹnikẹ́ni nípa láti lè gbóhùn sókè láti yìn jésù mo wá ìyàn lógo ó jẹ́ káyé tèmi mọ́lẹ̀ o. balógun nínú àwọn ọ̀run balógun nínú àwọn ọ̀run ni balógun nínú àwọn ọ̀run balógun nínú àwọn ọ̀run ni ṣebí wọn larúgbó ọjọ́ àdàgbà má tẹ̀pá àdàgbà má lo gíláàsì ìdìní kí awúwo má ṣe é gbé bàbá mi tó ń wọ kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ òòrùn funfun gbò tí ó ń labà wọn. góòdù iyebíye mẹ́sáyà ọba àdìtú ọlọ́run tó fojú ọ̀run ṣaṣọ́bora kìkìdá ọlá gbòrògodò yìí ọba tó lóyún ara rẹ̀ tó gbẹ̀bí ara rẹ̀ ọba tó dá wa sí i tó kà wáyé kì í ṣe mímọ́ ṣe ṣùgbọ́n àánú àtòrí ọ̀fẹ́ ẹni kọjú sẹ́yàn méjì lẹ́gbẹ̀rẹ́ kó sọ fún wípé ògbógo fọ́ọ̀lẹ̀ mi èèyàn tí ò léèyàn bíi tèmi ni kó kọrin yẹn dáadáa o ògbógo fọ́ọ̀lẹ̀ mi èmi aláìlẹ́nìyàn rárá. rí gbà ọ̀pọ̀ àwọn olówó ni wọ́n fowó ra ẹ̀mí lọ́wọ́lọ́wọ́ ògbógo fọ́ọ̀lẹ̀ tèmi ògbógo fọ́ọ̀lẹ̀ mi o ó níbi tó dojúkọ ẹ tó ti dára sí ẹ máa rò àwọn àròjinlẹ̀ yẹn èmi aláìlẹ́nìyàn rárá ó dẹ̀ padà wá gbógo fọ́ọ̀lẹ̀ mi kí n tó máa lọ tún sọ lẹ́ẹ̀kan sí sọ wípé ògbógo fọ́ọ̀lẹ̀ mi àpèké ọlá mo mọ̀re o ògbógo fọ́ọ̀lẹ̀ tèmi ah! èmi aláìlẹ́nìyàn rárá rárá ọlọ́run ọlágúnjú òde padà wá gbogbo fọ́ọ̀lẹ̀ mi ó máa mú jó yẹn lẹ́sẹẹsẹ ni o ẹ mọ bá ṣe máa ń ṣe é wọ́n sọ wípé gbangba gbangba. mo mọ̀ wípé àwọn kan sì máa ya bara mòrè jẹ́ńbẹ̀ yẹn. àwọn kan tí ọlọ́run ò tí ì jẹ́ kó wà nílé ìwòsàn kí wọ́n máa fi oxygen mi lọ́wọ́. àwọn kan sanwó bẹ́ẹ̀dì lójoojúmọ́. Hey tó o bá dé oríṣiríṣi ilé ìwòsàn kò sẹ́ni tó máa sọ fún ẹ kó o má yíra kò sẹ́ni tó máa sọ fún ẹ kó o tó yin ọlọ́run. jọ̀ràn jọ̀ràn jọ̀ràn jọ̀ràn jọ̀ràn jọ̀ràn jọ̀ràn jọ̀ràn. kábìtì kábìtì tó dá ayé fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tó dá ọ̀run ìwọ lọ́ba lórí ohun gbogbo. ò sí o gbangba gbangba o. gbangba gbangba gbangba gbangba jọ̀rọ̀jọ̀rọ̀ ó tóbi yòókù lákàwé rárá kàbìtì kàbìtì tó dáa yé fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tó. kàfìtì kàfìtì ee. fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tó dá ọ̀run ẹ̀yin lọ́ba lórí ohun gbogbo kábíyá ò sí o. ọlọ́run fẹ̀mí ọlọ́run gbòrògbòdò ọlọ́run rìbìtì ọlọ́run gànjọ́gànjọ́ ẹ ọlọ́run gbàǹgbà ọlọ́run fẹ̀ǹfẹ̀ ọlọ́run gbòrògbòdò ọlọ́run rìbìtì ọlọ́run jọ̀njọ́ ọba ní ọlọ́run gbàǹgbà ọlọ́run fẹ̀ǹfẹ̀ ọlọ́run gbòrògbòdò ọlọ́run ẹ ọlọ́run gànjọ́ ibi tó wà yẹn ó dàbí ni wípé wọ́n ti ní káwọn kan máa gbẹ̀sẹ̀ kúrò ńbẹ̀ o máa gbé bọ́dì yẹn o máa mú bẹ́ẹ̀ wàá jẹ́ kí ọ̀tá ẹ mọ̀ wípé kò lè sun ẹ mọ́lẹ̀ sọ wípé Jésù já àwọn kan ò tí ì já o ìṣẹ́jú díẹ̀ ló kù tá a ní gbọ́ránù níwájú Ọlọ́run bá mi Ọlágúnjú sọ pé Jésù já Jésù já Jésù já Jésù já jésù já ẹ eh, ṣẹ̀kẹ́ṣẹ̀kẹ́ mi oku o. sọ mi dalaye, ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye ló fi rán mi padà ó ti já ṣẹ̀kẹ́ṣẹ̀kẹ́ mi. mi òkú ó sọ mí dàláyé ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye ló fi ra mi padà ọlọ́run ọlágúnjú jésù já ṣẹ́gẹ́ṣẹ́gẹ́ mi òkú ó sọ mí dàláyé. tọ́jú mi olùkẹ́ mi onídúró mi yẹ ṣeun o onídúró mi yẹ ṣeun o eh, bó jẹ́ níyàn ló ń dúró ni wọ́n ti máa sọ̀rọ̀ bó jẹ́ níyàn ló ń dúró ni wọ́n ti sá lọ bó jẹ́ níyàn ló ń dúró ni wọ́n ti máa sin rẹ̀kùn onídúró mi ẹ ṣeun o ẹ ṣé bàbá ẹ ṣeun ọjọ́ gbogbo ìgbà gbogbo àsìkò gbogbo bó jẹ́ níyàn ló ń dúró ni wọ́n ti máa sọ̀rọ̀ bó jẹ́ níyàn ló ń dúró ni wọ́n ti sá lọ bó jẹ́ níyàn ló ń dúró ni wọ́n ti máa sìnrìn kún onídúró mi yẹn. lọ́lẹ̀ mi èmi aláìlẹ̀ nìyàn rárá ó dẹ̀ padà wá gbogbo fọ́ọ̀lẹ̀ mi pariwo dáadáa ó tiẹ̀ lè jó. ó dẹ̀ padà wá gbogbo ó yá níbikíbi tó bá wà jẹ́ lọ́wọ́ lókè. kílẹ̀ fọ́ ọlọ́run pé ò kílẹ̀ fọ́ ọlọ́run pé asọ̀rọ̀ máa yẹ olórúkọ ńlá jésù lórúkọ rẹ o ó tí ẹ lè jó. kílẹ̀ fọ́ ọlọ́run pé ò kílẹ̀ fọ́ ọlọ́run pé asọ̀rọ̀ máa yẹ olórúkọ ńlá jésù lórúkọ rẹ o. ìṣẹ́gun ọba sọ̀rẹ́ kiri ọba kiri sọ̀rẹ́ olótú iná onídàrá mímọ́ mímọ́ mímọ́ mímọ́ mímọ́ mímọ́ mímọ́ mímọ́ ọ̀pá ògo ojú ògo àgbàlá rẹ̀ mímọ́ ọba àwọn ọba kọrin kẹsẹ̀ yàgbọ́ yàjọ́ ọkọ. mo ṣe fún bàbá mi gbogbo wọn dẹ̀ ni mo fẹ́ ká kọ́ lálẹ́ yìí are we ready ọlọ́run ọlágúnjú yìí ó ṣe gudugudu méje ọlọ́run ọlágúnjú yìí ó ṣe gudugudu méje méje yàyà mẹ́fà yàyà mẹ́fà yàyà mẹ́ yàyà mẹ́fà mẹ́fà ṣe gudugudu méje jẹ́ akọ́lẹ̀ kò sí ká tó máa lọ ṣó ti rẹ́dì ṣó ti rẹ́dì ọlọ́run lágúnjú yìí ó ṣe gudugudu méje ọlọ́run lágúnjú yìí ó ṣe gudugudu méje méje yàyà mẹ́fà yàyà mẹ́fà yàyà mẹ́ yàyà mẹ́fà mẹ́fà ṣe gudugudu méje méje. ẹ má bá wọn jà àwọn tó lọ́rùn rán o ẹ má gbógun tì wọ́n torí ọlọ́run ló rán wọn ọlọ́run tó rán bàbá mi ọlágúnjú níṣẹ́ tó ta wọ́n pọ́n láti ọlọ́ṣẹ́ tó dẹ̀ gbé wọn wá sílùú àpòmù ó yá ẹ má bá wọn jà àwọn tó lọ́run rán o ẹ má gbógun tì wọ́n torí ọlọ́run ló rán wọn èmi náà máa wo studio láìpẹ́ God bless you ní báyìí. right now. à ń lọ síbi tó lágbára. we are going to. nígbà tí màá pe àwọn bàbá mi nínú olúwa. I call my father in the Lord. tí wọ́n bá wa fa wọn ọlọ́run wálẹ̀. that want to bring the hand of God. fóun tá a fẹ́ gbà láyà ṣálẹ̀ yìí. give the Lord praise. whatever the challenge you are here with. ohun tó máa là kọjá. forget about that challenge now. bẹ́ẹ̀ nígbà yẹn báyìí. give him praise. yẹ olúwa. in the name of Jesus. ní orúkọ Jésù. amen. amen. We give God the glory. A fi ògo fún orúkọ Olúwa. For what God is doing on this mountain. Fún ohun tí Ọlọ́run ṣe ní orí òkè yìí. And I appreciate the God of our father. Mo sì mọ rírì Ọlọ́run bàbá wa. Prophet Moses Olagunju. Bàbá wòlíì Olagunju. He's a great God. Ó jẹ́ Ọlọ́run tí ó tóbi. I will share just one testimony with you tonight. Ẹ máa fi ẹ̀rí kan wọ̀ wá ní àṣálá yìí. And I will share one another time. Àná ọ̀dẹ̀ máa tún wá sọ ìfún mi ìfún wa nígbà míì. One of the things I admire most. Ohun tí mo tí mo fẹ́ràn jù. is the humbleness of this great father. pé ó ní ìrẹ̀lẹ̀ bàbá wa yìí. this is a mighty grace. ó wá jí orí ọ̀fẹ́ tó tóbi. that so cast among men. tí kò wọ́pọ̀ láàrin ènìyàn. upon what God has done for him. pẹ̀lú ohun gbogbo tí ọlọ́run ti ṣe fún wọn. no this is grace. eléyìí tóbi púpọ̀. Ah, gẹ́gẹ́ bí ọmọ ìmí náà gbàdúrà. and as a son I pray. wọn ò ní jábọ́ o. they will never fall. Ibi tọ́lọ́ mú wọn lọ, a wọn débẹ̀ o. Where God is taking him to, he will take him there. Àwa tí a wà ń bí náà lábẹ́ orí ọ̀fẹ́ yìí. We that we are here under the grace. A máa rí tiwa ṣe o. Ah, we are going to receive ours. And I greet all the fathers on the pulpit. Mo wá kí gbogbo àwọn bàbá wa lórí pẹpẹ. Àti màmá wa. And all the mothers. Thanks for your support. Ẹ ṣé púpọ̀ fún àtìlẹyìn Within short of time we have. Láàárín àkókò kúkúrú ta níyìí. We want to pray. A fẹ́ gba àdúrà. But let me within ten minutes let me show you something. Láàárín ìṣẹ́jú mẹ́wàá jẹ́ kí n fi nǹkan kan wọ̀ wá. The team says I will be a father. Àkọlé ìsọ wípé èmi ò jẹ́ bàbá unto you. Fún yín. It's a very unique word. Ó jẹ́ ọ̀rọ̀ tó tó tó péye. It's a very fundamental statement. Ó jẹ́ ọ̀rọ̀ tó ní ìkìmí. That can never be approved. Tí ẹnikẹ́ni kò sì lè fàtú. And it's a thing that everybody must know. Ó jẹ́ ohun tí gbogbo wa gbúdọ̀ mọ̀. That the role of a father in a child life is very very important. Pé ìṣe bàbá nínú ọmọ ó jẹ́ ohun tó ṣe pàtàkì. We cannot do without it àdẹ̀wá lè fi ọkọ jẹ́ ohun tí kò tí a gbúdọ̀ fi sójú ìṣe. some years back. ní ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. I was in a terrible challenge. mo wà nínú ìdojúkọ tó lágbára. The statement that came out of my mouth was this. ohun tó jáde lẹ́nu bàbá mi ni èyí. I'm suffering because I have no father. mo mo ń jìyà nítorí pé mi ò ní bàbá. And I decided to commit suicide. mo wá pinnu láti lọ gba ẹ̀mí ara mi. But that day, I don't know how I got saved anyway. Ní ọjọ́ yẹn mi ò mọ bí mo bí mo ṣe yọ nínú ẹ̀. Because the part of a father is absent of my life. Nítorí pé ojúṣe bàbá ó yọ kúrò nínú ọ̀rọ̀ yẹn. But let me tell you something. Ẹ jẹ́ kí n wá sọ nǹkan fún yín. That we all under a powerful grace. Pé a wà ní ọgbẹ́ orí ọ̀fẹ́ tó lágbára. That is greater than the grace of a biological father. Èyí tó tóbi ju orí ọ̀fẹ́ tí du tó bí wa lọ́mọ lọ. there is a man in the bible. ọkùnrin kan bẹ nínú bíbélì. elisha ni orúkọ ẹ. his name was elisha. ó jẹ orí ọ̀fẹ́ bàbá tí ò bí. and he enjoyed the grace of the of the father that is not his own biological father. Orí ọ̀fẹ́ yẹn mo fẹ́ ká gbádùn bí lálẹ́ yìí. And it is that grace I want us to enjoy tonight. Ká sì máa gbádùn lọ títí láéláé. I will continue to enjoy it in eternity. Gbogbo ẹni tó wà ń bí. Everybody here tí ò tí gbádùn ru orí ọ̀fẹ́ yìí. that you have not enjoyed this type of grace. láti alẹ́ yìí láti òru yìí. as for this very night. wà á bẹ̀ sí gbádùn orí ọ̀fẹ́ yìí. you begin to enjoy the grace. he say my father my father. bàbá mi bàbá mi. My father, my father. Bàbá mi, bàbá mi. Something, somebody was in a position that the father's presence requested. Ó wà nínú àwọn ìdojúkọ tó jẹ́ pé ó nílò kí bàbá rẹ̀ ó wà níbẹ̀. This man has been working with this father for so long. Ọkùnrin yìí ti ń ṣiṣẹ́ pẹ̀lú bàbá rẹ̀ láti ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. The day the father need to depart ọjọ́ tó wá jẹ́ pé bàbá yìí láti yà kúrò kó máa bá tirẹ̀ lọ. was just told i'm coming. kó ó wá sọ fún pé mò ń bọ̀. now this one show to us that we need to know. èyí fi hàn apá ní láti mọ̀. the character of our father. ìwà bàbá wa. so that we can get something from him. ká lè rí nǹkan kan gbà ní ọwọ́ ẹ̀. but the last day. ní ọjọ́ ní ọjọ́ tí ó gbẹ̀yìn. Elijah told him. Elijah wá sọ fún wípé. ask what you want. Béèrè ohun tí èmi ò fi fún ọ. Because today. Torí pé lónìí. I'll be taken away from you. Á gbà ní ọwọ́ rẹ. Today. Lónìí. I'll be taken away from you. Á gbà ní ọwọ́ rẹ. And the man replied. Ọkùnrin ìwà dá lóhùn. That is the son Elisha of son of Elisha of Elijah. Ìwájú ọmọ Elijah. That is Elisha. That èyí tí ṣe Elisha. Say my father bàbá mi. I need double portion of your anointing. mo nílò ìlọ́po méjì ìṣẹ́po méjì agbára rẹ. That statement looks somehow. ìbéèrè yìí ó dàbí ẹni pé ó rí bákan. It's like your presence of your father you are telling father I want to have everything you have in life in double. wọ́n wá sọ lójú bàbá tó bí ọlọ́mọ pé òun tó ní ó fẹ́ ní ní ìlọ́po méjì. Elijah told him categorically. Elijah wá sọ fún lójúkọlójú. You are asking most difficult things. Ó ń bèrè ohun tó ṣòro ṣe. But he said. Ó ń pé. If you see me when I'm taking up. Ìyẹn tó bá jẹ́ pé o rí mi nígbà tá a bá ń gbé gbà mí lọ sókè. Then you got reward you asked for. Ó wàá gba ohun tí ohun tó ń béèrè yìí. Meanings. Ìtọ́túmọ̀ sí pé. Elijah must be focused. Elijah ní Elijah ní láti ní àfojúsùn tó dára. Elijah must be prepared. Elijah ní láti Elijah ní láti gbáradì sílẹ̀. Elijah must be ready. Ó gbúdọ̀ múra sílẹ̀. Must ready to fight to get it. Múra sílẹ̀ láti jà láti gba ohun tó fẹ́. That that statement difficult means a lot. Àrò tí ó sọ yẹn ó dé ohun tó nira nira púpọ̀. Láti alẹ́ yìí lọ. As from tonight ohun tó jẹ́ kó ní ọ lára láti ṣe àṣeyọrí. what is so difficult for you to be successful. ọlọ́run máa fà á tu gbogbo tí gbogbo. God is going to uproot it tonight. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. nígbà tí iná náà dé. when the fire came. ó pariwo. he cried. ó ní bàbá mi. he said my father. Bàbá mi. My father. What make Elijah to claim Elijah as a father? Kí ló mú kí Elisha kó pe bàbá kó pe Elijah ní bàbá òun? That is a collection of a child covenant. Ó wá jẹ́ májẹ̀mú láàrin ọmọ sí bàbá. Because we believe that biologically we can only claim a man as a father. A wò pé ẹni tó bá bí ni òun lálẹ́ pè ní bàbá ẹni. But at this point. Ní ní ní ọjọ́ àná yìí. It's no more so. Kò rí bẹ́ẹ̀ rárá. If you are under a grace. Tó o bá wà ní abẹ́ orí ọ̀fẹ́. A mighty grace like this. Ẹ orí ọ̀fẹ́ tó tóbi bí irú eléyìí. I was thinking in the known. Mo wá ronú lọ́sàn-án. That this has become a mega place. eléyìí ti wá di ibi tó tóbi tó di ńlá. this is mega grace. eléyìí jẹ́ orí ọ̀fẹ́ tó tóbi. that have a big shirt tó wá ní eh, ìbòrí tó pọ̀ If you don't know how to connect. Tó bá mọ bá a ti bá a ti bá a ti sopọ̀. You may not get what you want. O ní gbé o ní rí ohun tó fẹ́. That is a different to be here. Ìyàtọ̀ wà nínú kó o wà níbí. That is a different to be here. Àyàtọ̀ wà nínú kó o wà níbí gangan. That is a different for you to be ready. Ìyàtọ̀ wà nínú pé kó o gbáradì. In your spirit. Nínú ẹ̀mí. In your soul. Nínú ọkàn rẹ. In your mind. Nínú nínú nínú ẹ̀mí rẹ. In your preparation. Nínú ìgbáradì rẹ. That I will not go pé mi ò ní lọ. until I cash this. àti bí mo bá gba tèmi. that based on your determination. ìyẹn wá dúró lérí ìpinnu ọkàn rẹ. purpose of you come came to this mountain. ìdí tó fi wá sí orí òkè yìí. Lord the first time I stand here. ọjọ́ kìíní ti máa kọ́kọ́ débí. Baba called me. àwọn bàbá pè mí. that I should come. pé kí wọ́n wá. that's my first time. ìgbà ó jẹ́ ìgbà àkọ́kọ́ fún mi. I think it's about two weeks ago. ó jẹ́ bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn. behold. Wò. There are many things going round my my mind. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mò ń rò nínú ọkàn mi. I have so many things to complete to do. Mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo ní láti ṣe. But let's, let me test God of this morning. Mo wá wípé jẹ́ kí n tiẹ̀ kí n tiẹ̀ kí n tiẹ̀ kí n wo bí ojú Ọlọ́run orí òkè ṣe tó lágbára tó. So that our church, Afar off about almost twenty kilometer away from here twenty thousand kilometer away from here. and it's not uh, ilé ìsìn wọn wá jẹ́ bí twenty kilometers to this place. that twenty thousand. twenty thousand. that is a far away from India. ó ibi tó jìnnà síbí. So government reveals to sign the paper of our church. Àso ah, àwọn ìjọba wọn kọ̀ láti fi ọwọ́ sí ìwé ìwé church wọn. And the church has grown up to extent that we cannot leave it. Ọjọ́ ilé ìsìn yìí ti wá tóbi débi wípé wọn ò lè fi í Baba never knew. Baba, uh, Baba, Baba so when they invited me in under this altar where we are. Nígbà tí wọ́n wá sọ pé kí n máa bọ̀ ní abẹ́ orí pẹpẹ tá a wà yìí. They took me in. Ogun wa mú wọn wọlé. Why I kneel down? Why he was praying for me? Bí wọ́n bí wọ́n ti kúnlẹ̀ tí bàbá ń gbàdúrà fún wọn. I said Lord. I said Lord. Mo ní Olúwa. Sign India paper for our church. jẹ́ kí wọ́n fọwọ́ sí ìwé yìí fún ìjọ wa. That is my first request on this. Ó wá jẹ́ nǹkan àkọ́kọ́ tí mo béèrè. The, on, in the know. bó ti di ọ̀sán. I was here standing. wọ́n mo wà níbí mo dúró. So I took my phone from my pastor. mo wá mú ẹ̀bẹ̀ ẹ̀rọ ìgbàgbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lọ́wọ́. I checked it there was a lot of calls while we were praying in the church. mo wá wo ọ̀pọ̀lọpọ̀ ah, ìpè ló ti wọlé.

they don't know more they don't know. you can register source ni nítorí wọ́n ní wọ́n fẹ́ church wọ́n fẹ́ ministry. they don't want church they don't want ministry. anything church they don't want it at all. and anything church they don't want it. anybody that knows about India they will understand what I'm and talking people, about. àmọ́ ẹni tó bá mọ̀ nípa àwọn India ọmọ tá à ń sọ. mo wá ní kan register ní divine call power bible ọ̀rọ̀gànjímọ́ society. and I now told them to register it in that name. pé orúkọ church yẹn oníṣòwò yẹn kan gbàgbé ẹ̀. that the name the, the name will not show they will forget it. so while we were talking. nígbà tá a wá ń sọ̀rọ̀. I was in the office. mo wá wà nínú ọ́fíìsì mi. I'm telling you this to understand the meaning of Elijah and Elisha. mo sọ eléyìí fún ọkọ olè mọ ìyàtọ̀ láàrin Elijah àti Elisha. so that not your own biological aspect area that is your father. àkó mi máa wò wípé bàbá tó bí ọlọ́mọ gangan gangan ni bàbá rẹ. And I told my peer. Mo wá sọ fún ẹni tó jẹ́ ẹni tó tẹ̀lé. In our church in so so so country. Ní ilé ìsìn wa ní orílẹ̀-èdè. This church was registered. And ah, the church was not wasn't registered. And I called him back mo bá pè wọ́n padà. I want that name full. orúkọ yẹn gan ni mo fẹ́ lẹ́kùnrin. today lónìí. I got the news. mo wá gbọ́ ìròyìn. the church was signed. wọ́n ti wọ́n ti fi ọwọ́ sí church yẹn. in full name. pẹ̀lú orúkọ yẹn lẹ́kùnrẹ́rẹ́. what a mighty God of this mountain. àbẹ̀wò ah, ọlọ́run alágbára orí òkè yìí. there are many churches we are sending away. àdọ̀pọ̀lọpọ̀ ìjọ ni wọ́n ti ni wọ́n ti lé jáde. it's difficult. ó jẹ́ ohun tó nira. but he say if you can see. ó ní tó o bá lè rí. and I saw it when I came in. mo wá rí nígbà tí tí mo débí. and I claim it. mo dẹ̀ wá gbà á. and it came to pass. ó dẹ̀ wá ó dẹ̀ wá rí bẹ́ẹ̀. then nígbà náà. the grace. orí ọ̀fẹ́. is enough to call. ó jẹ́ ohun tó tó tó ń ní láti pè. father's grace orí ọ̀fẹ́ bàbá. there are a lot of people who enjoy enjoying that. ẹwọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló sì ti ń gbàgbọ́. who never has a father. if you can call it today. my father my father. every impossibility. every difficulties. shall turn back around. and become possible for me. Amen, somebody. Amen. Elisha said, Elisha, we My father, my father. Baba, mi, baba, mi. That is what he said. But when he got to a difficult point of his life, about to cross to the next level, there is a blockage. The blockage is called Jordan. And the Bible says it the month uh, the, the, the, the cloth. ó wá mú aṣọ Èlíṣà Èlíṣà tó ti gbà. That is the cloth of Elijah. Ìyẹn aṣọ Elijah. Let me tell you. Jẹ́ kí n sọ fún ọ. Oh, need the physical cloth. You don't need physical cloth anymore. You have the spiritual cloth. You have the o ní aṣọ ẹ̀mí pẹ̀lú rẹ. That is the grace of God. Ó jẹ́ He said, where is the God of my father? Oh my God. Baba said something in the know. bàbá wa sọ nǹkan kan. wọ́n ní àwọn bàbá kan wà tó bá gbọ́wọ́ léèyàn tiẹ̀ ta. and there are some fathers if they lay hands on some people they are in trouble. That is correct. Ó jẹ́ òun jẹ́ òótọ́. That is correct. Òótọ́ ni. That is correct. Òtítọ́ ni. If this Baba Ọlágúnjú lay hand on you. Bí Bàdàdì Bàbá Ọlágúnjú bá dọ́wọ́lé ọ. You are blessed o ti ṣoríire. I say you are blessed. mo lóun ti ṣoríire. I have reason for that. mo ní èrí mo ní ìdí fún èyí. I may not say it today. mo lè má sọ lónìí. So Elisha said so. Elisha wí bẹ́ẹ̀. Where is God of my father? níbo ni Ọlọ́run bàbá mi gbé wá. Solomon declared to the world. and Solomon sọ fún gbogbo ayé. He said my father. bàbá mi. has fought. ó ti jà. for me fún mi. so for now. nísinsìnyí. no adversaries. kò sí ọ̀tá kankan. no enemy. kò sí ọ̀tá kankan sẹ́. against me. what a joy to have somebody that, that fight for you. báwo ni báwo ni ó ti jẹ́ àyọ̀ tó ká ní ẹni tó ti jẹ́ fún wa. àìrẹ́ni jà fún tètò gòkè. it is because there is nobody to fight for us that is why we are not making it work. àìrẹ́ni báwa jà báwa jàjà wa láṣẹ wà lójú kan. nobody to fight for, for, for, fight for us that but is why we are not making but thank God for a man like this. adúpẹ́ ní ọwọ́ ọlọ́run fún irú bàbá wa yìí. who has fought. ìtọ́ ti jà who have won. tó sì ti ṣẹ́gun. and have the evidence. tó sì ní ẹ̀rí. then we can claim the grace. àwa lè béèrè fún orí ọ̀fẹ́ yìí. solomon declared it. bí solomon wípé. he said my father. Bàbá mi. fought many battles. Ó ti jẹ ọ̀pọ̀lọpọ̀ ogun. Now báyìí. He has kept all my enemies under my feet. Ó ti fi gbogbo àwọn ọ̀tá mi sí abẹ́ ẹ̀ka ẹ̀sẹ̀ mi. Tó bá rí àmì ṣe títí ẹnìkan pariwo. Ní ìfùkàṣẹ́ wọn nẹ́mẹ́ àṣẹ ìpè yìí. at the authority of this calling. kí ó fi ọ̀tá rẹ sábẹ́ ẹsẹ̀ rẹ. put your enemy under your feet amen. go to thy sick ọlọ́run sọ fún israẹli. i am God of your father. èmi ni ọlọ́run bàbá rẹ. i will be your God. màá jẹ́ ọlọ́run fún ọ. he told jacob. ó sọ fún jacob. i am God of your fathers. èmi ni ọlọ́run bàbá rẹ. he told abraham. ó sọ fún abraham. i will be your father. wọ́n jẹ́ bàbá fún ọ. abraham never had a father. abraham kò ní bàbá. to be claimed. láti lè máa pè. to be claimed. láti lè máa pè. if you were rating it by history. tó bá jẹ́ pé a bá wò pẹ̀lú àwọn ìtàn. according to the history of our father on the ah. mountain gẹ́gẹ́ bí àwọn ìtàn bàbá wa lórí òkè yìí. he has no father to be claimed. kò ní bàbá kankan tó lè máa pè ní bàbá rẹ̀. no one. kò sí rárá. but when their father comes. àwọn ah. when he came. nígbà tí bàbá dé. he has father. ó ní bàbá. those father the baba were claiming. àwọn ah, àwọn bàbá tí bàbá wa sọ pé. a gbọ́ wọn èmi gbọ́ wọn lọ́sàn-án dáadáa. àdá I see them in the afternoon. wọ́n ní bàbá àwọn. he said my father. he mentioned baba Abiara. he mentioned Daddy Abiara. and uh, baba the minister in the north. and the father daddy the minister in the know. but he's not claiming his own biological father as a father. ṣùgbọ́n wọn pe bàbá tó bí wọn gangan lọ́mọ nípa wọn. why? kí ló dé. the covenant that transformed destiny was not working with him. nítorí pé májẹ̀mú tó ń ṣiṣẹ́ pẹ̀lú ara wọn ò sí nílẹ̀. so that covenant have to be broken up. májẹ̀mú yẹn a ní láti bàjẹ́. to claim another new generational father. láti lè gba àwọn bàbá mi nínú ẹ̀mí. so to say i will be your father. láti lè sọ pé wọ́n jẹ́ bàbá fún ọ. simple me. wọ́n jẹ́ wípé. your biological blood system can be transmit. òyìn sọ fún wa wípé ẹni tó jẹ́ bàbá fún ọ gangan a lè transfer ẹ̀jẹ̀ rẹ̀. genotype can change. that is ẹ̀jẹ̀ tá a fi bí ni ó lè yí padà. from the biological one to the spiritual one. kúrò nínú bàbá tó bí ọlọ́mọ àti bàbá àti ẹ̀mí. ẹ̀jẹ̀ bàbá rẹ tó wà lára ẹ. and the blood of your father that is in you. tí òjò rogolo. and you unable to use your glory. ọlọ́run pààrọ̀ ẹ̀. God change it tonight o gbọ́ tí mo sọ yẹn dáadáa. you don't hear what I'm saying. àwọn ẹ̀jẹ̀ kan wà tó bá flow nu vein èèyàn. and there's some blood that flow in your vein. ìbànújẹ́ ò bá yàn dọ́jọ́ alẹ́. and the, sorrow will be with that person till the night. ẹ̀jẹ̀ yẹn ṣì wà nú ẹlòmíì. and the blood still exists in some people. ẹ̀jẹ̀ yẹn ló ń ṣiṣẹ́ nínú ẹ. and that blood still works in you. tú àbínú tó àsọ padà àbí tí mi bá sọ àfi tí mi bá sọ ọmọ bàbá mi mo ṣe máa dáríjì ọ. tó bá jẹ́ kó dáa fún bàbá rẹ ni. ò ní máa bínú kó sọ pé ò you will not be angry and you say you will not forgive sọ̀rọ̀ mo sọ fún ẹ yẹn o. I'm telling you the truth. ṣùgbọ́n but he can claim fathers. ó ó lè sọ pé bàbá mi ni èyí. so we can rate him in that level of a foundational of a father. a lè wá wò wọ́n nínú ìpìlẹ̀ bàbá wípé bàbá mi ni èyí. so he has God ó ní by his grace. nípa orí ọ̀fẹ́. is under fathers. ó wà ní abẹ́ àwọn bàbá. and they are claiming success. àwọn dẹ̀ wá ń kó that is why he told Abraham. ó wá sọ fún Abraham wípé. I am God of your father. èmi ni ọlọ́run bàbá rẹ. I will be your father. mi ò jẹ bàbá fún ọ. he told Jacob. ó sọ fún Jacob. I am God of your fathers. èmi ni ọlọ́run bàbá rẹ. God of Abraham. ọlọ́run Abraham. God of Isaac. ọlọ́run Isaac. and I will be your father. wọ́n ti wá jẹ bàbá fún ọ. and he told Moses. ó wá sọ fún Moses. I am God of your fathers. ó wá sọ pé èmi ni ọlọ́run àwọn bàbá rẹ. from Abraham. láti láti orí abrahamu. it was established. ó wá rẹ̀ múlẹ̀. from isaac. látòrí isaac. he became one father. ó jẹ́ bàbá kan. from jacob. látòrí jacob. he became two fathers. ó jẹ́ bàbá méjì. from moses. látòrí he became three fathers. ó di bàbá mẹ́ta. from us. látòrí wa. he became four. ó di bàbá mẹ́rin. jesus. ó jésù. abraham. abraham. isaac. isaac. jacob. jacob. now from our new generation. láti ìran wa yìí. he became five. ó di márùn-ún. he became five. five. ó di ún Jesus. Jésù. Abraham. Abrahamu. Isaac. Isaac. Jacob. Jacob. Then Olaguju. And Fada So we claim it in that aspect. Àti àti gbà á láti orí ọ̀fẹ́ If you miss the blessing. Tó o bá wá gbàdá ní ìbùkún yìí. You can prosper again. Wọn kò lè dára fún ọmọ. Under these five fathers. Ó ní abẹ́ àwọn bàbá márùn-ún yìí. Their grace orí ọ̀fẹ́ wọn. their covenant. ìmájẹ̀mú wọn. their anointing. their ìfàmì òróró yan wọn. their blessings. ìbùkún wọn. and cannot bless you. ọkọ̀ wọn lè bùkún ọ. where will you prosper. níbo ló ti wá máa dára fún ọ. where will you prosper. níbo ló ti máa dára fún ọ. where will you survive. níbo ló ti làájá. ta ló fẹ́ gbà ọ́. who will deliver you. Àyè ò sí láti sọ so many fún ẹ ah! nípa ẹ̀mí òkùnkùn. There is no room to tell you about the power of darkness. Because the time is too short rẹ̀. Eh? Torí pé àkókò yìí kúrú. Ìwọ tó ń wá òkùnkùn ó ṣìnà ni. Are you that you are looking for darkness you have missed Anywhere àlàyé mo ti ń sọ. I, I can say it anywhere in the world. Tí irú mi bá lè mọ Jésù. If somebody like me can know Jesus tó o dẹ̀ ní jésù. ah you don't have Jesus. ah o ò ṣègbé nìkan o. it is not that you perish alone. o ṣègbé ayérayé. ah you perish forever. túrú mi bá lè ní jésù. if somebody like me could have Jesus. irú foundation tá a wá ní. the kind of foundation that I am. tá lè wá ọlọ́run. if you can seek God. I was saying to somebody. Mo sọ fún ènìyàn kan. Ó lóun òun ló kùkù. He said he has darkness. Òun báyé jẹ. Òun báyé mu. Mo ní ògbádùn. And he drink with him. I said you are not serious. Kí ló mọ̀ tán ń pè láyé? What do they do you know that they call world? ṣé ìwọ ti gbénú òfurufú rí. have you ever lived in the firmament. ṣé o ti gbénú ilẹ̀ rí. have you ever go down the ground to live there. ṣé o ti gbénú afẹ́fẹ́ rí. have you ever live in the wind. I spent seventy days. mo lo àádọ́rin am I right. in the firmament. mo lo àádọ́rin ní ojú òfurufú ọjọ́. let me stop over there. ẹ jẹ́ kí n dákẹ́ níbẹ̀ yẹn. five hours. bàbá márùn their grace. oore ọ̀fẹ́ wọn. Kò sí ogun tí ò lè bì wó. And there is no battle that you cannot approve. Ó sọ fún Mósè bẹ́ẹ̀. He told Moses so. Èmi ni Ọlọ́run àwọn. I am the father of all your fathers. The covenant keep increasing. And all your ẹ̀yin wọ́n ń pọ̀ sí. Ó ń gbilẹ̀. And he continued to establish more and more. Ó di ńlá. It became great. Ìpinnu àwọn èṣù bẹ̀rẹ̀ sí fàyà. And the foundation of the darkness were about being approved. Tabarẹ́nikẹ́ni bí lónìí. If there is anybody here tonight tí wọ́n tẹ̀lé ọ wá tán ní kò sí bó ṣe lè ṣe. and they follow you to this place there is no way out. bó ò ní rí gbà. that you will not be able to receive it. ọ̀rọ̀ yẹn padà bí ogun sọ́dọ̀ ẹni tó sọ sáyé ẹ. amen. so psalm twenty-seven verse ten. psalm twenty-seven verse ten. ó ní nígbà tí bàbá àtìyá rẹ kọ̀. when your father and your mother forsake you èmi tẹ́wọ́ gbà ọ́. and I receive you. ó ní wọn òun tẹ́wọ́ gbà ọ́. he said he has received you. ọ̀rọ̀ yẹn lágbára púpọ̀. and that was so powerful. ìyẹn ni mo fẹ́ kó enjoy. and that is what I want you to enjoy. forget about biological aspect. gbàgbé nípa bàbá tó bí ọ kí ni mo sọ sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé gbàgbé ń pa bàbá tó bí ọ. what did I say? tell somebody to you next to you that forget about your biological father. yan bàbá márààrún yìí lónìí. and choose these five fathers today. kó lọ ṣe ohun tí bàbá rẹ ò ṣe rí láyé. and you go and do what your father never does in the world. tó o bá rí àmì ṣe. if you are able to say amen. láti alẹ́ yìí lọ. as from tonight. títí tó fi darúgbó tó jáde láyé padà sọ́dọ̀ Ọlọ́run. till you come old and leave this world and go back to God ohun rere kò tún ní ọ lára mọ́ láyé. it may be difficult for you amen mo lóhun rere ò tún ní ọ amen. ó yẹ kó o gbádùn ẹ̀. you ought to enjoy them. ọ̀nà kan ṣoṣo ni. the only way is. you come to Christ. wá sí ọ̀dọ̀ Jésù. if you have that. tó o bá ti ní. nígbà tí mo fààyè mi fún Jésù. when I gave my life to Jesus. it was a terrible time when I gave my life. ó jẹ́ àkókò tó nira fún mi. òòṣà kan wà. there's one idol kò sẹ́ni tó mojú tú àfẹ́. nobody knows how to handle it. ó ìjọ mẹ́ta. and it remain three days. and the whole Yoruba land must be there. ọgbọgbọ ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá ló gbọ́dọ̀ wà níbẹ̀. alẹ́ yẹn mo ní Jésù. and it was that night I saw Jesus. ní wọ́n bẹ̀ sí í ṣe gbá. and they were doing nothing but things. fa àfẹ́ yọ wọ́n ta mí láṣẹ. and they, they they they were bringing their wọ́n ta gbogbo ẹ̀. and they were doing everything. nǹkan ò mú mi o. and none none of it worked o mọ àwọn àṣẹ. don't you know the mi tó fi ṣe ṣùgbọ́n. I don't know all that potential. àwọn àṣẹ tó yẹ pé. The, the the the chance. etí ò ní ìdí gbọ́ kó tó mú tọ̀. and the ear doesn't need to listen to that before it works. àṣẹ tí mo kàn lè sọ̀rọ̀ ń sìn sọ pé lágbájá ń bo ló wà ó náà wà lóyìnbó. and uh, maybe where are you he says in abroad. bó bá jẹ pátá ló wà ń di ẹ. if he say wearing ordinary pants. wá bá mi lé láàárọ̀ la. and come and meet me tomorrow morning. wọn ò bí dáa. ah no you cannot miss it. ó gbúdọ̀ wá bá mi lé. you must come to meet me ṣùgbọ́n torí mo yan bàbá mi. because I've chosen another father. Jésù lórúkọ ẹ̀. Jesus is his name. àṣẹ yẹn dẹ̀ six. and that authority says. títí dàárọ̀ yìí. up till this very morning. èmi ni first Christian ní generation mi. ah father happened to be the first Christian in his generation. ṣùgbọ́n lónìí. but today. àti ní púpọ̀. they have a lot of them True now. through me through me. through a father at a pastor. We have pastors. I'm the first pastor. He happen to be the first pastor. At a púpọ̀ And they have so many now. Kí ló ń dààmú ẹ tó? Well, what is troubling you? Lábẹ́ orí ọ̀fẹ́ tó pọ̀ báyìí. Under the grace that is so much like this. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. By the grace of God. Mi ò ní nǹkan kan. I don't have anything. Ṣùgbọ́n. But. Mo ní ìtẹ́lọ́rùn. I am so pleased. Tó bá lè mú mi, bàbá kò sẹ́ni tó introduce bàbá sí mi o. Nobody introduced daddy to me mo fẹ́ sọ fún ọ lónìí. I want to tell you today. nobody under heaven. kò sí ẹnikẹ́ni ní abẹ́ ọ̀run. tó lè sọ pé máa bọ̀ jẹ́ kí n introduce ẹ sí bàbá Ọlágúnjú. and ah, come let me introduce you to Daddy Ọlágúnjú. I saw him in my revelation. wọ́n rí wọn nínú ìran wọn ni. including his number. wọ́n sì wá rí nọ́mbà wọn náà bẹ́ẹ̀. and I called him that day. ó wá pè wọ́n ní ọjọ́ yẹn. surprisingly phone never rang twice and he picked it. ohun tó jọ mí lójú ni pé abẹ́rẹ́ uh, ìbánisọ̀rọ̀ yẹn kò dún lẹ́ẹ̀mejì kí wọ́n tó gbé bẹ̀tí wọn ò mọ ohun tó ń ṣe níjọ yẹn. but you never know what he did that day. níjọ yẹn èèyàn kan lọ gba court against the church wa ní àkúrẹ́. and that one somebody has gone to take a court against the church in àkúrẹ́. mo wà lábúrò náà pè tán náà owó ṣọ́ọ̀ṣì mo ṣe bọ̀ lẹ́yìn. and I was in abroad when they called me the food. màá ṣí ẹ tìdítìdí lórí ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì. and I will make sure I remove you completely. bó ṣe ń lọ yìí o. as you go ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì lè má já o. and the work of first statement. that is the first statement. after we greeted. after nígbà tí wọ́n ti kíra. ṣọ́ọ̀ṣì mi wọ́n ń wo à ń lọ they are they are pulling it down don't fight ah irú ọ̀rọ̀ wo what manner of words is this? that statement hurt me but I thank God. I calm down. and everything settled. Did they draw? stand up. because the time is limited. Ah, I'm done right? ah maybe I should. because of time I'm after time. <laughs> okay just two points of prayer kókó àdúrà méjì. olúwa. God. tó o bá tó o bá gbàdúrà yìí dáadáa bóyá kó padà wá lọ ìdájí àbí ọ̀sán àbálẹ̀. if you don't pray very well. olúwa. lord. bó o ṣe máa sọ o. that is the way you are going to pray. i'm sorry to let baba ẹ binu bínú mo ṣe fẹ́ lead àdúrà yìí o. please daddy don't be offended. mú wòlíì kú o. remove the prophet. ní school wọn ń pè èèyàn lóko And in the school, they don't call you by your name. Orúkọ bàbá rẹ̀ ni wọ́n fi máa pè ọ́. They will be calling you by your fourth. Like me in my school, they call me Orogojimo. And in my own school, they call me Amoke Odo. Eh? Yes, that's the name. <laughs> Amen. Amen. Sọ pé Ọlọ́run Ọlágúnjú o. You call the name of the God of our father. Abẹ́ orí ọ̀fẹ́ rẹ ni mo wà. I'm under your grace. Pa tí mi ò rẹ́rìn. And make me to laugh that kind of laughter I've never laughed in my life ẹ̀rín àdárín tí ènìyàn ń bèrè tí mo sọ pé mo rí ohun tí mi ò rí rí. that I've seen what I've never seen in my life. ọlọ́run ọlágúnjú. God of ọlágúnjú. abẹ́ orí ọ̀fẹ́ rẹ ni mo wà. I'm under the grace. one of our members rose to my office. Ah, ìkan nínú àwọn ará ìjọba wá sínú ọmọ. ó ní ọ̀rọ̀ gànjímọ̀. he called her I was surprised to call me that. and ah, then I was surprised that he called me that name. wọ́n ti mọ̀ mí mọ́ ẹ. and ah, they know me with you. tí ìyá bá pa mí. if I'm dead if I died of suffering. mo ṣe gba orí ẹ̀ mú nìyẹn. and that was how. and everything transformed. gbogbo nǹkan sì yí padà. so let's call the grace. ẹ jẹ́ ká pe orí ọ̀fẹ́ yìí. ó ní bàbá mi bàbá mi. he said my father my father. ọlọ́run ọlọ́gúnjú o. God of ọlọ́gúnjú. bàbá mi ni ọ́. you my father. ṣé o tẹ́nìkan ò lè ṣe láyé. do what no man can do in my life. First lady, then I give you one one I drop them. Oyè dùn. Orúkọ Jésù. Ọlọ́run ọlọ́gùnjú o. Pàmílẹ̀ rí ayọ̀ tẹ́nìkan ò pamí rí. Ohun ayọ̀ tẹ́nìkan ò ṣe rí láyé. Ṣèfù ṣèfù ṣèfù ṣèfù ṣèfù ṣèfù ṣèfù ṣèfù ṣèfù ṣèfù ṣèfù ṣèfù Jésù Olúwa wa. Àdúrà kejì second prayer. pariwo. you have to shout. tó gbóná bí àrá. that is so hot like thunder. I heard it when the son of Fela said. Mo gbọ́ nígbà tí ọmọ Fela sọ wípé. When he took his father to court. Nígbà tó gbé bàbá rẹ̀ lọ sí ilé ẹjọ́. And his father took him to court. Àbí bàbá rẹ̀ gbé lọ sí ilé ẹjọ́. About instrument. Ní lórí àwọn ohun èlò tí wọ́n fi ń kọrin. The man won his father by statement. Ọlẹ́ ọmọ yìí ó borí bàbá rẹ̀ nípa ọ̀rọ̀ ẹyọ kan ṣoṣo. The court, the, Lord, the judge said, return it. Ah, and he said, I can't return it. It's my father's property. If fella need instrument, he should go and take the instrument of his own father. And Jesus said, in, in property. Nínú ohun ìní. You are my son. Ìwọ ni ọmọ mi. In secret. Ní ní ní ibi ìkọ̀kọ̀. Ní àṣírí. Ní àṣírí. You are my friend. Ọ̀rẹ́ mi ni ọ́. And Paul write it he wrote it down. And Paul náà ó Paul wá kọ sílẹ̀. He said by will. Nípa nípa. Ogún. Ogún. By will. Nípa ogún. You are a son. Ọmọ ni ọ́. What does that mean? kí ni èyí tá já sí. we can inherit our father not even after he is dead. a lè jogún bàbá wa kì í ṣe pé nígbà tó bá kú tán. tó o bá ràdúrà yìí gbà. if you are unable to pray this prayer. a jẹ́ pé wọ́n parí iṣẹ́ pọ̀ lórí ẹ̀. that means they have already finished you. wá pariwo. how you will shout. bàbá mi bàbá mi o. my father my father. ọlọ́run alágúnjú o. father for alágúnjú fi ògo tẹ́gbẹ́ ń sìn lé mi lọ́wọ́. Ah, give me the glory that my grandfather. ó yẹ dúró. lórúkọ jẹ́. fi o fi ògo tí ayé ìsìn lémi lọ́wọ́ fi ògo tí ayé ìsìn lémi lọ́wọ́ lórúkọ àṣẹ òru yìí sẹ̀dákùrí ìmọ̀ṣìkàbà táìrì àṣẹ tí ayé ọmọ sì lémi lọ́wọ́. in Jesus name we pray. amen. let your amen be echo just three statements. jọ ọ̀rọ̀ mẹ́ta péré. olúwa. lord ní ti èdìdí àti májẹ̀mú àti ọ̀rọ̀ tí a kì í dá padà ẹ̀yin ni. you are ẹ̀yin ni olódùmarè. you are the almighty. ẹ̀yin ni ohùn. you are the voice. àkọ́sọ and the first voice and the first to hear àkọ́rò and the one to take ẹ̀yin ní èdìdí you are the same ohun àṣẹ tí ń jáde and the authority that is coming out gbogbo ayé tẹríba fún and everybody are bowing you are the voice of the world gbogbo ohun ṣe bẹ́ẹ̀ ní lábẹ́ àṣẹ rẹ̀ and everything say yes under it lábẹ́ ìdí this say we stand kì í padà and the power of all that never change ohun tó jókòó lórí àpáta tí a fara sí èdìdí agbára tó dàbí ìjì afẹ́fẹ́ ohun ọ̀rọ̀ tí mi gbó dìgídìgí agbára tí ń darí gbogbo ẹ̀dá láyé director now. ẹni tí ọlágúnjú jókòó tì. he that the father ọlágúnjú sat up. ẹni tí èmi fi òrìṣà lẹ̀ tí mo jókòó tì. I left my door and I sat with him. mo pè ọ́ lónìí. I call you today. ìwọ ló ló ń ṣe bàbá wa. said you are going to be our father. gbogbo ibi tí ìyá bàbá ti ń jẹ wá. God will suffer ọlọ́run díbẹ̀ fún wa. God it all ẹni tí ò ní ayọ̀ ń rere rí. lórúkọ jésù. ẹni tí ò ní ẹni tí bàbá rẹ̀ ò ní ohun tó lè fi ilẹ̀. and you said you have will everything. I decree I declare I pronounce I command. láti àárọ̀ yìí lọ ìpè yìí kó máa pẹ́ wá. ọlọ́run àwọn bàbá wa o lọ́rùn àwọn bàbá wa amen. amen. wọ́n ní àwọn kan ń tọ̀ ẹ wọ́wọ́ mi báyìí wọ́n lọ ń tọ̀ sí ibẹ̀ yẹn wọ́n ní orí áńgẹ́lì lẹ́ ń tọ́ sí o. you are urinating on the angel. tó ní kí n sọ fún yín nìyẹn. that is what they asked me to tell you. ẹlòmíì ìtọ̀ yẹn gbọ̀n débi pé kò lè lọ sí tóbi tọ́lẹ̀tì wà wọ́n tàbá fẹ́ tọ̀ ká lọ sọ́wọ́ ẹ̀yìn báyìí ibi tẹ́ ẹ̀ ń lọ yẹn orí angẹ́rì rẹ̀ ń tọ̀ sí o wọ́n ní kí ẹ má jẹ́ kí epo kó ti ọwọ́ rẹ̀ kán sórí òkè yìí o wọ́n ní gbogbo àwọn tí wọ́n bá mọ́tò wá láti Èkó. and those people that came with the church bus kò ń ṣe dandan pé kò bá wọn padà. it is not compulsory for you to follow them. ṣùgbọ́n tó o bá fẹ́ bá wọn padà. but if you want to follow them. ẹni tó ń kọ orúkọ wà lẹ́yìn pẹpẹ yìí. the person writing down names. fi orúkọ rẹ lẹ̀ kó dẹ̀ fún wọn lówó. drop your write your name down and drop your money. wàá bá wọn padà. you follow them back. gbogbo àwọn ìwé tí a ti polówó rẹ̀ tẹ́tẹ̀lẹ̀. and we have some cases and some magazines here ẹ wá gbà lọ́wọ́ àwọn ọ̀ṣà wa. come and collect it from the ọ̀ṣà right now. sọ pé mo fẹ́ gba ohun tó tayọ. I want to receive great things. mo fẹ́ gba ohun tó tayọ. I want to receive great things. mo fẹ́ pe olórin àgbáyé yẹn. I want to call ti gbogbo wa ti gbogbo wa ti mọ̀ dáradára. that we all know. ẹ pàtó fún ọlọ́run ayé wọn. for Jesus. nígbà tí bàbá pe. alive. àánú oríyọmí aka baba mercy ẹ pàtẹ́ fún ọlọ́run ayé wọn dáradára bàbá mẹ́sì. ẹ jẹ́ apá àtẹ́wọ́ yẹn dáadáa. bí ẹnìkan bá ń sùn lẹ́gbẹ̀ẹ́ yín ẹ jí wọn. bí ẹ bá rí ẹnìkan tó ń sùn lẹ́gbẹ̀ẹ́ yín ẹ ṣàánú ẹ sọ pé jí má sùn. ṣòro èèyàn sọ fún sọ pé jí má sùn hallelujah ẹ̀yin tí ẹ ní àǹfààní láti wà nínú àjọ̀dún ọdún gẹ́gẹ́ pàtẹ́wọ́ fún ọlọ́run dáadáa mo kí ọlọ́run bàbá mi ọlágúnjú àti àwọn àgbààgbà wòlíì tó ń bẹ lórí pẹpẹ yìí wípé lórúkọ jésù ẹ ṣe débi èrè hallelujah ẹ kàn kí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ yín pé a kú ayẹyẹ àjọ̀dún yìí. ẹ sọ fún pé àṣẹ ìṣàmọ́dún ṣe eré sọ fún bẹ́ẹ̀ bí ọlọ́run bá ṣe wá lóore tá a rẹ̀ rí pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ẹjẹ́ àkànjú wọ̀nyẹn sí ọba àwọn ọba torí pé ṣé àánú rẹ̀ dúró torí pé ṣé àánú yìí dúró torí pẹ́ ṣe ọlọ́run torí pẹ́ ṣe o torí pẹ́ ṣe àánú rẹ̀ dúró. ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń dé ní alẹ́ yìí ó ti pọ́dún mẹ́ta o orí òkè àánú ṣì kú mo ti sọ fọ́tà mi kó jáwọ́ lọ́rọ̀ mi o àfìgbà táyé wọn padà ta àbí mélòó là ń ṣe mẹ́ta ṣáà ni ó ti pọ́dún mẹ́ta o. orí òkè àánú ṣì kú mo ti sọ fọ́tà mi kó jáwọ́ lọ́rọ̀ mi o àfìgbà táyé wọn padà ta. ìwọ máa juwọ́ sọ́ba àwọn bàjẹ́ rí. nínú ìtàn tá a gbọ́ lẹ́nu bàbá ni pé nígbà tí wọ́n fẹ́ ra orí òkè yìí kì í ṣe àwọn nìkan ni wọ́n fẹ́ rà àwọn èèyàn pọ̀ tí wọ́n wá fún orí òkè yìí ń gbà yẹn ṣùgbọ́n àwọn tó ní bíbà yìí wọ́n jẹ́ kó yé wọn pé bóyá ọlọ́run ló sọ fún wọn o bóyá nǹkan pé bàbá ní kí àwọn ṣe kíni kí àwọn ta orí òkè yìí fún èyí wá ń jẹ́ kó yé wa pé àwọn yẹn rí àmì kan tó ju agbára wọn lọ lára kíni lára bàbá Ọlágúnjú ìwọ náà gbé ọwọ́ ẹ sókè kó o pariwo pé òkùnkùn ayé ẹ fọwọ́ mi wọ̀ mí o àjẹ́ ayé ẹ fọwọ́ mi wọ̀ mí o ẹ̀jẹ̀ Jésù Kristi lèmi fi ìṣomi wẹ̀ ilé ìṣọ́ agbára ọ̀gá ògo ni mo ń gbé torí ó ní àmì wọ̀nyí ni ó máa bá wọn tó gbàgbọ́ lọ ẹ pariwo dáadáa òkùnkùn ayé ẹ fọwọ́ mi wọ̀ mí o àjẹ́ ayé ẹ fọwọ́ mi wọ̀ mí o ẹ̀jẹ̀ Jésù Kristi lèmi fi ń ṣomi wẹ̀ ilé ìṣọ́ agbára ọ̀gá ògo ni mò ń gbé. ẹ máa juwọ́ yẹn sọ́ba àwọn bá ẹ jù sí i ibi ẹ̀sìn wa dé. a mọ̀ pé a lè dé bẹ̀ o. ọlọ́run ọlágúnjú mo yàn lógo. má gbàgbé ó ti pọ́dún mẹ́ta o. orí òkè àánú ṣì kú. mo ti sọ fọ́tà mi kó jáwọ́ lọ́rọ̀ mi o. àfìgbà táyé wọn padà ta ẹ fọpẹ́ àtìyìn fẹ́lẹ́dùmarè. ẹgbẹ́ga ẹgbẹ́ga ẹgbẹ́ga ẹgbẹ́ga ẹgbẹ́ga. sọ fẹ́ni yẹn pé jí má sùn. jí má sùn. wo wàá jókòó mi tó wà yẹn wàá jó lọ síwájú èèyàn mẹ́ta ohun tí wàá dẹ̀ sọ rèé wà á lọ ṣakọ́wájú ẹni wà á ní ọ̀rẹ́ mi má fi kàrà mọ̀ sí mo lọ́lọ́run lẹ́yìn mi. fi karamọ̀ sí lọ́dún yìí o kó o lè jẹ́rìí nígbà tó bá di ọdún mẹ́rin. ọ̀rẹ́ mi máa fi karamọ̀ sí mo lọ́lọ́run lẹ́yìn mi. ọlọ́run Mósè ọlágúnjú ọba tó lágbára lójú alágbára tọrọ báwọn lágbára lójú ara wọn bó bá ṣe ta ló tó bí ọ bó sì ṣe ta ló tó fi hàn léèrè. yóò lọ síwájú ẹlòmíì. sọ pé ọ̀rẹ́ mi máa fi kára mọ́ sí mo lọ lọ́rùn lẹ́yìn mi. mọ́mì bẹ́ẹ̀ ṣe máa kọrin yẹn fún dádì rẹ̀ díẹ̀ díẹ̀ jàre mo rí i pé dádì òdìdé jó mọ́mì nìkan ló ń jó ẹ wá lọ kọ́ fún dádì gbígbé ọ̀làgúnjú máa fi kára sí mo lọ lọ́rùn lẹ́yìn mi dáàdì gan ti dìde báyìí wọ́n gbà mọ́. ani ọ̀rẹ́ mi máa fi káràmọ́ sí mo lọ́lọ́run lẹ́yìn mi. ẹ jẹ́ àṣẹ báyìí sọ wípé ẹni bá mọ̀ ọ́rẹ́ olúwa o. àwọn ará èkó lèmi rí tó ń jó mi dí rárá kò mú kan báyìí ẹni bá mọ̀ ọ̀rẹ́ olúwa o tún kẹ̀kẹ́ yìí jó sí ẹ̀sẹ̀ jó ọ̀rẹ́ olúwa ọ̀rẹ́ olúwa o tún kẹ̀kẹ́ yìí jó sí ilẹ̀ o tún kẹ̀kẹ́ yìí jó sí ilẹ̀ ọ̀yà mi máa fi kára mọ̀ sí mo lọ́lọ́run lẹ́yìn mi. ṣé bó ṣe máa yín náà rèé ọ̀rẹ́ mi mọ́ ìkárà mọ́ sí mo lọ́lọ́run lẹ́yìn mi. sọ pé lódodo dájúdájú lódodo dájúdájú. bàmí arúgbó ọjọ́ ni ọlọ́run mo ṣe ọlágúnjú. pariwo lódodo dájúdájú lódodo dájúdájú. bá jẹ́ kí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ jójú ẹ lọ. dáàdì tí wá ń jójú mọ́mì lọ bá mi mọ́ bí mọ́mì ṣe ṣe o. a ní ọ̀rẹ́ má fi kára mọ̀ sí. mo lọ́lọ́run lẹ́yìn mi. àwọn akọrin kan dúró ní mímọ tó ṣe wọ́n. a ní akọrin ẹ má fi kára mọ̀ sí. mo lọ́lọ́run lẹ́yìn mi. èyí tẹ́ lọ́lọ́run lẹ́yìn ẹ pariwo fún ìjà kan tó kù yìí gbé ọ̀rọ̀ mi máa fi kàárà mọ́ sí mo lọ́lọ́run lẹ́yìn mi. sọkọ lọ síwájú ẹnìkan tó mọ̀ pé o lè fi jó rẹ jẹ wàá sọ pé má fara wé mi yọ má fara wé mi yọ èmi ti rí tí yóò bá gbójúlé má fara wé mi má fara wé mi èmi ti rí tí yóò bá gbójúlé èmi ti rí tí yóò bá gbójúlé. ọ̀rẹ́ mi o lájọ̀dún ọdún kẹta ọ̀rẹ́ mi má fara wé mi o èmi ti rí jí ọba gbójúlé. má fara wé mi èmi ti rí jí ọba gbójúlé. èmi ti rí jí ọba gbójúlé o. sọ wípé èmi ti rí jí ọba gbójúlé ríjìríjì yóò bá sójúlé o. pariwo létí ẹnìkan wípé ọlọ́run mo ṣètò pé dandan ni. ọba yéèrayé ni. tí ó bá ṣojú ẹ January wọ́n ṣà ń sọ fún ẹ ọlọ́run mo ṣètò pé dandan ni. ọba yéèrayé ni. kò sóhun tí ó lè ṣe wàá máa ṣí ẹsẹ̀ báyìí àwọn ọ̀dọ́ ni mò ń bá wí mi ò bá àwọn màmá wí sábì pé hallelujah mo kàn tó gun èṣù fi wó. bó o ṣe ń pín ara ẹ àwọn ìdè kan ń já lára ẹ ara ò dẹ̀ ní wúwo kálára má lè gbé ìwọ gbé tiẹ̀ torí hallelujah mo kàn tó gun èṣù fi wó. kan ti dé ju fi já. Wájà kálẹ̀lúyà. Olè kálẹ̀lúyà sí. Wájà kálẹ̀lúyà. Kálẹ̀lúyà lówó ti Jẹ́ríkò. Wájà kálẹ̀lúyà. Jẹ́ ká kálẹ̀lúyà sí o. Wájà kálẹ̀lúyà. Olè sọ̀rọ̀ sókè ni. Wájà kálẹ̀lúyà. Gbogbo èèyàn gbọ́wọ́ yín méjèèjì sókè ká ẹ pariwo sókè. Ẹ pariwo wípé ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba. ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba ni kò ṣe kábíyèsí rẹ̀ ṣé bó ṣe máa kí nìyẹn ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba kò ṣe kábíyèsí rẹ̀. àwọn akọrin òtútù sì ń mú wọn lọ́dọ̀ tiwọn. pariwo orúkọ tó gbà wálà o tòmúnú àwọn dùn tó pa wálà rí ó sọ̀rọ̀. aládé wúrà ni àwí máa yẹ̀wù àsọ̀rọ̀ máa dà sí ó gbá ṣọ́ọ̀fọ̀ láyà mi òfin mi ní dísáínà ọlọ́run ọ̀làgúnjú òjọ̀re. aládé ewúrà ni àwímáyẹ̀wò àsọ̀rọ̀ má dà ṣe. gbìyànjú kó kú omi tó wà yẹn ohun tí wàá kàn sọ náà ni wípé. aláìmoore ìwọ kúrò lọ́nà jẹ́ lọ. aláìmoore kúrò lọ́nà jẹ́ lọ. ẹ lo bọ̀ bàbá ni ò tí ì jẹ́ ata ilé ọ̀dẹ̀ ń gajo nílé ẹ̀ lọ àbí báwo àwọn náà ní oko àwọn náà ní àdá pariwo létí ẹnìkan kò nà mà ó kò nà mà ó àmọ́ ọlọ́run ọlágúnjú rìn lórí omi kò nà mà ó. ṣé wo gbọ́ béèrè lọ́wọ́ ẹni ẹgbẹ́ ṣé o gbọ́ ń pa lálùrù ṣé o gbọ́ ń pa ẹ̀ o gbọ́ ń pa lálùrù ó dáa bàbá sọ̀rọ̀ ń pa lálùrù wọ́n ní lálùrù jẹ́ ìdààmú àti ìṣòro ìwọ náà pariwo sókè wípé gbà mí lọ́wọ́ lálùrù o ọlọ́run ọlágúndé o gbà mí lọ́wọ́ lálùrù o máa ń gbọ́ná gbogbo lálùrù tó ń fa mi sẹ́yìn gbogbo lálùrù tó dáyé mi dúró sójú kan o gbà mí lọ́wọ́ lálùrù o kí n rọnà lọ ẹ má jẹ́ adábàbà dúró ẹ pàtẹ́wọ́ fún ọlọ́run dáadáa. Amen. If you know God is great, shout hallelujah. hallelujah. Kókò mi tó. Tí o bá wá mọ̀ pé Ọlọ́run ẹ lè gbé ọ̀gá. If you know that that God can elevate you. Èmi àti ẹ máa kí hallelujah ńlá. You and I will shout big hallelujah. Bọ́ọ̀ bá rí mi lólórin. If you see me as a singer, dédé. Good. Bó o mi ní ọlọ́rọ̀. If you see me wealthy, eh, eh, if you see me worded, dédé. Bó o mi bí àpọ́sù. Also as a prophet saying. Gbogbo èèyàn tó máa dára fún rèé. All the people that were blessed here they are. Ó yá hallelujah méjì lọ́gbọ́n rẹ̀ kí n gbọ́ bàbá. Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! hallelujah hallelujah hallelujah. ìdàbàkùà. almighty oh, mo sọ wípé tọ́ba mọ ọlọ́run ti gbé èèyàn ga tó sì gbàgbọ́ pé alẹ́ ìlàlẹ́ rẹ̀ believe tonight is your night. kò sí ìpàdé yìí látijọ́ tí mo ti bẹ̀rẹ̀. there is no time since we started this program. láti nineteen ninety year two thousand. since year two thousand. tí bàbá mi ti kẹsẹ̀ bọ́ bí. that my father stepped his. sínú iṣẹ́ ìránṣẹ́ yìí. into this ministry. ó fẹ́ má sí program tí màá ṣe tí ìsìnkú àná ó parí ẹ̀ àpọ́sù olódùmarè ń bọ̀ ń bí lọ́la. the apostle of the lord is coming here tomorrow. bàbá mi sk abiara. my father sk abiara. jẹ́ kí àwọn ọ̀rẹ́ rẹ mọ̀. let your friends know. ọwọ́ pẹ̀lú bó ṣe pàtẹ́wọ́ yẹn. as you have clapped. nígbà tí a ó bá rí oṣù mẹ́ta sí àkókò yìí. by the time we count three months to this time. wàá dẹni tí gbogbo ayé ń wọ́ tọ̀. you will be some. Somebody that the whole world will cleave to. Tí Jésù bá wí pé. If Jesus could say. Ẹ jẹ́ ká ré kọjá. Let us go on the other side. Sí apá kejì. Onto the other side. <laughs> ayé rẹ láti ibi tó wà kórè kọjá lọ sínú ògo ńlá. your life will cross over into glory. bàbá tó ju bàbá lọ ni. he a father that is greater than fathers. bàbá yẹn ṣe wọnú mọ́tò. he immediately entered into the car. bàbá sì sùn. bàbá slept. wọ́n sọ fọlọ́run pé olúwa. he said God. wá yàrá sí mi nínú. come into me become cripple in me. mi ì lè pọ̀ owó sáwọ́ yàrá sí mi nínú. I not looking for money but I want you to endue me. Ọlọ́run a máa wọnú ayé èèyàn. God can enter into one's life. Tó ti lè lẹ́sẹ̀ àtàpá when he has hands and legs. yóò jáde lọ. he will walk away. ọlọ́run bá ti sùn. but when God sleeps. ẹjọ ngbọ ọlọ́run bá sùn nù ayé yẹn. when God is sleeping in one's life. ìjì wo ló fẹ́ jà láyé. which storm can face him. oorun rẹ̀ gan wàhálà ni. even his sleeping is a problem. nínú àrò rẹ̀ ogun. standing up is another issue níbo ló wà tí kìí ṣe kìkì iná. where is where does it stand that you don't experience fire. níbo ń bàbá wà. where is that father standing. ta ló fẹ́ dá ní gìrì. who wants to strengthen him. ẹ bára já tó burú. If you see a wicked dog. tàbí rí kìnìún. or you see a lion. wọ́n á sùn bí n tí o sọ. they will sleep like. tí when they stand up. Gbogbo ẹ̀dá alàyè á The people will tremble. Ẹranko yòókù á tú bẹ́ẹ̀. All the remaining animals will run away. Àkókò tó. The time has come. Àwọn tí ń bẹ léwájú àti rẹ. The people before and behind you. Tí Anna ò ní jí ọ lọ. Unless you will not go. Iná Olódùmarè kó tú wọn ká. I can still tell them. Àwọn ọmọ ẹ̀yìn wá dààmú. People the disciples were troubled. Balógun tó ní ìjì. The warrior that owns the tempest that owns heaven and earth. Look at how those children are troubled. wọ́n gbọ́n mi gbọ́n mi ẹ̀mí wọ́n fẹ́ bọ́. they were they were they, they were taking water out. pọ̀. you have struggled. lónìí jáde kò nu sòrò ayé ẹ. oh no. that's your problem. èmi ò jẹ́ bàbá fún yín. he says I will be a father to you. ó súnmọ́ ó gbogbo ayé ni. you move close to him and now he is the father of the earth. O súnmọ́ o. You move close to God. O You are not even close to him. O ní Ọlágúnjú mo ní. He said Ọlágúnjú I reply. Àwọn ayé sì ń ké. People were still shouting. Wọ́n ní mo ṣe ń tí ò dáa. What have I that I have done the wrong thing? ṣé mo sọ fún ọ pé twenty twenty máa ikú máa pọ̀. I told you that twenty twenty will be difficult. wọ́n kàn sí tàpá lásán pé kí ni ń ṣe. God said he just kicked the earth. tí n bá gbá wọn pàmò. one of you I kick them seriously. ọ̀la tán náà nìyẹn. he said he said that means the end of the world has come. lọ sọ fún akúmọ̀ kan gbá wọn nípa mi. just tell them that I just to toss them. pé ni tiẹ̀ ń ṣe yín gan. that I just toss them what is wrong with you. bàbá sì ń sùn nù mọ́tò. Uh, uh, daddy was sleeping in the sheep. Tọ́lọ́ ń bá sùn ti ayé rẹ. When God sleeps in your life. O ní wàhálà wọn. Almighty. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ní Jésù ẹ gba Jésù. All those that do not have Jesus accept Jesus as your Lord. Jésù kì í sí ẹ̀sìn. Jesus is not a religion. Àkàsọ̀ lọ sọ̀rọ̀. It's a ladder to heaven. Adam, Etiaba. Etiaba tí àmì mé tàmí kan bá tẹnu ẹ jáde. with one loud amen from you. pẹ̀lú fire. with fire. mọ́kànlá. eleven fire. ogun tó sùn mọ́ ọ. that problem that has clean for you. o ní kó jóná dànù. fire fire fire fire fire fire fire fire fire fire fire. I love sermon of Baba Orogo Jimoh. Moses Orogojima. I can never come to give any as any sermon this night. Bàbá ti ṣe wàásù, bàbá wa Moses Orogojima ti ṣe wàásù, èmi ò lè tún wá máa wàásù lórí ìwàásù. No, no, no. But if you know that this nice your night. tó o bá mọ̀ wípé àṣálẹ̀ ni àṣálẹ̀ rẹ. oya oh, jump for God. oya máa fò sókè. jump for God ṣe. by the grace of God my life will be free. My life will be free. My life will be free. I know God. I know God. Let my life be free. This night, I'm ready to free. I'm free for the poverty. I'm free for the sickness. I'm free for the everything. This night, is, it is my life. It is my night. This mountain, mountain of mercy must swallow my lie, my my problem you swallow my problem ọ̀yà shout hallelujah. ta who is disturbing you. ta ló fẹ́ dìde ogun sí ayé rẹ. who wants to raise war against your life mo ti fi jésù ṣiṣẹ́ gidi o. I have used Jesus to do great works. Mo ń ṣe márẹ́jì fún ọmọ kan lọ́wọ́. I was having marriage for one of my children. Àkọ́bí mi nínú ìdílé mi. My the first born in my family. Ìyá mi wà láyé. My mother was still alive. Ẹ̀gbọ́n bàbá mi sì wà láyé dìsìn. Àbúrò ìyàwó àbúrò bàbá mi wà ńbẹ̀. My in-laws were there. Mo wà ní yàrá pẹ̀lú ìyàwó mi. I was in the room with my wife wọ́n sọ fún ìyàwó mi ní. I told my wife. wọ́n ti ń pín wárápá fáwọn ọmọ. They are distributing leprosy. yẹ kí n lọ bá ìyá mi. Let me epilepsy let me go to my mother. ìgbà mo sì dé mo ní máa mi iná máa bọ́ láàárọ̀ yìí. I said mommy fire will come down mufu lẹ mọ̀ sí gbà kan. all of you know me to be mufu. mi ì ṣe mufu mọ́. I'm no longer mufu. I'm turned to Moses. mo ti di Moses. ọmọ tá a fà jáde nínú omi. a child that was pulled out of water. bọ́ ọ àmì ṣe. if you can say it loud àfààyè rẹ jáde kó nu omi ayé. àwàdà ìyá mi ń pè é torí ó ti mọ̀ mi pé mo bu. my mother told me it was a joke but she knows me that I'm tough. ntọ́ba eré tí ojú mi báyìí change sí ọ. if she sees my countenance change. <sighs> o ti kọjá yẹ ni. that means that person has gone beyond bounds. ìyá mi rí other side mi lọ́jọ́ náà. my mother saw my other side someday. ǹdẹ́ ǹdẹ́ stand up stand up. ẹnìkan nu yín ní ń pín wárápá lọ́wọ́lọ́wọ́ gbàdúrà pẹ́ni tí ń pín wárápá ìyá mi mọ̀ báwo. pray that the person distributing the epilepsy. kọ́ máa yàgbẹ́. that she should be ọmọ abì tó o ti lè sọ ìwọ ni. if you cannot say it you are the one. kọ́ ni ọlọ́run ọ̀làgòjì. say the God of Allah. ẹni tí ń pín warapa lọ́wọ́lọ́wọ́. the person that is distributing the blessing. ń bọ̀ gbàdúrà. after she has prayed. yande. oya mami stand up. àbúrò ìyá àbúrò bàbá mi. oya tún ṣépè. my father's brother. o náà ṣépè. you too. ń bọ̀ délẹ́kẹta. by the third time. mo mẹni tó ń ṣe láàrin wọn. I knew the person that was doing it. oya sọ wípé báyìí. oya say this. ọmọ bàbá mo ní sọ. I say kẹ́niyẹn kọ́ máa bì. that the person should have diarrhea should be vomiting. kó sì máa kọ́ máa kọ́ máa yàgbẹ́ títí tí wọ́n fi sọ pé kí ìgbẹ́ yẹn kó ṣe kí ni o. till I tell you to cease. bẹ́ẹ̀ lórí o àwọn tó mọ̀ ń pẹ́ ń bẹ́ ń bí o. so it was. bó ṣe sọ tán báyìí. immediately she said it. bóyá ló tó thirty minutes. not up to thirty minutes. ọbẹ̀ sì màmá mi á lọ bá pé mo fún kọ́ mo fún kọ́ ó ti di mo ṣe lọ jẹ́wọ́. go and confess mo pa láṣẹ. ẹni ó wà ní ọ̀rọ̀ rẹ ara máa ní láti òní lọ. mo sọ tẹ́lẹ̀ lé ọ lórí. I prophesy on you. gbogbo ẹ̀yin kọ̀tẹ́ ń bẹ́ẹ̀ ń bí ẹ má kánjú. All the ministers here do not be there. Iṣẹ́ ìrànṣẹ́ tó bá máa dìde tó máa di ńlá. Any ministry that's going to be elevated will go through things. Ọlọ́run máa torí pé téèyàn bá dé stage ká fẹ́ máa parọ́. Because when it gets to a stage you will be lying. Ta you almost. Táìmù kan tó sú mi béèyàn bá dọ́dọ̀ mi. When it, I was really tired when people come to me. Orúkọ Jésù. In the name of Jesus. Àwa dijú. I will close my eyes. N tí n ò rí. What I did not see. Màá máa sọ. I will now begin to say. Ọlọ́run ni mi ò ràn ọ God said I didn't send you like that. Sọ fún mọ kí n ṣe báyìí tell them to do. tọba tó ṣe yẹn máa kú inú ayé rẹ. if you do it again i will leave your life. ẹ má fi rọ́kùn ọ̀rọ̀ yín. don't add lies to your case. máa wo wájú. look forward. ó ní ǹjẹ́ mi be forward looking. sọ̀rọ̀ ọlọ́run máa ó ní mi ò pe ọmọ jacob. he said i have not called the children of jacob for suffering. ẹ̀yin tẹ́ bá sì dìde ẹ̀yin tẹ́ bá wá tó dìde lábẹ́ wòlíì. all the people that rise under the prophet. Ọlọ́run wòlíì máa ń ṣèyàn lóore bí ẹni pé èèyàn ńlá la. The God of a prophet blesses like you are having a dream. Torí ìjọba ti rí ara rẹ. But when you begin to see yourself. A lè ọ jáde kó nu ògo yẹn. It will send you out of that place. A pààrọ̀ ẹsẹ̀ lòmẹ́rin. It will replace you with somebody else. Ẹ̀yin kọ́lẹ̀ ń tọ́jú wòlíì. You are not the one taking care of the prophet. Anointing ń tọ́jú yín. It is the prophet it is, the anointing that is taking care of you. Mbà ní alẹ́ yìí. This night aṣọ tá a fi kọ́fẹ́ tó lórí òrí ọ tí ọba lè sàmì tọ́jà ẹni tí mẹlẹ́gbẹ́ lọ. if you can say loud amen. aṣọ yẹn la iná lálẹ́ yìí. the veil that has covered your life is set ablaze in the name of Jesus. ẹyẹ kọ àtìríjú. ministers of God. níbi ògo wà rèé o. this is where there is glory. ó wà ní gáràjì ó wà ní gáràjì. it's in the garage ó wà lábẹ́ bíríìjì. is in the motor park is in uh, under the bridge. ó wà lábẹ́ àwọn èèyàn tá a so mọ́lẹ̀. is under the people that are in bondage. ìwọ ni ẹ so mọ́ àwọn tó ti gòkè yẹn mọ́ àwọn tẹ́ ti rí pé wọ́n ní owó lọ́wọ́ that they have money. fi sọmọ ọ̀dọ́ ni. they will use you as slaves. kó àwọn olórí burúkú jọ. go and gather the hill up. tọ́ba yẹ pé tọ́ dájú ni. if it is a true calling. wàá kà sí máa wo ìràwọ̀ wọn. you will be looking at their glory. bọ̀ bá ṣiṣẹ́ fún wọn o. was when you work for them. ìyẹn ni gbàdúrà fún ọ níjẹ́ rẹ̀. that's when you pray for them. tí wọ́n gòkè tán. and they have gotten to the top. jẹ́ ó dojú let them face you. iná fẹ́ jó wọn fire will consume them. ń dábàá ẹ lákùá ẹrù ọ̀ràn tó ti rù débì. every something you have brought here. Ah! ẹ wo àmì kan fáyà kan. look at one amen. iná gbẹ̀kú òwúrọ̀ ọlọ́run. fáyà. onínú ń bí ọ kọ́mọ ń gángan máa wà nítòsí èmi ọ̀bí ọ́ o èmi ẹ̀ bẹ́ẹ̀ pé kó ṣe àṣeyọrí. I don't beg people to succeed. mo máa ń rọ ọ̀yàn láti pé kó múra sọ̀rọ̀ rẹ̀. I only encourage you to be zealous. o lè mú méjì jẹ. you cannot go through two you cannot pass behind mm. these two things. either you be a leader. kó o jẹ́ aṣíwájú. or kó wà backward. or kó jẹ́ ní ẹ̀yìn. o lè mú jù yẹn lọ. you can't go behind those two things. number two. èkejì. inú káyé máa inú káyé máa yọ ẹ lẹ́nu. No nù ká yẹ pa ọ́ tì. or the word for neglecting you or disturbing you ẹnìkan bẹ níbi tó lè sáré gbàdúrà yìí. there is somebody here that can quickly say this prayer. orúkọ jésù yẹn máa lé. the name of jesus will be powerful. ẹ jẹ́ kí bí mi ọwọ́ tó lé ti wà níbí. the powerful hand is already here. ẹni ìjì ayé mi dákẹ́. the storm of my life be quiet. ẹ bá ti porúkọ jésù lẹ́ẹ̀kan ṣoṣo. ìjì táyé ti fi ń jà mí lọ́jọ́ pípẹ́. dákẹ́ lálẹ́ yìí ọyọ ẹ sọ́dàdúrà bẹ́ẹ̀. orúkọ jésù àwọn magun ìjì tó ń jẹ́gẹ́ mi every storm every tempest make quiet tonight make sin. ó yá dákẹ́ ó yá dákẹ́ ó yá dákẹ́ ó yá dákẹ́ ó yá dákẹ́ ìjì tó ń jà mẹ́ ó yá dákẹ́ ó yá dákẹ́ ó yá dákẹ́ ó yá dákẹ́ ó yá dákẹ́ ó yá dákẹ́ ó yá dákẹ́ ìjì tó ń jà mẹ́ gbogbo ìjì tó ń jẹ́ yé mi ó yá dákẹ́ ó yá dákẹ́. jésù kìsì olúwa wa. mi dẹ́rùbẹ̀ yẹn ọlọ́run mo sì dẹ́rùbẹ̀ ìjọ ṣe rí ọ̀rọ̀ bíbélì àti ọ̀rọ̀ ọlọ́run. The word of the Bible and the word of God. ẹ lọ jókòó ẹ lọ jókòó wo àwọn tó dìde nínú bíbélì Go and look at the people that excelled in the Bible. Ọlọ́run Elijah o. The God of Elijah. Elijah gbàdúrà ó mú orí rẹ̀. Elijah prayed put his head between his thighs ta ló lè ṣe bẹ́ẹ̀ nù. who can do that again. kí ló dé tí ò ní sọ pé níwájú ẹni tí èmi dúró. why would he not say before whom I stand. ìwọ arábìnrin ìwọ ìwọ ba janganjangan yìí. you this mo fẹ́ sọ fún ọpọlọ́run kan ju ẹ lọ. I want to tell you that there is a God greater than you. kí lorúkọ rẹ̀ Áhábù. what's the name of that king? Ahab. abẹ́ẹ̀kọ́. yes is that not so. <laughs> níwájú ẹni tí èmi dúró. before whom I stand. ohun tí wà àtìyàwó rẹ Jésìbélì ń ṣe nínú ayé. what you and your wife Jezebel has done is now? pastor. pastor sir ọba kan wáyé bá mi du ilẹ̀. there was a king that was struggling on land with me. ó ní kí n lọ wá sixteen million wá. he said I should bring sixteen million. lẹ́kọ̀tà tẹ wá yẹn. at that headquarter. mo ní bàbá ẹ má gbowó lọ́wọ́ mi. he said he said baba don collect I told him baba don collect money from me. àwọn olórí burúkú mò ń kó I am bringing heel lockers together. tẹ bá rí tí mò ń ṣiṣẹ́ tó lágbára. when you see me do great works. ọlọ́run bùkún mi nípasẹ̀ wọn. God is blessing me through them. mi mọ ìsìnmájòyè wọ́n ní wọ́n sọ pé ìdá mẹ́wàá tí mò ń gbà lọ́wọ́ àwọn ọmọ ìjọ ní. they said the tithe I'm collecting from the church member. tọ́ba kéré ju ten million. that the list of every ten million. ẹni ó súnmọ́ mi ló sì lọ sọ fún. it was a close person that went to tell him. táìmù yẹn tí ìdá mẹ́wàá ṣọ́ọ̀ṣì wa bá pọ̀ yanyan. that time when our tithe is great. a jẹ sixty thousand. it will be sixty thousand. ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣèsìn pẹ̀lú wa. but the people that were having service. two thousand plus. they were over two thousand. mo ní bàbá ẹ mọ́ gbà. I said baba don't collect this money oníṣẹ́ aláṣẹ ìwọ ni wọ́n ní kó máa pàṣẹ ọba sọ̀rọ̀ ìwọ tó ń sọ̀rọ̀. the king has spoken and you think he has ẹnìkan wá pè pé ẹrẹ ni tẹ ń wò yẹn. somebody told me say that person is. ọmọ ń sọ̀rọ̀ torí ọlọ́run máa ń sọ̀rọ̀ bíi tí ò necessary. God used to speak feebly. ìdí ni ẹ ti mára wọn wòlíì tí ń halẹ̀ mi. when I see prophets that are bragging I don't value them. iná kì í ké kó tó. fire will not shout before it burns. <laughs> a ti rí wòlíì tí ń dalẹ̀ rú. when you see a, a, a prophet bragging. kèsì náà nínú ẹ. there is no fire in him raka. ẹ kígbe. shout. ìjì ń jà mí o. there is a tempest in my life. ọba gbogbo àwọn jì. the king of all storms. ọwọ́ ìjì ayé mi mi lálẹ́ yìí. swallow the storm. ọwọ́ ẹ sọ́dàdúrà. ìjì ń jà mí o. ọba gbogbo ìjì. ó yá ìjì ayé mi mi. rọ ayé mi mi. rọ ayé mi mi. rọ ayé mi mi. Ró ìjà ayé mi mì. ayé mi mì. Ìjì ń ayé mi mì. ayé mi mì. ayé mi Ọba gbogbo ìjì. Ó yá ró ìjì ayé mi mì. ayé mi mì. ayé mi Jésù Kristi Olúwa Ẹyẹ ẹyẹ ẹ ṣe gbaná nú. Why don't you people receive fire? Yeah wọn aṣọ fọba yẹn mu ni. I told that king. àwọn yẹn kásá dìde wọn lọ bá a. Some people rose up the way. Only that dàbí ń bá about two million. Is said even if I'm going to leave it I'm going to collect two million. Mumu, mú tí n bá gbàdúrà bí lórí èèyàn jọ mo ti bẹ̀rẹ̀ sí tàbí tí Ọlọ́run kò ní gbọ́ tèmi mú. If I pray evil concerning me, mo ní bàbá ẹ má gba owó yìí ẹ sì ní ìdí mi ò kọ ẹ ẹ wàhálà bá a ṣe wà ẹ ṣùgbọ́n ẹ má gbà ẹ má fi wàhálà kó wàhálà. Don't add problem to your problems lọ́ba yarí olóhùn ṣe wá olóhùn agbowó yẹn lọ́wọ́ ẹ̀ máa lọ wá sixteen million ẹni ìdí tẹ́ bá kàn ti rí pé. ẹni tí mo ra sọ̀rọ̀ wẹ́rẹ́ ẹ má jà lọ́hùn ẹ má jà lọ́hùn. don't fight there. ẹ ìránṣẹ́ ọlọ́run ní ìdìjà. the minister of God does not need to fight. àwọn tí ń bẹ pẹ̀lú wa pọ̀ ju àwọn tí ń ìgbà fẹ́ ra ibi. when I wanted to buy this place. èló lẹ fẹ́ tàbí. how much do you want to sell this place. wọ́n ní iye báyìí ìgbà mo san half mo kásá pé mo twenty seven million. after paying like twenty seven million. mo dá yòókù dúró mo ń kọ́ bí lọ mo ń kọ́ bí kejì lọ mo ń kélé I was building those the the big church the second one. àwọn yẹn ní kílódé mo ní ẹja síbẹ̀ jọ wọn parí ẹ wá o. I said come. mo ì bá mi dùn nǹkan o. they don't struggle things with me. mi ì bá yàn án o. I don't fight people. ọlọ́lọ́run tó lè bọ́ aṣọ lọ́rùn ènìyàn mo sì ní ọlọ́run tó lè wọ ọ̀yàn ní aṣọ. and I have a God that can give you clothes. wòlíì tọ́ dẹ̀ lójú. a prophet that is calm the eyes. wọ́n ní àwọn ọ̀chẹ́ ìbá kan bá tán bá ti débi yìí àwọn agbowó oúnjẹ ó ti tán ẹni problem. he said when they come here they have just come. bàbá yìí ní bàbá àwọn ọba ní bàbá bàbá àwọn. the king said his great grandfather. ló ní ilẹ̀ tí mo wà lórí ẹ̀ ní ibi tí mo ń sọ yìí abẹ́ fẹ́ gbowó yìí. you want to collect this money. ẹ gba check. take a check. thank you. títí tí ọba yẹn fi wọlé sùn kò sinmi mọ́ wọ́n gbé káàkiri àgbáyé. till the king died he never had peace. mi lè burúkú jọ báyìí. I cannot gather you locals like this. jẹ. and somebody say we will ọlọ́run cherish tálíkà nu bíbélì púpọ̀. God cherishes the poor. ṣùgbọ́n tálíkà gan ọmọ rẹ̀. But even the poor does not know himself. Ohun tí a tójú oorun tójú àlágbà lọ́wọ́ rẹ̀. What they have snatched from you in your dream and in your visions. ẹ̀yin ọmọ mi tẹ́ wá láti Èkó my children that came from Lagos make sure you pray. mo pe iná látòkè. I call fire from above. tí o lè ṣe àmì kan fire kan gba ògo rẹ padà. Hey! Hey! Hey! tí ẹ bá rí mi tí mò ń pe bàbá Sk Abíára lé gbogbo ìgbà. when you see me calling Daddy Sk Abíára all the time. ọwọ́ kan náà wọ́n so papọ̀ mọ́ wa. it is only one hand that is tied with us. ìṣe mi ìṣe bàbá yẹn ìrìn mi. my lifestyle is like his lifestyle. ẹ bá sì wo bàbá Adébóyè náà bẹ́ẹ̀. when you look at Daddy Adébóyè. tẹ bá rí bàbá mi wínà tẹ rí tí ń bú bó ṣe ń bú yẹn. When you see my is dad a man of humility. Ẹni ìrẹ̀lẹ̀ ni wọ́n. Tí iná yẹn bá dé. When the fire comes. Kò fi ṣiṣẹ́ ibi. He doesn't want you to harm people with it. Ìta sọ ìkọ́ là ń sọ. This is not what we are talking about. Ẹ̀yin aráàlú ìṣèbí igbó igbó eré níbí abẹ́ẹ̀kọ́. This place used to be the bush. Gbogbo gbàtà wa ilé àkọ́kù la bá ń bí lọ. We made Ṣùgbọ́n lónìí àwọn oníkan ti ń People have started building their houses. Mo pa láṣẹ. I decree. Baba orí adé rẹ bọba lè sàmì méje kó jáde nínú gbó. orí adé rẹ lọ jọba. go on the ground. ariwo fúnra rẹ. shout by yourself. Mama Ti mò ń sọ̀rọ̀ rẹ̀. the person i'm talking about. <laughs> ìyá mi ní ìyá rẹ̀ ti ń bì mo ní ẹjẹ́ ó bì díẹ̀ sí wọ́n ní mo ń yàgbé ara màmá rèé tí n bá kúrò wọ́n ní mo ń yàgbé ara mo bì díẹ̀. He's already having diarrhea. yàgbé ara. No, yeah, she has not started. She's just just experiencing preamble. But kò tún dìde pẹ̀lú mi báyìí mọ́. She will never stand up with me like this again. ìyá mi ní kí láwa ti ṣe. my mother said what will we do. ẹ pè é ta. call her out. mo ti step taba ìgbára. immediately I stepped down. torí mi ọ̀sá wọlé ọmọ rẹ mi wọlé bí wọlé màmá mi ra mú ó ti màmá dànù mi ní gbòǹbẹ. bí ó ṣe ń bì tí yàgbẹ́ yẹn wọ́n máa bá ń fún lóúnjẹ. and then as she is vomiting and is eating give her food she won't die. láì jẹun àwọn ogun ọ̀run mi a máa fún lóúnjẹ when well she's not eating my host. bó dijọ́ kẹsàn-án mo pe àwọn ọmọ ẹ̀. the night that I got the children. ẹ come and carry your mother. ara wọn ò yá. she's not fine. kẹ wá bí wọn léèrè pé kí ni iṣẹ́ wo wọ́n ń ṣe. other side mi ni bàbá yìí màmá yẹn wà other side mi ni àjogún ẹ̀ sí other side ló ti pín wárápá fún wọn ohun táyé fi ta ọ lọ́rẹ̀ lómi ṣe ẹ sọ fúnra rẹ kégbe kó pe jésù pé kí ilẹ̀ ń mì gbogbo ohun tí wọ́n fi ta mí lọ́rẹ̀ tí ń lu ayé mi lẹ́nu iná ẹ̀mí mímú orí òkè yìí bá mi gbé mi ọyọ sọ́dà bí wà bẹ́ẹ̀. iná ẹ̀mí mímú orí òkè yìí ohun táyé fi ta mí lọ́rẹ̀ iná ìmọ̀dógó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi iná ìmọ̀dógó yẹ ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi iná ìmọ̀dógó yẹ ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi ó yẹ gbé mi bàbá o ó yẹ gbé mi lọ́rùn yẹ. Jésù Olúwa wa. I don't tell people to stand. I won't tell you what to do. You are most you are the, the level of seriousness differs. Wọ́n àwọn olórin kan kọrin. There are some singers sang. Tọ́ ó lé the ó gbé ọmọ tálíkà ọsọ pé ọmọ olówó ọmọ tálíkà with the aládé ìgbà tí mo wà lábẹ́ bàbá mi SK Abíára. when I was under my father SK Abíára. torí kí n tó débẹ̀ náà mo ti gba àwọn agbára agbára ẹ̀mí mímọ́ gan. irú èèyàn wo bàbá yìí jẹ́ ọlọ́run ti sọ gbogbo ayé ẹ̀ fún. What type of man is this? The Lord told me about him. He does not take nonsense. Ọ̀pọ̀lọpọ̀ ló gbàgbọ́ pé títí dáwọn bàbá bàbá CAC ní abẹ́rù bàbá Abíára. Even to the fathers in CAC they are afraid of bàbá Abíára. Etí bàbá bá fi ń bọ́jà ẹ fi sílẹ̀. When Baba is fighting you, you are leaving. Ẹ fi sílẹ̀. Ẹ fi sílẹ̀. Leave him ọtán kẹniyẹn sa èrè kọ wọ́ọ̀lù. let that person run. mo mọ bí ẹni mo mọ ju àwọn ọmọ tó bí lọ. I even know him mother and his children. tèmi ni pé ntọ́ ọba ẹ̀ mú mi bí inú tọ́ ọba ẹ̀ mọ̀ ọ̀dọ̀la. if you make me get angry and you know. ẹ pariwo gbogbo ọwọ́ tí ò jẹ́ ń lọ. The hand that has hindered me. So o lè pariwo Jésù? Will you be able to call the name of Jesus? Balógun èmi àti Ẹ́sìkì Abíára náà. The warrior of uh, you and I. Ẹni béèrè fagbára fún sixteen years tí ò jẹ́ tí o. The person that asked for power for sixteen years. Wọ́n sì ti èmi náà ti bá ń palẹ̀ wàhálà mọ́ díẹ̀. I've also cleared problems for you. Bàbá ọ̀rọ̀gọ̀jigọ̀ nígbà tí wọ́n sọ pé Olúwa sọ pé kàn máa tẹ̀lé mi. Bàbá báyìí mo rí báyìí mo sọ fún bàbá mi ní mi kárí àwọn ìránṣẹ́ abẹ́ẹ̀kọ́ ẹni kò ní rí bẹ́ẹ̀ àwọn èèyàn adọ́dọ̀ mi jẹ́nàjẹ́nà ìránṣẹ́ ọlọ́ adọ́dọ̀ mi jẹ́nàjẹ́nà wọ́n á sì dìde wọ́n á wá padà sọ pé mò ń ṣe òògùn ni. they will rise up and they will say I'm using charms. àní ó jáde pé olú ẹ bá ń kálẹ̀ ọlọ́run ọlágúnjú. they will be the ones to come out that God of Olagunju has blessed them. ìkànnì máa pa ẹ́. If one said I will kill you. N gbọ́ òkè àti wọn ni mo sọ ọmọ pé mi àti ẹ lájọ wà nínú You know it's the two of you. O lè pa ẹ́. I can kill you. <laughs> àwọn àmọ́ tí bàbá ń sá fún mi di o wọ́n bẹ̀ wọ́n pé wọ́n wá pàdé gan n ò lè pa tọ́ ọba ti para rẹ̀ tọ́lọ́mbà ti jẹ́ ọbọ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. If you do not kill yourself, they can't kill you. And God eh, eh, allows you to be free from sin. Má bọ ọjà ẹ rí ọ̀rọ̀ bọ̀ mi. Come, let them see my ọ̀rọ̀ bọ̀. Ọlọ́mọ ti lè gbọ́ lọ́wọ́ ogun obìnrin. If God ogun eh, ọkùnrin. Má bọ̀ àbó lè rìn ni. Àbí oníkàsọ fún mi aṣọ tó bá ní ó wù mí ni wọ́n wọ̀ sẹ́lẹ̀ inú òtó ẹ gbọ́ bó mo ṣe fẹ́ jẹ ilé ìtàn ee o kí n sọ pé mo fẹ́ jẹ láàárọ̀ jẹ lọ́sàn-án jẹ alálẹ́ ẹ jọ sà sẹ́yìn mi ò ní kán mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó bímọ fún mi ní ìsìn olóhùn òbí mọ́mọ́ nígbà tá a ti ń rọ́mọ ọmọ ah kàlùtẹ́ bọ́ níyàwó lọ́wọ́ á gbà yàwó ẹ̀ wọ́n máa sì ti múra wọn lọ sínú ilé wọn táwa náà bá ń bímọ nínú ilé wa ẹ sọ ni ṣùgbọ́n lóun ò bímọ wọn ẹ lọ lọ sọ lọ so mọ́ ìyàwó rẹ lọ so mọ́ go and cleave to your wife cleave to your husband sórí tó bá kọ bá jẹ ni ó burú kádàrà tọ́lọ́ yíyan mọ́ ọ̀nà that is what God has selected for you bọ́ bá jí ọ̀bùn kádàrà rẹ nu bọ́ bá ń jatọ́ kádàrà rẹ nu tó o bá ti lè ṣe bíbélì wípé jésù wípé èmi àti bàbá mi ọ̀kan ni wá. tíwọ àtìyàwó rẹ ọba ṣọ̀kan. if you and your wife are not one. ẹnìkan ṣoṣo lọ́lọ́run sọ fún mi tí wọ́n sẹ́sọ ẹ̀mí mímọ́ fún gbogbo ikọ̀ ọlọ́run lágbàáyé. there is only one person that God has given the the, the endowment of the Holy Spirit. tí wọ́n bá ní wọ́n sẹ́sọ ẹ̀mí mímọ́ fún if you say somebody has been endowed with the Holy Spirit. ó ní bàbá mi is my father Enoch, Enoch Adejare. Adejare Adeboye. Tí ọba lábẹ́ wọn. If you go under him. Tí wà àtìyàwó rẹ̀ ọba sọ̀kan. If you and your wife are not the same. Bẹ́ẹ̀ ṣe lọ lẹ́bọ̀. As you have gone you will come back. Torí pé bàbá yẹn àti màmá. Because the man and his wife. Ibi ẹ ti rí bàbá ẹ máa rí màmá. When you see daddy ayé tiwa láyé kíyàwó wà ní lápòmù kọ́kọ́ wà rádaràdá ni o. Take your wife, take your husband along. máa mú ìyàwó àbí ọkọ rẹ dání ní gbogbo ibi tó bá lọ. let anybody know your wife. jẹ́ kí àwọn èèyàn mọ ìyàwó rẹ. ẹ pariwo. shout. ẹ sọ pé n tí mo sọnù. you say what I have lost. finá dá padà fún mi lálẹ́. fire restore. ó yẹ sọ́dà tó wà bẹ́ẹ̀. yes ọlọ́rin náà ohun tí mo sọnù olóòfin dá padà iná dá padà fún mi lẹ́sẹ̀ láyé iná dàgbàdà iná dàgbàdà iná dàgbàdà o tí mo ti sọnù o lọ fún dàgbàdà fún mi lọ́rọ̀ yẹ iná dàgbàdà iná dàgbàdà iná dàgbàdà iná dàgbàdà iná dàgbàdà iná dàgbàdà iná dàgbàdà iná dàgbàdà iná dàgbàdà iná o mo ti o lọ fún dàgbàdà. Jésù Olúwa wa. Oh, hey. èmi àti bàbá wa ọ̀rẹ́ ọ̀gọ́jìmọ̀ sọ̀rọ̀ kan lálẹ́. my daddy myself and daddy ọ̀rẹ́ ọ̀gọ́jìmọ̀ said something. wọ́n náà gbọ́ pé ẹ sọ pé ilẹ̀ kan tó ń bẹ níwájú yín. I said there is a land that is in front of you. wọ́n náà rí ilẹ̀ tọ́jẹ́ yẹn rìn Mọ kàn á rẹ́rìn. he said I saw the sandy land. mo ní bàbá kò rí bẹ́ẹ̀. I said no it's not like that baba. wọ́n náà á mú mi lọ bẹ̀ kò rí bẹ́ẹ̀ táìmù ni ibi tá a wà ẹ̀kọ́ ni léètè mi. where we are is not my house i have not gotten to where we are going. èmi ti sọ fọlọ́n pé mo ti júra mi lẹ̀ fọlọ́n. i have told God that i have released myself absolutely to him. ṣé ẹni tó bá tó àkókò. when you say when it is time. màá kàn sọ pé lọ bá lágbájá. you say just go and meet this person. nígbà tí a ń ta mọ́tò mẹ́sìsì ní èlò one point nine million èlò mo ní màá rà. five fifty. àwọn kan ti ń sọ̀rọ̀ nsàlẹ̀ èlò five fifty five fifty èló mo ra mọ́tò yẹn mọ̀ ń tọ́ lọ́nkọ́lé bọ̀ ní olúwa ní padà ní tó gate I was coming from ọlọ́nkọ́lé mọ́tò rẹ̀ ń bẹ ń di àpẹ́. your vehicle is at ìdí àpẹ́ that was what God told me. wọ́n á lẹ́ni ọ̀yá olúwa bá mi sọ̀rọ̀ báyìí. God spoke to me. Sóńdì àpẹ́. Mo ṣe dé di àpẹ́ mọ́tò rẹ ni. Mo kà dọ́dọ̀ lílà ẹ̀pẹ̀lẹ́ o. Ìlú ẹ̀fẹ́ ta mọ́tò yìí. How much you want to sell this vehicle? <laughs> Ọjọ́ burúkú. Bàbá yẹn ní ah, one million ni. The man said it's one million. Mo ní mi ò ní ju five fifty lọ oníṣẹ́ lówó ní ìsìn mo bá pe ìkànnú àwọn ẹ̀dá mi tí ń lọ kó mọ́tò ní kútọ́nu mo ní mo rí mọ́tò kan ní ìsìn nexus tó kún bọ̀ ó ní five fifty ah ó ní ẹ má ra o he said daddy don't buy it o don't buy it o maybe the chassis is broken or it's rusted it has one problem or the other. amen ó náà fi kún ní ẹ fi lọ́rùn lẹ. <laughs> ìyẹn di okùn abẹ́ mọ́tò ó sílẹ̀kùn mọ́tò lọ́ba yọ fifty thousand ní àwọn ń bọ̀ wá gbé lọ́la. He said they will come and carry you tomorrow. Mo ní èmi ń bọ̀ lọ́la pẹ̀lú owó. He said I am coming tomorrow Kò tí ì sí transfer báyìí nígbà náà. At that time there was no transfer. Ẹ jẹ́ àgbàdua. Let us pray. Níbo lògo mi há sí? Where is my glory hidden? Ọya fi iná wà fún mi lálẹ́ yìí. God search it with fire. Ọya ẹ̀ sọ́dà búra bẹ́ẹ̀. Ìgbà yẹn. níbi tí ògo mi yá sí iná wárí iná wárí iná wárí iná wárí fún mi mi ibi sí. He know. He know. He know. Oh yes, somebody. Oh yes, somebody for me. Somebody for me. Somebody for me. Somebody for me. Somebody for me. Somebody for me. He know. Oh yes, somebody for me. Níbi tí o kọ mi láti. Oh yes, no. Oh yes, somebody. Somebody. Somebody. Somebody. Somebody. Somebody. Somebody. Somebody. Níbi tí o kọ mi láti. He know. Oh yes, somebody lọ́rùn yìí. Bàbá yẹn lẹ́yẹ o. Oh yes, somebody. Oh yes, somebody. Oh yes, somebody lè ṣeéṣe kí n tètè parí torí pé ọjọ́ ọ̀la ìdájí gbogbo wọn pàdé níbo ní ọ̀tà àná. It's possible that we finish in time because we we'll all meet, meet at the mercy altar. Bàbá tí mo fi sọ̀rọ̀ ló jẹ́ tó sọ lójú yín most minister of God. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ni wọ́n ti gbàgbára lọ́nbí. Most àwọn olórin a lot of singers have received power from here. mo lè ka márùn tí mo mọ̀ pé gbogbo àwọn ìjọ yìí ló mọ̀ pé jànnàjànnà wọn bá dénú sí. I can count like five that they know that they, they were miserable. ìkan tiẹ̀ wò mí títí màmá. one of them looked at me. ìyá olórin ọkàn wò mí pé ẹ wá jìyà láyé ni. you have just come to suffer in life. mo níyà ọ̀jẹ̀ mi I said I'm not suffering. ìgbà dọ́ lọ́sẹ̀ ẹlẹ́ lọ́sọ̀rẹ́ when we when we started on our sermon tọ́ you saw a very good place ẹ lọ bẹ̀rẹ̀ church inú in this bush inú gbó yìí ẹ̀yin place tìyín síbi tó dáa láyé. why don't you go to a very good place. ẹ̀yin tẹ́ bá ti fẹ́ ṣàṣeyọrí olóòní gbogbo ẹ̀. When you want to succeed is the owner of all. Wọ́n ra lẹ̀ fifty thousand gbà náà bẹ̀. I was buying land at fifty thousand there. Ẹ lọ lọ́sẹ̀ báyẹn ni tọ́ bá fẹ́ já o lè rí plot of land nínú. No kò tí ẹ̀ sí mọ́. they don't land again. kò sí kò sí kankan tọ́jú ọba yìí bẹ́ẹ̀. ariwo dà. where is that noise. mo fẹ́ kẹ́nìkan porúkọ Jésù tó. I want somebody to call the name of Jesus loudly. aṣọ àìrí tó dá mi dúró sójú kan. all the unseen clothes that are tied me down stationary. lana. bẹ́ẹ̀ sẹ́ta bẹ́ẹ̀. ọyọ ẹ̀ sọ́dà dùn àbẹ́. orúkọ olórí náà a ṣe èrí kan ó yá lànà ó yá lànà ó yá lànà ó yá lànà ó yá lànà ó yá lànà ó yá lànà aṣọ èrè tọ́lá mi lọ́jọ́ kan iná ó yá lànà lọ́rọ̀ mẹ́ ó yá lànà ó yá lànà ó yá lànà ó yá lànà ó yá lànà ó yá lànà ó yá lànà aṣọ èrè tọ́lá mi lọ́jọ́ kan ó yá lànà ó yá lànà ó yá lànà ó yá lànà ó yá lànà ó yá lànà ó yá lànà ó kan ó yá lànà ó lana ọjọ́ rẹ tí ilẹ̀ yẹn mi lẹ́nu ó yẹ lana lórí ó yẹ lana ó yẹ lana ó yẹ lana ó yẹ lana ó yẹ lana ó yẹ lana ó yẹ lana ó yẹ lana ó yẹ lana. Jésù Olúwa wa. Amen. Bàbá mi, èèyàn Ọlọ́run gbogbo ẹ má bínú pé mi ò kí mi ò ṣe máa ń gba mo ń bọ̀ wá kí mi ò ṣe kí. I'm sorry that I have not greeted you. ẹ sọ fọlọ́dúnmarè. tell the almighty. Ibi ọ̀tá ọ̀la àánú. The enemies are not Benny. they are not merciful. Bẹ́ẹ̀ni o. Ọ̀la àánú. Amen. Amen. Amen. Bàbá olè wá jà mí nílùú mi. Àwọn èèyàn Ọlọ́run. A twenty one ni a dé. Mọ́mì ló dúró yìí this is mommy here twenty one of them came to rob me. nígbà tó kù ìṣẹ́jú márùn-ún tí wọ́n wọ mo jí màmá mami olúwa ló lè dé. the lord told me that thieves have come. ó náà dà wọ́n ti dé. they have come. dé. stand up. ọmọ mi obìnrin. my daughter. olúwa ni a sá fún wọn. the lord said we should run from them. wọ́n wá gbẹ̀mí mi ni. that they wanted to come and take my life. títí tó ń fi gbóhùn. sẹ́mi àpò obìnrin tó jí látọjú oorun tó gbọ́ olè dé tó ní bo wọ́n wà tí mo lóluwa ní ká mú ọmọ rẹ máa ń sonú gbòì go inside this bush. lọlọsẹ ìlú mi ta ti bí àwọn ọmọ ọlọsẹ bẹ ń bí tí kúrọ. the children of ọlọsẹ are here. àbá màmá ti korí bọ gbogbo ẹ lọmọ ẹ ń lọ rẹ ọmọ ọlọmọ wọn ń wọ ọ lọ ni <laughs> ọjọ́ burúkú látòjú ìwọ lọ ọmọ wa ń bẹ ǹjọ́ yẹn ọlọ adífara ti lọ wà ń bẹ ọlọ́ni òjò gbé mọ ránkì ẹ̀dá ní Oh. It was God that assisted us that he did not bring his gun. That was Adefarati. Bí wọ́n ṣe ṣe wọnú church tí wọ́n bẹ̀ sí lu àwọn èèyàn. Immediately they entered into the church and were beating people. Ọlọ́run ni máa lọ. God said keep going. Mo ṣì ń lọ. Mo ṣì ń gbòde ọya sùn lẹ́mìí kọ́ máa wo ìṣe wọn. Write down here and see what they are doing. Ìyẹn ka iye wọn twenty one ni wọ́n. He counted them they were twenty one. Ṣùgbọ́n kò mú bàdá ni but it was not with a gun. wọ́n gba handset yẹn twenty one handset ìgbà nineteen kí nìyẹn náà ṣé ṣé nineteen ìgbà tí màmá bọ́lá rẹ ọ̀dọ̀ màmá bọ́lá rẹ là ń lọ òru la débẹ̀ òru we go to ọlọ́ṣẹ́ that midnight. Mama ń ṣe òkú màmá ẹ̀ àti bàbá ẹ̀ papọ̀ ó sì ló ní ìdí mi kíákíá ó wà lẹ́gbẹ̀ẹ́ òun. and he said I must be there with her. ẹ pariwo mi tẹ́ ẹ dé. shout at this point. ẹ sọ pé gbogbo adánilóró ń lé mi that all the people that are ready to hurt me. gbogbo àwọn ẹ̀mí awòràwọ̀. all the staff all the staff. ṣé o lè kígbe sá. will you be able to shout. ah ẹ kígbe. shout. ẹ má jẹ́ ẹnìkan kan wo ẹnìkan kan ẹ má gbàgbé máa parí testimony yẹn fún yín. ẹ pé kí olúwa kọ́ sọ́lọ́ máa ń rọ̀ nǹkan mi. Can God swallow things? Tẹ́ ti orúkọ Jésù lẹ̀. When you call the name of Jesus once. Ẹni bàbá mi lọ́run o. You will say my father in heaven. Pàdé àwọn ọ̀tá yìí rọ wọn mì pátápátá. Swallow all these enemies. Ẹ̀mí arógòbògò jẹ́. All the stars. Àwọn ẹ̀mí awòràwọ̀. Àwọn ẹ̀mí aparàwọ̀. Nínú ìran bàbá mi, Olúwa rọ wọn mì. Ọyẹ sọ́dàdúrà bẹ́ẹ̀. wɔmɛ bɔmɛ lɔɔrɔ ye ɔyɛrɛ wɔmɛ ɔyɛrɛ wɔmɛ ɔyɛrɛ wɔmɛ ɔyɛrɛ wɔmɛ ɔyɛrɛ wɔmɛ ɔyɛrɛ wɔmɛ ɔyɛrɛ wɔmɛ ɔyɛrɛ wɔmɛ fúnmɛ ɔyɛrɛ wɔmɛ olùwàrɔ wɔmɛ ɔyɛrɛ wɔmɛ lɔɔrɔ ye ɔyɛrɛ wɔmɛ ɔyɛrɛ wɔmɛ ɔwɔ wɔmɛ ɔyɛrɛ wɔmɛ ɔyɛrɛ wɔmɛ bàbá mi ti bẹ lọ́rùn wɔmɛ bàbá mi ti bẹ lọ́rùn ɔyɛrɛ wɔmɛ ɔyɛrɛ wɔmɛ ɔyɛrɛ wɔmɛ jésù kristi olùwàrɔ. amen ẹ ṣe àmì dáadáa. Ah, ah, ah, àwọn wo ló lògo òní ṣe àmì kí n gbọ́ dáadáa. God, our God is God of mercy. Ọlọ́run wa jẹ́ Ọlọ́run àánú. Mm. Is God of provider. Òun ni Ọlọ́run olùpèsè. Is God of turnaround. Òun ni Ọlọ́run tó yí ìgbà padà. Is God can never leave you. ọlọ́run tí ò lè fi ọ́ sílẹ̀ ni. if you allow God to enter your life. tí o bá fún ọlọ́run láàyè láti wọnú ayé rẹ. you God. ó gbádùn ọlọ́run. God can talk. ọlọ́run máa ń sọ̀rọ̀. God can counsel. ọlọ́run lè bá ní ó lè gbani nímọ̀ràn. God can give you direction. ọlọ́run a máa tọ́ ni sọ́nà. bẹ́ẹ̀yàn bá ń bọ̀ báyìí lọ́wọ́ ni wọ́n dá lóhùn fake ni. when oh. Ah. some people are coming God will just tell me these people are fake they are just pretending. bàbá ọ̀rọ̀ gan ntí mi láìkì rẹ ni pé ọlọ́run ni máa wá facebook rẹ. I like you so much because God said I should check. Mo wá rí ọ nínú igbó táwọn èèyàn ń tẹ̀lé ọnú igbó. I saw you in the picture people were following you to preach the gospel. I said. Wọ́n kàwé o. He's educated. Gan. Òlí mi ò lè kọjá àfi kọ́ máa wá Oṣòdì ibẹ̀ lọ́lọ́ máa ràn tí ó kọjọ lé lórí Oṣòdì. Your own prophet you are always looking for Oṣòdì èsìn ní sì máa wọn jọ́sìn. and it is insects tọba bó bákàrà bákàrà lọba fẹ́ tà tọba ti torí pé kò lè lówó takàrà o tẹ̀gbọ́ ọbẹ̀ ni. if you are even selling bean cake if you because of money do that torí pé ẹ̀wà díẹ̀ àti kíni o àti gaari lọ́ọ́ máa dà you will be selling beans with garri. bí ẹni pé kò kọ́lé tó fẹ́ kọ́ lóòjọ́ abrahamu ò dé ilẹ̀ ìlérí lóòjọ́ ọ̀nà dàrú àwọn ọmọ israẹli gbọ́ ọlọ́run fẹ́ jọ wọ́n tó fẹ́ ń tẹ̀yàn ọba jìyà fún kì í tọ́jọ́. Israelites whatever you don't suffer for does not last. mo rí obìnrin tó dáa àní obìnrin fẹ́ fẹ́ mi ó ń fún mi one point five million yóò sì tún fún mi ní ten thousand dollars. A woman wanted to marry me and gave me every week ni o not. She used to give me every week. Àní bàbá ní ẹ fi ilé àgbàdo àkùnrin lọ. They will oh, pray that she will go. She will go. She, this one must go. Ọlọ àwọn sẹ́kì ó ní bàbá ẹ filẹ̀ àfàdúrà sọ pé kọ́ máa rántí ìta mo ní gbóni rántí ìta yọ rántí ìta. ọ pariwo. you will shout. mo ta o. mo ta o. ọ ò lè sọ bẹ́ẹ̀ ni. mo ta o. I have sold it. olùràpadà. olùràpadà. rapadà fún mi. redeem it for me. orúkọ jésù lẹ́ẹ̀kẹ́ ṣoṣo. ọlọ́run àánú o. ọ̀yẹ́ àdúrà. orúkọ jésù. mọ̀tá o mọ̀tá o olùràpadà ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi olùràpadà oyè ràpadà fún mi bọ́tẹ́ olùràpadà oyè ràpadà oyè ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi oyè ràpadà fún mi oyè ràpadà fún mi olùràpadà oyè ràpadà oyè ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi ràpadà fún mi ẹ fi àmì tó gbóná gan-an ẹ ṣe kórè lọ. woman the woman you eh, woman eh, all, all woman in this congregation today. gbogbo obìnrin tó ń bẹ nínú ìpéjọpọ̀ yìí. please. mo don't discourage your husband please encourage it ẹ máa gba àwọn ọkọ yín nímọ̀ràn ẹ máa ràn wọ́n lọ́wọ́. when you when the in the moon in the in the hard moon when your husband is hard moon. nígbà tí ó bá tí ó bá dàbí pé gbogbo ẹ ti tán fún ọkọ yín. tell tell your husband that everything was okay. ẹ sọ fún ẹgbàá nímọ̀ràn pé gbogbo ẹ yóò padà dára. ohun tí mo fi láìkí ọmọbìnrin nìyẹn That's why I like this my son. Don't worry, ọ jẹran tó jẹrin lọ. I told him you will eat the meat that is bigger than anything. Tí mi wàá jẹran tó jẹrin lọ wẹ́. Eh? Mi torí pé nígbà mo fẹ́ màá ṣe dẹ̀gbẹ́ lọ kó tó róúnjẹ jẹ ni. When I married her, I will first go hunting before Marriage ìwẹ̀ ìsọjọ́ kékeré o. And my marriage is not a, is not a young marriage. Àtijọ́ ń bàá bọ̀ láti 1979 we have been doing it we have been coming together since 1979. mama ti ń wá sílé jókòó ṣe gbogbo ẹ̀ náà mùsùlùmí láti fẹ́ra wa. we married ourselves in Islam. 1982 la fẹ́ra wa wọlé. we actually did the marriage in 1982. pẹ̀lú orí ọ̀fẹ́ alóyún àkọ́kọ́ láàrin 1982 sí 1983. we had the first child 1982. asọmọ yẹn lórúkọ pọ́dún kan àtààbọ̀. it was a year and a half. ìyìn rere gbà lọ́wọ́ wa. the gospel took it from her. ọmọ yẹn ò ṣàìsàn. the child was not sick. ó sì nà tọ̀tọ̀. she stretched. ó sì kú. and died láì sí tó ṣe láti dá ogun ogun paako nu muslim sí christian ni. that was the problem of leaving islam to christianity. ọmọ yẹn fine. oh that child was beautiful. àwa gan kọ́ là ń tọ́jú ẹ̀ bá a ṣe jí olòṣì tó wọ́n gbà lọ́wọ́ wa ni. as we were poor people were taking care of that child. bàbá wa jìnnàrí lọ sọmọ yẹn lórúkọ. it was our father jìnnàrí that named the child. nígbà náà. at that time ṣùgbọ́n ìyìn rere ṣe ṣùgbọ́n tẹ̀sù rí náà ni tó ipa ọmọ yẹn máa wà lọ. this is what the devil ká lè padà tọ́ ọba gba ìyìn rere tọ́ ọba ní sòrò tó ní sòrò dúró kí mo ní o ṣe ẹ̀yin ikọ̀ àtìrídú tọ́pẹ́ bẹ́ẹ̀ bá ti bọ́nú wàhálà kan ẹ̀ tó bọ́ bò mí ẹ̀ dúró. má gbàgbé mo láwọn olè jà mí àwọn ará ọlọ́ṣẹ́ ń bẹ ń bí lónìí olúwa ní kí n kéde káàkiri ẹyẹ èèyàn mi tẹ wá jà ní lólè ẹ máa bọ̀ lónìí o ẹ wá bẹ̀bẹ̀ o lẹ́yìn lẹ́yìn ọdún mẹ́ta tí kankan yín bá kù lórí ilé pẹ̀ á pé màá fi sí olúwa lẹ̀ ẹ máa bọ̀ ẹ̀yin bàbá àṣàlẹ̀ tẹ ẹ rán wọn ẹ máa bọ̀. then I believe the work of God even the people that support them. wọn lórí ẹ ti dàrú. they said he is mad. pẹ̀lú orí ọ̀fẹ́. by the grace of God. lọ́jọ́ wọn wá jà ní lólè mẹ́fà lọ kọ́kọ́ kú the day they came to rob me six of them died. ìgbà tí èdè ọjọ́ tí èdè ọjọ́ báwo ni bàbá ṣe á mọ̀. how did baba know. olórí wọn gangan tí wọn lọ wá bá mi àbúrò màmá àbúrò màmá mi ló bí ọmọ yẹn tí wọn rán níṣẹ́. the person wọ́n ní wàá pẹ́ ni o kì ṣe pé mo á jẹ́ ọ lólè ṣùgbọ́n gbà tá a rí ọ̀pá la fi kó gbogbo ẹrù ẹ. when we could not kill you that was when we torí pa àti rí pé ntọ́ wa bẹ̀rẹ̀ kò ní já jẹun mọ́. Because what you have come to start now will not make us eat again. Àbúrò mi wá gba Jésù. My brother come and accept Jesus. Mo wá fún fifty thousand. I now give him fifty thousand. Lọ ra mọ́tò tó bá wù ọ́. Go and buy a vehicle. Ó ní Olóhùn ó ní Jẹ́mi lọ máa jájọ ṣiṣẹ́ papọ̀. Let's work together. Jẹ́mi kí wọ́n máa tún wọn. Let me go and bind people and you will lose them. Tọ́ba ti lè ṣe ni o. If you're not doing that. Ọlọ́run sọ pé òní tọdún mẹ́ta tí ì kú. Àbọ̀ balẹ̀ jẹ́wọ́ nù crusade mi kí wọ́n Except you come to confess in the crusade ó lóun ò dọjọ́ púpọ̀ tẹ́lẹ̀ ó lóun ti mọ̀ kó ń kọjá ayé o fúnra ara rẹ̀ ló po lúbúlúbú jẹ tó sọ sẹ́nu eh, orí ọ̀kẹ́dẹ̀ tí ń gbé e lọ sọ́sìpítù ló kú sí. he was being taken to the hospital, I died. Mo ronú kan fún ọ pé. I I think of something for you. Ó ní èmi kọ́ ló pa o, òun ní lọ para rẹ̀ ìlú tí rojọ́ kiri lẹ́mí mímọ́ ti pa. aṣọ òtí ẹ̀ lè kọ́. ẹ̀mí ló pa ọ́ ọ̀tá mi lọ para rẹ̀ ibi tó ti rojọ́ kiri lẹ́mí mímọ́ ti pa. ọ̀tá mi ló pa ọ́ ọ̀tá mi yóò para rẹ̀ ibi tó ti rojọ́ kiri lẹ́ni mímọ́ ti pa. ṣé ọmọ ti ń bẹ ń bì. you see this child here. ọmọ mi. you see this my son. tọ́ ọ ti máa kọrin tẹ̀lé mi lẹ́yìn màá sọ fọlọ́ nǹkan fọwọ́ lù ọkọ ọmọ àbọ̀ kọ́ wa gbà sí olúwa yẹn. sọ́ọ̀pù òbúrin kọ ni. èmi kọ́ ló pa ọ́ ọ̀tá mi ló para rẹ̀ níbi tó ti rojọ́ kiri lẹ́mí mímọ́ ti pa. ó èmi kọ́ ló pa o ọ̀tá mi ló para rẹ̀. níbi tó ti rojọ́ kiri lẹ́mí mímọ́ ti pa. ọ̀sẹ̀ pò rẹ lókè. èmi kọ́ ló pa o ọ̀tá mi ló para rẹ̀. níbi tó ti rojọ́ kiri lẹ́mí mímọ́ ti pa. mi ò gbọ́ ọ̀tá mi ló para ẹ̀ níbi tó gbé lọ́jọ́ kiri lẹ́mí mi mo ti pa. mi ò tí ì gbọ́. èmi kọ́ ló pa o ọ̀tá mi ló para ẹ̀ níbi tó gbé lọ́jọ́ kiri lẹ́mí mi mo ti pa. màmá tí ń bẹ lórí àpáta yẹn. èmi kọ́ ló pa o ọ̀tá mi ló para ẹ̀ níbi tó gbé lọ́jọ́ kiri lẹ́mí mi mo ti pa. ó wò kò. èmi kọ́ ló pa o ọ̀tá mi ló para ẹ̀ ibi tó gbọ́rọ̀jọ́ kiri lẹ́rìí mímọ́ ti bá. èmi ò láìkí jésù. I don't like Jesus. ṣùgbọ́n gbà mọ̀ gbọ́ pé Jésù lẹ́mìí kan. But when I hear that when I hear that Jesus has a spirit. bí a ṣe bí ẹ̀yin tó oògùn yẹn bá ti dọ́dọ̀ yín wá sí oògùn mo mà láìkì kéèyàn ní boldness. I like when somebody is bold. Ah, ó rìn jìnnà lórí oògùn ṣíṣe. Ah, I I moved. àìmọ̀ yín ni ìbàdọ́dọ̀ yín. I will I it's not because I it's just because I don't know you I will have come to you. ìgbà máa dénú jẹ́ ntúmẹ̀ gbàgbọ́ mo sọ fún yín. This is why I received Christianity. níwájú Ọlọ́run. before God. kì í ṣe pé Jésù wù mí. It's not that I really love Jesus. ṣùgbọ́n wọ́n ní Jésù lẹ́mìí kan. They said Jesus has a spirit. tọ́ ọ bá ti gbà á when you accept him. ọmọ rí. you be seeing him. ọmọ ránṣẹ́. you be ah, seeing him. ah o ti tó. that's enough. Uh -uh. kìí ṣe pé ọjọ́ ìrànṣẹ́ ọlọ́run. it's not because you are a minister of God. ṣé mo lè lẹ́mìí kan. I can have a spirit. Tí màá ránṣẹ́. I will send him. Tí ó sì bá mi jíṣẹ́. And he will go on errand for me. bó o láti gbà á. How do we receive it? Sọ́wọ́ pásọ̀ láti gbé àbọ̀wọ́ wọlé. Are we receiving it from the pastor or the prophet? Àbọ̀wọ́ ajíhìnrere. Or from an evangelist? Àwọn ah, bàbá tó wa ní ẹ̀mbẹ̀ mi. These are the fathers that trained us. Bàbá mi agbábí àkànbẹ̀ mi. My daddy agbábí Ẹ bá mi pàtẹ́wọ́ ńlá fún Jésù. Put your hands together for the God of for God. Pé Jésù is free. Jesus is free. Gbígbé Jésù jẹ́ ah, ọ̀fẹ́. Ah, mo ní Jésù dáràn. Ah, I said Jesus is in trouble. Hey. uh, ẹ̀mí mímọ́ wá yàrá sí mi. ó yà ẹ̀mí mọ́ kọ́ mi tó mi. yàrá yàrá yàrá yàrá yàrá ọ̀yà èmi rè gbẹ̀mí mi. nígbà tá a wà lọ́mọ ọjọ́. why we were members. mo fi ẹ̀mí mímọ́ ṣe nǹkan. oh I did something things with the Holy ah, Spirit. Jésù oh. le o. Ah Jesus is tough o. Oh. Jésù mò ń lo oko o. Jesus I'm going to the farm o. Oh. ẹran mẹ́rin mo fẹ́. I want àáfàá jínikírun ní ìlú bí mo ti lọ léèwé. the the the the place ah, ah, where I was. mẹ́rin kéré. man four is too small now. Ah, ah. mélòó ló wá fẹ́ kápá. okay how many do you want. ntí yẹn fi gbàgbọ́ dùn ní nìyí. that's what made him what that was what made him get mẹ́fà ni. okay six. olúwa wa ni béèrè ìgbà tá a lò tó lò nù okay now tell me the time you want to use. ah mo lọ màá lówó. I said I'll be rich. màá ní ọ̀dà olóòní mẹ́fà ọlọ́run ọlá à ń lọ ọgbọ̀n ṣẹ́jú láàrin ọgbọ̀n ṣẹ́jú fún wa lẹ́ran mẹ́fà níwájú ẹni tó níyín tó lẹ́yìn mẹ́fà yẹn la pa. we will kill that seed. ìyẹn bá ní sẹ́mi yẹn wà lóòótọ́ ọlọ́wà. you mean the spirit is i say the spirit is available. yọba kẹsẹ̀ bọ̀ lẹ́sẹ̀ ní lóru jésù bàbá mi oh, oh, oh, transfer transfer transfer transfer transfer. transfer. ẹ pàtẹ́wọ́ ńlá fún jésù. put your hands together for jesus. ẹni tó bá mọ̀ wá ẹni tí ẹ bá jẹ́ ọmọ òkè ní ìlú kí ni ń porúkọ ẹ̀ nílùú ìbàdàn bí in Ibadan here. Adan kan mẹ́rin. Oh, we tried some things there. <laughs> Ìyá àjẹ́ kan wá ní ta ní Kélábà tí ń wá ń sè sọ́jí gbúgbúrú. They say who is that person Ó rò pé àwọn wòlíì ẹlẹ́mu tí ń gbé wá ni. Èmi èsì ṣe wòlíì ń gbà náà. I was not a prophet. Lọ́ba Dẹ̀yẹdé. She came as a as a bird. Eyín bẹ lẹ́nu gbogbo. Eyín mo ní lórúkọ jésù jábọ̀ àfipọ̀ ibi ibi àmọ́dán ọlọ́run ohun tó gbàgbọ́ o. Eh, I tried God before I got saved. tọ́já bọ́ báyìí mo dùn fún rárá mi orí ẹ̀ tó gbùngbùngbùngbùn mo là láyà kí ni mo sì ń lò <laughs> kí ni ń gborúkọ ẹ̀ láǹtà ńlá o fẹ́ gbàdúrà ni kò yẹ kó dá nírìn àjò ayé rẹ. You should not journey alone again kò yẹ kó dárìn mọ́. you should not journey alone. ó ní fún wa ní ìlérí náà àti fún ọmọ ọmọ wa. for our generations unborn. ẹ̀yin ó ẹ̀yin ó gbé ejò dání. you will carry snakes. àmì wọ̀nyí ni ó máa bá wọn tó gbàgbọ́ ní orúkọ mi wọ́n máa lé àwọn ẹ̀mí èṣù jáde wọ́n sì máa fi èdè tuntun sọ. and they will speak in new tongues. tí mi kú ò ní ngbò oh my <laughs> mo là láyà mo gbé sí kíni o mo gbé sí lanta. I put it on lantern. lọ́jọ́ ń láìkì àwọn bàbá baba. eléwu lórí láti bá wọn rìn wọ́n á máa sọ fún ọ bí tẹ wúwa sí olúwa àwọn ò ní kúrọ fún ọ. they will not lie to you. ni wọn fẹ́ dà tí wọn lọ́hùn ti sọ wọn dà. what do they want to become that God has not bàbá blessed them Baba bàbá amẹ́ríkà ni wọ́n ti eh, amẹ́ríkà ni England ni wọ́n ti kàwé. Our got educated in England. Ìyẹn bàbá wa Agbábíàká. Our daddy Agbábíàká. Dínì ẹ̀ tí mo fi ń bá gbogbo wọn bá lọ tí wọn bá tí wọn bá tí wọn bá ti rí wọn mọ́ màá yà pé wọn torí àwa tá a jọ́dọ̀ ọ̀sìn ìlú ọ̀ràn là ń lù fúnra wa. Mo jù ọ́ mi ò jù With the use of these days we are playing evil drums for ourselves. Ẹ pariwo. Shout. Àwọn olórí burúkú tí wọ́n ṣe láyé mi tó. Oh the terrible people. Sọ agbára sí inú mi. Ọyẹ sọ́dàdúrà. Ọyẹ. ó yẹ sọ agbára sínú mi sọ agbára sínú mi sọ agbára sínú mi sọ agbára sínú mi sọ agbára sínú mi sọ agbára sínú mi sọ agbára sínú mi ìtawọ́ lọ́rọ̀ mi kú sí lọ́rọ̀ mi tó ọ sọ agbára sínú mi sọ agbára sínú mi sọ agbára sínú mi sọ agbára sínú mi sọ agbára sínú mi sọ agbára sínú mi sọ agbára sínú mi sọ agbára sínú mi sọ agbára sínú mi sọ agbára sínú mi sọ agbára sínú mi sọ agbára sínú mi. Jésù Kristi Olúwa wa. tó jẹ́ kí màmá yẹn ran agbára burúkú yẹn wá ni pé lálẹ́ ní ìlú òkè CAC kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá tó ní CAC yẹn ló fún mi nílé tí mò ń gbé àwa ṣe powerful crusade ń bẹ̀ débi pé ilẹ̀ mi ẹ rò pé mo ti gbà ẹ rò pé bóyá èmi náà ń dán ọlọ́run wò gbà náà ni so wọ́n lọ lágbára wọ́n lọ lágbára ọ̀dà gbogbo èèyàn tó bá wá crusade lálẹ́ yìí láàrin ìṣẹ́jú mẹ́wàá wọn ò gbọ́dọ̀ dúró lórí òru mọ́ bẹ́ẹ̀ sì ni ó rí wàá máa tàkìtì wọn lọ lẹ́lọ́mi ah, ó ti dáa láì lù wọn lóòka ah, mo lóòka tí mo fi ń lù yàn gbà yẹn mo ní tinú ìsà náà tí mo fi ń dagbóoru makani eh, eh, eh, ẹ̀mí mímọ́ bò wọ́n ọ̀yà jẹ́ kí wọ́n. fall on them and you see them falling under anointing. ẹ̀yin tẹ́ ẹ rí pa ti ṣe lórí àpáta ẹ̀rí ẹ sọ̀wọ́ báyìí. how many of you have seen us do it on this mountain before. nbọlẹ ti lọ he wọn inú gbó ni. you go and pick them from the bush there méjì kúrò níbi àwẹ̀. ọwọ́ yẹn wà ó lè gbà kò ṣe pásítọ̀ là fún tiẹ̀ wá lè dé kó yó wá sẹ́sọ owó fún ọ tó o bá ti ń lò fún ìrere tó ń lò fún ìrere ọkàn máa ga sí ni fẹ́fọ̀ yẹn á máa wá ni màmá yẹn lọ́ba dàárọ̀ ta ló mẹ́ràn mi o. she said I will took my meat o. bàbá tí ó jẹ́ bàbá CAC yẹn ó ti mọ ti màmá yẹn ẹ gbà mí ta ló gbé ní o. who took my meat o. mama bàbá bá kànlẹ̀kùn wọ́n kàn bá tí mo tu yẹ fún gbogbo kíní dàlẹ́ pé ah ta ló ẹyẹ ẹyẹ wo lọ pa. which bird did you kill. Ah, ẹyẹ wo lọ pa. which bird did you kill. Ibrahim oníhìn torí mi ò jẹ́ ọlágójú ń gbà náà Ibrahim. Ibrahim ah, yá tètè kúrò lábá o. leave this village. sọ gbọ́ bí ayé ṣe ń kígbe tí ń sọ. you can see how she is shouting and crying. ẹyẹ rẹ lọ pa o. you killed her bird. mo sì lójú bàbá mo bá mo tẹ wàá rántí torí yẹyẹ ni bàbá rí tẹ wọlé mo ní mo mọ̀ gbé orí láǹtà mo bá ṣejú ẹ̀ fàyà mo bá jẹ ẹyẹ àjẹ́ lọ jẹ. ejò ń gbẹ́jọ́ mi agbára ju agbára lọ agbára jésù ju agbára tó kù lọ jésù kì í sí ẹ̀sìn èmi ò ṣe èmi ò ṣaláì èmi ò ṣe onígbàgbọ́ ọmọlẹ́yìn kristi lè mẹ́ onígbàgbọ́ a máa ṣoògùn onígbàgbọ́ a máa ṣe tó wù kìrìsìtẹ́nì ò lè bend. Christians cannot be bent ìgbà tí àìsàn ń ṣe mí tí mo ṣe gbogbo ìgbóhùn yín mọ̀. when I was sick I was said it here. ohun tí mo ṣe tọ́lọ̀ ń fi rán àìsàn sí mi nìyí. this is what I did that God sent me. má ṣe ni mo ṣe. I, disobeyed. ó sì ń nà mí. He was weeping. a ní iná yìí ò tó wọn bu iná mi bọ wọn á sì búlù mi. they will put the fire on me again. a ọ̀pá mi ò jẹ́ mọ́ ọ lọ. give me let me go. ó ti ṣe ju tí bàbá mi ò rí ṣe la mi ò tó gbàdúrà pé tí ìran mi ò ṣe rí olóhùn. I've done what my generations have not done before. ẹ pariwo. ṣáò. bàbá mo ní bàbá ó lóun mọ̀ tó ń jẹ́ ọmọ ẹ̀ ọmọ burú ọmọ stubborn mo lónìí màmá máa lọ. I said mama will go to. àdúgbò yìí ibi tí wọ́n ti ń dàrú dé ó kígbe. you will shout. olúwa ó mi pa gbogbo àwọn ìran tí ò wúlò nínú ran wa fún mi lágbára. give me the power. tí yéé pa gbogbo wọn rún. to destroy. ọyẹ sọdàdúrà bẹ́ẹ̀. gbogbo ọyẹ. Father, give me the power to destroy all the wicked people in my generation. Father, Give me the power to destroy all the wicked people in my generation, O Lord. Father, give me the power to destroy all the wicked people in my generation. Oya gbèsè lómẹ, oya gbèsè lómẹ, oya gbèsè lómẹ, oya gbèsè lómẹ, oya gbèsè lómẹ, oya gbèsè lómẹ, oya gbèsè lómẹ, agbára tí màá fi pa àwọn tí òun lọ́rùn mi lọ, oya gbèsè lómẹ lọ́rùn, bàbá àgbà, arúgbó jẹ́ o, oya gbèsè lómẹ, gbèsè lómẹ, olúwa Jésù kì í sí ẹ̀sìn mọ́ ń sọ níwájú ẹ̀yọ́ Jesus is not a religion. Ẹ̀sìn lè bà tèèyàn jẹ́. Religion can destroy you. Religious people wọ́n pọ̀ ṣọ́ọ̀ṣì lọ. There are so many religious people. Àwọn ẹlẹ́sìn. Àwọn tí wọ́n mọ̀ pé Jésù lolúwa. Those are not that Jesus is Lord but they do not know. They don't know his power. They don't know what is in him àwọn míì mọ bíbélì kò sí náà ẹ̀mí mímọ́ nù. some people understand the bible but the holy spirit is not in them. ọlọ́run ìwé ni tí ń sọ̀rọ̀ yẹn ó fúyẹ́. they just look at him their life is. olúwa àwọn mélòó la láyé olóbi wọn sì máa gbórí wọn fẹ́ gbé kiri ni. I ask God how many people are left. tọ́ba ti wáyé fún yàn o ní wáyé fọlọ́run ṣùgbọ́n ìwọ kan fẹ́ ṣe ó wáyé fún ọlọ́run. when you look when you get time for man you have time for God when you have time for God. enti kọ̀nà máa fi jáde ni. that was why they are uh, not normal came out. ó ní wọn ó lẹ ó ní èmi àtọmọ mi. he said myself and my children. a a gbà ní fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu and for wonders. if you are if you are be in Christ. tó o bá ti wà nínú Kristi. everything must, must succeed in your life. ayé rẹ gbọ́dọ̀ nítumọ̀ ohun gbogbo gbọ́dọ̀ ṣe déédéé. if you are change your life from if you want if you have Christ you can change you from bad to good. tí o bá ti ní Kristi yóò mú ọ kúrò nínú ẹgbẹ́ ayé tó burú sínú ẹgbẹ́ ayé dáadáa. Christi is is is more than uh, baptism of holy water. Kristi yàtọ̀ sí wípé wọ́n kì ọ́ bomi wọ́n ṣe tàbọ̀mí fún ọ. After my father Christ be in baptism with uh, John nígbà tí bàbá mi ṣèrìbọmi pẹ̀lú Jòhánù. when come out. nígbà tí ó jáde. dove call. àdàbà sọ̀kalẹ̀. He prophesies about Christ. Ó wá sọ àsọtẹ́lẹ̀ nípa Kristi. Èyí ni àyànfẹ́ ọmọ. This is my beloved son. Christian without Holy Spirit is a powerless. Ẹ Ẹ Christianity ò lẹ́mìí mímọ́. Ah. Pariwo! fún mi lẹ́yìn àti ọ̀run wá. give me the bread from heaven. tí ó máa rọ ọ̀tá mi mi. that was so. ọyẹ sọdọdúrà. ọyẹ ọlọ́run bàbá bóyá fún mi ní ẹyẹ láti ọ̀run wá tí ó máa rọ gbogbo àwọn ọ̀tá mi mi gbogbo àwọn ọ̀tá tó sọ̀rọ̀ àdùnmí ẹyẹ àtọ̀run wá tí o máa lọ́wọ́ mi ó yẹ fún mi ó yẹ fún mi ó yẹ fún mi ó yẹ fún mi ó yẹ fún mi ó yẹ fún mi ẹ yí àti ọ̀rọ̀ tí o máa lọ́ gbogbo àwọn ọ̀tá mi fún mi ó yẹ gbèsè mi ó yẹ fún mi ó yẹ fún mi ó yẹ fún mi ó yẹ fún mi ó yẹ fún mi ó yẹ fún mi ó yẹ fún mi ó yẹ fún mi ẹ yẹ láti ọ̀rọ̀ tí o máa lọ́ bàbá àgbà yẹn wí pé kúrò nílùú yìí àìmọye ajíire tí wọ́n ti pa wọ́n pàyàwó ẹlòmíì wọ́n tún pò náà kí n jọ àwọn ti bẹ̀ mí pọ́n wọn ra machine fún mi kí n káwọn lé lórí burúkú tí mẹ́mu ẹni gbé sórí ìjọ ìjọ àpòsólì kìí síbẹ̀ ìmú tí mú ẹmu ayọ̀ ó ní wo ó ní mi ò fẹ́ wo mo ò fẹ́ kú rẹ bó o tiẹ̀ ṣiṣẹ́ lọ́dọ̀ wa mo ní yẹ ẹsẹ̀ pásítọ̀ ọmọ àjọ ni mi mo gbóhùn olúwa o ṣùgbọ́n tí n bá béèrè mi ń tẹ́sítì ẹ̀ ni o ní bàbá yẹn ní ah, kó ah. mo mọ̀ pọ̀ ń ọlọ́run ni tọ́ba wa ń test ọlọ́run wo wo wo má jẹ́ ìyá yẹn ó mọ̀ bí tí ó yá kó gbogbo kí ni ah mo bá kó wù ú ẹyẹ mo bá dà á ta à bàbá mo ní kó ọmọ yìí mo ní kó bàbá bàbá bàbá bàbá ń pè mí o ẹni tí ń pè mí bàbá yẹn pẹ̀lú orí ọ̀fẹ́ ọmọ ọmọ ẹ̀ ẹgbẹ́ ni a bàbá bàbá má tètè ní ìta ni ẹyẹ ó rí. let her see it you threw the old man out. kàdáfù kàdáfù. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. bàbá gbàràdà ọjọ́ ń lọ bàbá mi má gbàràdà ọjọ́ ń lọ. bàbá gbàràdà ọjọ́. ẹ̀mí mi má gbàràdà ọjọ́ ń lọ. bàbá gbàràdà ọjọ́ ń lọ. mi mímọ́ gbàràdà ọjọ́ ń lọ bàbá gbàràdà ọjọ́ ń lọ. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. bàbá gbàràdà ọjọ́ ń lọ. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. bàbá gbàràdà ọjọ́ ń lọ. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. bàbá gbàràdà ọjọ́ ń lọ. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. bàbá gbàràdà ọjọ́ ń lọ. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. bàbá gbàràdà ọjọ́ lọ ọba mímọ́ gbàràdá ọjà lọ. ọba gbàràdá ọyẹ. ẹ̀mí mímọ́ gbàràdá ọjà lọ. ọba gbàràdá ọyẹ. mímọ́ mímọ́ gbàràdá ọjọ́ lọ. ọba gbàràdá ọjọ́ lọ. mo ní bàbá kí ni òní tó sú. before the night. àjẹ́ ìmáa kúrò ńlùú yìí ọ kẹgbọ́ ikú ẹ̀ mọ̀jọ kú agbọ́mọlà ló náà mo ní agbọ́mọlà mọ́ ọmọ ọ̀ràn wo ní gbà là mo mọ ilé yẹn ọlọ́run mo fi wá yín wá ẹ sì ti fún mi nílé lọ́fẹ̀ẹ́ mọ yẹn kú nírọ̀lẹ́ mo lọ fojú kun òkú ẹ̀ báyìí èmi ni wọ́n rẹ̀ yín ẹ̀ tọ́ ọ bá ti lè pé o nídìí àti gbàdúrà òdì ẹ̀yin tí ẹ fẹ́ kí tọ́nà ara ni mo fẹ́ máa gbàtẹ́wọ́ yín ẹ̀mí mi máa gbàràdà ọjọ́ lọ. bàbá gbàràdà ọjọ́ lọ. ẹ̀mí mi máa gbàràdà ọjọ́ lọ. bàbá gbàràdà ọjọ́ lọ. bàbá mi máa gbàràdà ọjọ́ lọ. bàbá gbàràdà ọjọ́ lọ. ẹ̀mí mi máa gbàràdà ọjọ́ lọ. bàbá gbàràdà ọjọ́ lọ. bàbá gbàràdà ọjọ́ lọ wọ́n fún bàbá mi rìdíìmù ní oògùn jẹ kì í ṣe pé nínú kíní mu ti. my father was poisoned. bàbá olúwa sọ pé àwọn ọmọ rẹ ni o. the Lord said it's your children o. Oh. lọ sáré kọ́ chọ́ọ̀chì kan síwájú ilé rẹ. go and build a church in front of your house. wá sọ fún mi pé kí n máa kí n máa finú run bá wọn jàbọ̀. that I should fight them with stomach ache. torí tí n bá ní pa wọn tí n bá ní kí n bá sọ fún ọ pé kọ́ pa wọn ó sun ẹkún. you will shed tears on the people that are involved ngbà bàbá òkú lórí throne wọn ní ẹfun ní nǹkan jẹ. when baba refused láti inú ilé bàbá ni wọ́n wá rúyàn wọ́n náà wá wo pásítọ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́. you now look at a lot of pastors. wọ́n náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti pa mí wọ́n náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti pa mí. so you too you are there to kill me you two are there. báwo èèyàn ọba rí ọwọ́ irin máa ń pa irin. it is iron that sharpens iron. tírin bá kan irin kan tẹ̀. when iron meets iron oh one must bend. oh abẹ́ gbọ́n tí mo wí ni. and you know he lis to me. mo fẹ́ kẹ́nìkan wọnú ayé rẹ lálẹ́ yìí. I want somebody to think about the mo fẹ́ kó rí ẹnìkan. I want to see something. mo fẹ́ kó rí alágbára kan. I don't be a don't be a don't be a believer only. má kàn jẹ́ let holy spirit dwelling in your life. Ẹ̀mí mímọ́ kúnú ayé rẹ. Á bàbá táwa bá sọ. The fathers will move. Wọ́n á sọ̀rọ̀ bí tí ò necessary. They will speak. Á sì tẹ̀lé wọn lẹ́sẹ̀kẹsẹ̀. And the fire will follow. Wọ́n á sì rẹ́rìn-ín. They will laugh. Pẹ̀lú ẹ̀rín ni iná fi fọ́kókó gì. Ẹ̀mí mímọ́ gbàràdá ọjọ́ ńlá. Bàbá gbàràdà ọjọ́ ń lọ. mímọ́ mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. dábà gbàràdà ọjọ́ ń lọ. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. dábà gbàràdà ọjọ́ ń lọ. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. dábà gbàràdà ọjọ́ ń lọ. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. dábà gbàràdà ọjọ́ ń lọ. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. dábà gbàràdà ọjọ́ ń lọ lẹ́sẹ̀. èmi ò ní fi sílẹ̀ láì bàbá. I will not leave you father. bẹ́ẹ̀ni ò bá lọ. if I do not go. ẹ̀mí mímọ́ kì yóò wá. the Holy Spirit will not come. tó bá wá dé tán. when he comes. ẹ tó bá dé. when he comes. yọ ọkọ yín. he will teach you. yóò máa kàtà rẹ̀. all things. yóò pa yín mọ́. he will keep you láìsí nínú yín. without him in you. ẹ lè pè mí lólúwa. you cannot call me lord. kò sí ní wàhálà nù. and there is no trouble in it. jọ́ọ̀ sọ́ba jẹ́rú bíi lọ́ba wá. if you are in a gathering like this. ọmọ mùsùlùmí kan. a muslim. bàbá rẹ̀ àfáà ni. his father was a man a priest. ọmọ yẹn ti dé inú iṣẹ́ ìránṣẹ́ wa báyìí. that child is in the ministry now. ọlágúnjú ń proud pé agbára wà. ọlágúnjú is proud of his power. wọ́n gbàgbé ọmọ tá a mú wá bọ́ láti sanyo ọmọ àfáà gidi ni tó ní mọ́sálásí olúwa ń gbọ́ wọn ní jésù wọn lọ wà wọn lò tún lẹ́mìí ọ̀yá wa fún mi ní àṣẹ mọ ọ̀yá wa wọlé kò sọ jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀tá wa ọjọ́ kẹrin ló tó lajú is one of pla of minister now ẹ̀yin tí ẹ bá nídìí tí ẹ bá nídìí ẹ̀mí yẹn. those that need the spirit now. ó nẹ nídìí. owó adé ọ̀sọ́ dìrán sí ọlọ́run. it does not make you a minister of God ẹ̀mí làwọn bàbá àwọn ẹ̀dà táwọn mọ̀ pẹ̀lú àwọn bàbá àwọn ẹ̀sìkẹ́ abíára tó fi gba ìbọn lọ́wọ́ olè. it is one is this spirit that one of the. tó ní káwọn olè máa jó wọ́n sì jó ó ní kí wọ́n jókòó sì fún wọn lóúnjẹ lẹ́yìn ìgbà tí wọ́n jẹ ń tán ó ní ó ní mo ti jó táyà mọ́tò yín o ilé ọmọ báyìí ń bí yìí àwọn olè bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ nǹkan ju nǹkan lọ filiava ó jura ṣe é ṣe tán alágbára wọlé alágbára wọlé ìdúró lọ́nà o alagbara wọlé alágbára wọlé alagbara wọlé ẹkúrò lọ́nà o alágbára wọlé alágbára wọlé alágbára wọlé. alágbára wọlé. alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé alágbára wọlé. This Bible. Bíbélì yìí. All people reading this Bible conceited people. wọ́n jẹ́ ẹni tí ò lóye. It's a useless people. Wọ́n jẹ́ ẹni tí ò ní túmọ̀. In the whole world today. Ní gbogbo àgbáyé lónìí. is a living. Ó jẹ́ ohun tó wà láàyè. Because ìwé tó wà ní àyè. You are written by the power of God. Nítorí pé wọ́n á kọ́ nípa agbára Ọlọ́run. Wọ́n á tí ò sí necessary ni. And these are things that are not necessary. People that are worthless. Genesis, ìwé Exodus, ìwé Leviticus. Genesis, Exodus, Leviticus was written by Moses. why it fi wà ordinary? why will you remain ordinary. I see the people that want to receive the glory tonight. wà á kó ọba ti porúkọ Jésù lẹ́ẹ̀kan when you call the name of Jesus what? wá bá mi lálejò ọyẹ sọdọdúwọ. Ẹ̀mí wá bá mi lálejò, ọyẹ bá mi lálejò, ẹ̀mí bá mi lálejò, ọyẹ bá mi lálejò, ọyẹ bá mi lálejò, lẹ́sẹ̀ yẹ oya bá eh, mi lálejò ẹ̀mí lọ́dọ̀ yẹ oya bá eh, mi lálejò eh. oya bá mi lálejò oya bá mi lálejò oya bá mi lálejò oya bá mi lálejò lọ́dọ̀ yẹ lọ́dọ̀ yẹ oya bá mi Jésù Kristi Olúwa wa. In my crusade like this, I will tell anybody if you accept Christ today. Ọwọ́ jàngbọ̀n pẹ̀lú àwọn ẹ̀mí òkùnkùn iṣẹ́ lọ wá ṣe ó ní látàyè johannu ní ìjọba ọ̀run ti di àfagbára àwọn alágbára ní If you want to be a a a great minister if you want to be a great man without any chance without any chance without any chance chance. tí if you want to face any any cost constant contradict to your life. tó o bá wá fẹ́ dojú kọ gbogbo ẹ̀wọ̀n tó bá dojú kọ ayé rẹ. you need to empower yourself. o nílò agbára ọlọ́run. the difference with believer and and Christian. ìyàtọ̀ tó wà nínú àwọn onígbàgbọ́ àti kìrìsìtẹ́nì nìyẹn. is a power. òun ni agbára ẹ̀mí. Jésù wípé ta lẹ̀ you looking for? gbogbo wọn ṣubú. he said all of them fell. ọwọ́ tí ọ̀tá mi ò fi máa ṣubú wájú mi. ọ̀yà ah, ah, ah, gbé wọn mi ẹ sọ́dà dúró. ọ̀hún ọ̀jẹ̀sù ọ̀lọ́wẹ̀ mímí wọ̀ sí wájú mi Olúwa gbé wọ̀ mi Olúwa mi Olúwa gbé wọ̀ mi Olúwa gbé wọ̀ mi Olúwa gbé wọ̀ mi àwọ̀ oh tí a tó ma sí wájú rẹ̀ gbé wọ̀ mi oyè gbé wọ̀ mi gbé wọ̀ mi oyè gbé wọ̀ mi oyè gbé wọ̀ mi oyè gbé wọ̀ mi oyè gbé wọ̀ mi owó tó tọ́ mi fún ọ̀sìn mú níwájú mi gbé wọ̀ mi oyè gbé wọ̀ mi oyè gbé wọ̀ mi oyè gbé wọ̀ mi oyè gbé wọ̀ mi oyè gbé wọ̀ mi oyè gbé wọ̀ mi. Jésù Olúwa wa ẹ máa wọ àwọn tí wọn nídìí ẹ ẹrù jẹjẹ sọmídìí náà máa ta mi lọ́wọ́. ẹrù jẹjẹ jẹ̀jẹ̀ sọ mí dìná mọ́ ọ̀tá mi lọ́wọ́. ẹrù jẹ̀jẹ̀ o sọ mí dìná mọ́ ọ̀tá mi lọ́wọ́. ẹrù jẹ̀jẹ̀ sọ mí dìná mọ́ ọ̀tá mi lọ́wọ́. ẹrù jẹ̀jẹ̀ o sọ mí dìná mọ́ ọ̀tá mi lọ́wọ́. ẹrù jẹ̀jẹ̀ sọ mí dìná mọ́ ọ̀tá mi lọ́wọ́. ẹrù jẹ̀jẹ̀ o sọ mí dìná mọ́ ọ̀tá mi lọ́wọ́. ẹrù jẹ̀jẹ̀ sọ mí dìná mọ́ ọ̀tá mi lọ́wọ́ jẹjẹ o sọ mí dìná má ọ̀tá mi lọ́wọ́. ẹrù jẹjẹ sọ mí dìná má ọ̀tá mi lọ́wọ́. ẹrù jẹjẹ o sọ mí dìná má ọ̀tá mi lọ́wọ́. ẹrù jẹjẹ sọ mí dìná má ọ̀tá mi lọ́wọ́. Bàbá mi tó wá lánàá. My father that came yesterday. Wọ́n tó mi bí lọ́mọ. He's old enough to give birth to me. Lójú yín ni ẹ ti ń sọ wípé. Right in your presence he was Or saying. Ọ̀rọ̀ bọ̀ yìí ò yé mi. I do understand this. Bàbá Ọdẹjọ bí abẹ́ ẹ̀kọ́ ló ń sọ. Is that not what he said? Wọ́n náà lọ nú ẹ̀mí. Àmọ́ fẹ́ wádìí ọmọ yìí. He said he went in the spirit <laughs> to search for me. Kí ló dé tí sí Olúwa rọ̀ lọ́rùn? Why is the work of the ministry so complicated? Bàbá mi ìmọ̀ olówó títí mo ṣe sọ̀rọ̀. I don't know the rich people till now odidi president ní kí n lọ fi mọ́tò gbé mi wá ó ní kí n sọ fún wa pé mi rà sojú lásán ni it is not normal. tí ọba jẹ́ ní ti ń gbénú mi ta ni lọ́ọ́ rábàbà wájú wọn. if not you go and be prostrating in their presence torí wọ́n fún ten million á sì tán lójú ètò ènìyàn á tán lójú èèyàn á tán lójú ọ̀nà tó bá tán lójú ọ̀nà wà wá tẹ́ ọmọ yín fẹ́ lọ sáájì ẹ wá gbàdúrà fún ọ tán. ẹ eh, your children want to go on journey come and pray for you. ẹ dákun ẹ gbàdúrà ẹnìkan fẹ́ pa mí ẹ bá mi sọ fún pé kó kú. please pray ọba di wòlíì abẹ́lé ẹ̀rù jẹjẹ sọmi dìnnà máa ta mi lọ́wọ́. ẹ̀rù jẹjẹ sọmi dìnnà máa ta mi lọ́wọ́. ẹ̀rù jẹjẹ sọmi dìnnà máa ta mi lọ́wọ́. ẹ̀rù jẹjẹ sọmi dìnnà máa ta mi lọ́wọ́. ẹ̀rù jẹjẹ sọmi dìnnà máa ta mi lọ́wọ́. ẹ̀rù jẹjẹ sọmi dìnnà máa ta mi lọ́wọ́. ẹ má bínú láti sọ. So ìjọ apostolic ah, kìsìlẹ̀ àwọn ò lè sin bàbá ọbádàre bàbá ọbádàre ló wọn rò pé ìtàn wọn ẹ̀yin tẹ ẹ̀yin ọmọ wọn ń bẹ ń bí. his children are here. hello. hi sir. wọ́n wọ́n wà ní Ìsẹ́yìn. he was at Ìsẹ́yìn. wọ́n lu ìyàwó wọn pa àwọn aláṣẹ orílẹ̀-èdè ayé. the authority beat their wife to death kẹ̀kẹ́ tí wọ́n fún wọn gbà náà pé gẹ́gẹ́ bí a bí fi máa rìn. the bicycle they wọ́n gave him away they took it away from him. lórí burúkú yìí wọ́n sì tún tàwọ́ lọ́rẹ́. they are still even blessing him. àwọn tó ṣàwádà lágbára ni. those are the people Baba that made bàbá ló sọ pé ìyàwó mi it is time for me to die. àkókò ti tó fún mi láti kú o. so i'm going to this house. mo ń lọ sínú yàrá yìí. until I knock that. Ó di ìgbà tí mo bá kanlẹ̀kùn. To open the door for me. Ní pé ṣílẹ̀kùn fún mi. If after nine or twenty-one days. Lẹ́yìn ọdún mọ́kànlélógún. If you don't hear the effort to speak with me. Tí mi ò bá gbọ́ kí ọ̀run kó sọ̀rọ̀. Don't open this door. Má ṣílẹ̀kùn. Don't panic. Má bẹ̀rù. Kí ni wàhálà ayé rẹ ló lè ṣe tọ́? What is the value of your living? Ó ríran rere kò ní ṣe àwọn aláṣẹ ayé á ní kò sọ́nà àbáyọ ah! who ṣe aláṣẹ ayé. who are the authorities of the world. owó gbogbo ìran bàbá rẹ lọ wá ewo gbogbo yín pátápátá ọ̀kan náà jọ ikọ̀ ògbé kan bí ọmọ ìlàbọ̀lá kí ló dé tí a fi ń bọ́ du ọmọ ọmọ lọ́wọ́ kí ló dé tí a sọ ọmọ rẹ di dìndìnrín kí ló dé tí a sọ ọmọ rẹ dọ̀tá rẹ kò sí ògo nu ayé rẹ. an enemy because there no glory in you. ẹ̀mí mímọ́ ni ògo kìrìsìtẹ́nì. the only sweet is the glory of Christians. I proud about about Holy Spirit. Mo máa ń fi ẹ̀mí mímọ́ yangàn. Lójú yín mo ti sọ fún yín pé ọdún àbí January ọdún yìí Is it not this year I told you this Nígbà January? Nígbà mo ní wọ́n jẹ́ ń jẹ́ Olúwa ní ìjọ àpòsólìkì sí agbára Ọlọ́run nígbà nílẹ̀. That I told people to eat the holy communion. Olúwa lẹ́ bá fẹ́ bọ́kọ̀ wa mẹ́ta. They should eat it three times. Àwọn bàbá bàbá pè mí ẹ lóo èso e ọmọ náà dandan àwọn fi ọyàn. Wọ́n náà sọ pé àtẹrú àtọmọ àti ọmọ ọwọ́ ní ń ń jẹ́ Olúwa. They said everybody was eating the holy communion. Onítọ́ bá ṣeé ṣe ká wọ́n gbọ́dọ̀ jẹ́ ìgbà mo débi mo sọ fún yín àbí mi sọ fún when I got here did I not tell you. mo lọ́dún ìkó sí àwọn àwọn ará Amẹ́ríkà àtàwọn ará London àtàwọn ará US wọ́n kóra wọn jọ ìgbà wo lẹ̀ ń bọ̀ sà táìmù wo ni káti ẹ̀rì mo ni èmi ò rí pé mo gbọ́ bàálù lọ́dún yìí. I did not see myself entering the plane this year. ọdún yìí á kan fún ẹnì kọ̀ọ̀kan wọn ni ah ẹ tún ṣe pèlè kò lè kan mo ní ọkàn. it's going to be tough. a still bọ̀ lọ́wọ́ àjàgà yẹn. we are still not free. baba èyìnbó yẹn ń sọ fún mi pé kò fi èyìnbó yín ọmọ yín ti ń bẹ ní India pé kofi ò tí ì lọ lọ́dọ̀ àwọn wọn lọ wá pọ̀npa àwọn èèyàn ṣé wọn náà fẹ́ kú ni èyí tó lè fún protect ní eléyìí. that's the only thing that can give you protection. nígbà tí lọ́ọ̀yà mi ń ń bí ní mi ò mọ yíyá yẹn mọ́ tí mo sọ wípé bẹ́ẹ̀ bá lọ dìbò lókè tẹ́ lọ dì ń sàlẹ̀ tẹ́ lọ dì ń bí gbogbo pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run wàárí lónìí mo ṣiṣàn mo sì gbẹ́sẹ̀ lórí ọ̀tà ìgbà mo sì fi máìkì lẹ̀ àwọn èèyàn ní wọn á pa mí mi jẹ́ wọ́n ju ìbọn ẹyọ kan lọ where you fear the dead after death we resurrection to to your heaven this year is not a is not our place. ayé yóò ṣàyè kò ń ṣe ilé wa. believe in me. gba ọlọ́run gbọ́. if you If, if you shock in Holy Spirit, you cannot fear anything. Tí a bá ti rì ọ́ bọnú ẹ̀mí mímọ́, ò ní bẹ̀rù ohunkóhun. So bínú. I hope you are not angry. Almighty. Ẹ̀yin ò lè fẹ́ dẹ̀rù jẹ̀jẹ̀. How many of you want so to be? So tó bá ti ráwọn ibi tó gbóná kó korí bọ́. When you see hot places, you go into it. Christianity is different in the whole world. Most of people in the whole world now, Christian is sick small something the bible say the light is moving in the darkness darkness cannot cover it. ó ní pé ìmọ́lẹ̀ náà tàn láàrin òkùnkùn òkùnkùn kò sì lè borí rẹ̀. why you fear. kí ló dé tó ń bẹ̀rù oh mo fẹ́ kó nǹkan sí nínú kí bàbá mi wá fàṣẹ sí láàárọ̀ la lọ́la ẹrú jẹjẹ sọ mí dìná má ọ̀tá mi lọ́wọ́. ẹrú jẹjẹ sọ mí dìná má ọ̀tá mi lọ́wọ́. ẹrú jẹjẹ sọ mí dìná má ọ̀tá mi lọ́wọ́. ẹrú jẹjẹ sọ mí dìná má ọ̀tá mi lọ́wọ́. ẹrú jẹjẹ sọ mí dìná má ọ̀tá mi lọ́wọ́. ẹrú jẹjẹ sọ mí nìyà bọ́ọ̀dà mi lọ́wọ́. ẹrù jẹjẹ sọ mí nìyà bọ́ọ̀dà mi lọ́wọ́. ẹrù jẹjẹ o sọ mí nìyà bọ́ọ̀dà mi lọ́wọ́. ẹrù jẹjẹ sọ mí nìyà bọ́ọ̀dà mi lọ́wọ́. mo sọ ń sọ́ọ̀sì jò ní. I said it in church sometime ago. year two thousand and six two thousand and six. ohun tí apá federal government ọ̀ka olúwa sọ pé ń bọ̀ ló ti wọ orílẹ̀-èdè lọ. the issue that the federal government cannot handle has come into yeah, the state. two thousand and seven ló ní Boko Haram bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè. it was in two thousand and seven that Boko Haram started. àwọn ènìyàn tó bá ti ń tẹ̀ wọlé wòlíì má bá wọn ṣe ha. when you follow prophet don't be. àwọn onírọ́ wà nù wa. don't be surprised though there are liars amongst us. sọrí àwọn ọmọ ìjọ dá wọn mọ̀ pé àwọn ọmọ ìjọ tá à ń bẹ́ẹ̀ bí lé fifty. Set. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run tí n bá ń kúrọ́ máa máa já mi láàrin bí. if they if they if I lie they will begin to break the. ìyàwó mi ni ó ló ní ìdí owó. my wife is here she said she needed money. mo ní mi lò. I said I don't have money. gbogbo owó tí mi lọ́wọ́ mo ti kó lẹ̀ fún yín rere. then I have given the whole money. ẹ jẹ́bi ọmọ àpá àwọn ọmọ rẹ̀ fún mi ní ìṣẹ́jú mẹ́ fún mi lọ́gbọ̀n ìṣẹ́jú give me thirty minutes I'm coming. olúwa kí ni kí n ṣe. God what should I do? torí o sọ wípé ojú kì yóò ti àwọn èèyàn mi láì. you said your people will never be put to shame. èsì àwọn èèyàn lásán o. not mere men. ó ní gbé àga. they put chair take chair sit on one. gbé ilé wàá sọ fáwọn ọmọ rẹ nìkan kan ò gbọ́dọ̀ bọ sọ̀rọ̀. tell your children none of them should talk to you. gbàgà mẹ́ta síwájú rẹ. bring three chairs in front of you. máa béèrè fún tọ́fẹ́. begin to ask for what you want. nídìí àgbọn mi. under the coconut tree. obìnrin kan sì wọlé. a woman came. láì sẹ́ni tó ṣílẹ̀kùn fún. without anybody opening the door. Yeah màmá rẹ̀ wọ́n sọ lójú ẹ̀. i'm saying before mommy. àwọn màmá ti ń wò mí lójú window. Mommy, I've been looking at you. ó ní mo ti wá ní délé agbára mi ìbọ mi ìbáyìí mo dé church mi báyìí. I have come to the house I didn't meet you. I have gone to the church I didn't meet you. Ẹ̀mí Ọlọ́run ní fún yín ní kìnìún. The spirit of God said I should give you. Mo jẹ́rìí rẹ̀ ó lénú ẹ̀mí. Ẹgbọ́n tó sọ ọlọ́run bá débi tí ọba máa wá sí ó sí. Anybody that comes here doesn't know what he's doing has come to do. Amen. Bí wọ́n ṣe ṣe yẹn ni wọ́n ṣe gbà lójú oorun tó ti ń sá fún wòlíì wà máa sá fún wòlíì. when you run from the prophet if you avoid the prophet physically. then you avoid them in the tó bá rí tiwọn já tọ́ sára ọ̀rọ̀ bá wọn nù tó bá rí tiwọn bí ara bá wọn nù àwọn yẹn ló lè bá wòlíì ṣùgbọ́n wọn pé tọ́ ẹni ó lè lówó tó wòlíì ò sí kò sí. no nobody. sọ̀nbẹ́ ń yes sir. n gbọ́ tó ìṣẹ́jú márùn-ún. after like five minutes. ẹni yẹn wọlé. he came in ẹni ó sì fẹ́ táyàn lọ retí ẹnbúlọ́ọ̀kù mò ń retí tẹ́lẹ̀ kí ló yẹ kí n ṣe fún kí n gbọ́ bẹ́ẹ̀ ní rìn mọ́ yẹn. she was moving back. bàbá ẹ padà ẹ lọ jókòó sí bẹ́ẹ̀. ẹ dẹ́ni go and sit down mo ti gba envelope lọ́wọ́ ẹ̀ ṣe é ma pé kéèyàn fẹ́nu kò sẹ́ni tí ò láìkì owó ṣùgbọ́n tẹ́mi mọ́ bá dé òní tí ò láìkì owó owó ni ó ní ire àti àánú yóò máa tẹ̀lé ọ lẹ́yìn ní ọjọ́ ayé rẹ gbogbo. all the days of your life. kọ̀yọ̀ lẹ́nu pé mi ò bí gbogbo bí mo ṣe sanwó bí tí mo ṣe san gbogbo kò sí ẹnikẹ́ni nínú ọmọ àjọ tí mo pè pé èlò lẹ́ẹ̀fì lẹ̀ kò sí o mo kó eléyìí mo bẹ̀rẹ̀ eléyìí mo dé foundation eléyìí mo àti ìsàlẹ̀ yẹn láàrin oṣù mẹ́fà la mẹ́. within six months we did all those places including this and the one there. akẹ́dàbí bẹ́ẹ̀ sí táàpù lẹ̀ a máa jábọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ problem tí mo á ní ni pé ìyàwó mi ò lè béèrè owó nínú owó tí bá ń jábọ̀ yẹn kí n fún my wife will not ask of that money and i will give her no. almighty ọlọ́run lè sẹ́sọ owó fún ọ ráúráú. God can give you money he can give you money source. mama jẹ́ ń gbàdúrà fún ọ. mami let me pray for you. rárá ló wọ̀n gbà ọ ń sá fún mi èmi náà ń sá fún. she was running from me I was also avoiding her. bó ṣe dẹnu géètì géètì sí fún ọba ọta mama ń wo èmi náà ń wo ó sì di ìfín wájú wa. and right in her presence she disappeared. mo bá jẹ mbúlòkù mo bá lọ fún mama owó tuntun tuntun ní tuntun ọba rí mọ̀ ń dáwó tuntun lónìí nínú wájú olódùmarè òun lọ kọ́kọ́ fún mi. she gave me she was the first person that gave me mint. mo bá ní mọ́mí ọgbà. ẹ máa kó kẹ lọ lọ ṣọ́ọ̀ṣì kọ́ lọ gba owó fún ara rẹ owó ń bẹ ṣọ́ọ̀ṣì rẹ ntọ́ bá mọ̀ pé kọ́ mọ́ lọ gbowó èmi ò ní eléyìí o ojú mi mẹ́rin tóbìnrin yẹn dé sí. ẹ̀ǹdẹ́ ẹ kígbe àlejò ọ̀run tí í ṣe ẹ̀mí mímọ́ èmi rè bá mi lálejò ó yọ àdúrà. àlejò ọ̀run tí í ṣe ẹ̀mí mímọ́ ó yá dé bá lálejò ó yá bá lálejò yẹ bá Alejo, lálejò àlejò ọ̀run ti ń sẹ́ mi mímọ́ o ó yẹ bá mi lálejò bá mi lálejò bá mi lálejò bá mi Alejo, bá mi lálejò bá mi lálejò àlejò ọ̀run tó ń sẹ́ mi mímọ́ ó yẹ dé bá mi lálejò lọ́rùn yẹ lọ́rùn yẹ dé bá mi lálejò dé bá mi lálejò dé bá mi lálejò. Jésù Kristi Olúwa wa. aṣọ àti àwọn kìrìsìtẹ́nì tèmi ń bá rìn gbà àtàwọn yẹn tuyantu ni àwọn wòlíì tèmi mọ̀ ń gbà náà wòlíì wòlíì kan ní ìlú gbòó ó ṣe nǹkan kan fún mi. there was a prophet in Igboho that did something. tẹ́ ẹ máa ma gbogbo tí ń lọ lágbàáyé. I will know what is happening in the world. Oṣù ká ni mo gbélé e lórí ngbà mo wà nù Mùsùlùmí. When I was in Tó bá di alẹ́ ọmọ gbọ́ ṣọkọ̀ṣọkọ̀ṣọkọ̀ṣọkọ̀ṣọkọ̀ṣọkọ̀ṣọkọ̀ It must be filled. Dédé aago báyìí sí bàbá yìí ní èwo bí ọbẹ̀. And it will it will begin to boil within this time to that time. Kéwú ní bẹ̀m̀bẹ̀ tí hàn sí. Àwọn wòlíì fake. They were fake prophets. Onídìí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ tí wọ́n bá ń ṣe deliverance ẹ̀ òdìgbà tí wọ́n bá ń yín Ọlọ́run. Deliverance is not until they twist your head. <laughs> Èmi mo lájẹ̀ ọmọ kàǹsọ́ọ̀sì mọ́. N bá fẹ́ ọkà ọkà o ṣùgbọ́n olúwa olúwa ní kọ̀dá. I want you to confess you confess but God told us that. ohun tí a ti ṣe nínú agbára òkùnkùn kí wọ́n máa sọ nínú mọ́lẹ̀. so have done in darkness is not common sense kò sáà ti bọ́ kó kó nínú òkùnkùn. it's for you to be free and get out of power. mo fẹ́ pariwo lé ọ lórí. I want to shout over your life. ohun tó ga ju ọ̀tá ìran mi lọ. what is greater so, than o, the enemy do you need it. ṣé mò ń sọ̀rọ̀ lálẹ́ yìí. am I saying something sóye ń yé ọ. do you understand. ee o ẹ̀ẹ́n torí mi ìgbà Jésù. I did not because of any other thing except torí ẹ̀mí mímọ́ mi gbà. It's because of the Holy Spirit. ó sì ó kọjá bẹ́ẹ̀ o. Yes, it's more than it. bàbá bàbá mi ẹ̀rí ń gbọ́ bá dé lọ́la bàbá bàbá tó jù mí lọ a ní bàbá wòlíì. my daddy that is older than me will say bàbá wòlíì. àṣé ọmọ a máa di bàbá. so the son can become a father. mo fẹ́ dọ̀bálẹ̀ fún bàbá mi mo bá kalẹ̀ jáyé ń bọ̀ nínú ọdún tá à ń bọ̀. it's my father it's my father. So father my father wọ́n don't worry ẹ kú oríire ẹ̀yin ara pò wọ́n congratulations ti da aláyé ẹ dá nǹkan kan mọ̀ pé ẹ ti gba ẹ ti gba ògo sílùú yìí. you have accepted glory into this town. amen. amen. ẹjọ́ ìpéjọ tí mo máa fẹ́ dọ̀bálẹ̀. i wonder. Eh? baba gbé misaya. baba no, no, lifted no, no. me up. No. mo fẹ́ fún ọ ní nǹkan kan. i want to give you something iná abó sùn iná abó ń lọ. the fire that will go with you when you sleep when you move. mo pa ní àṣẹ. I decree. iná yẹn gbà á. ẹ̀yin tẹ́ ẹ bá wà ń bí January ọdún yìí. those that were here January this year. ọba márùn-ún ló wà lókè. there were five people. kò mo invite wọn gbọ́ gbé ni. there was none of them that I invited. ìkan mẹ́mẹ́tọ̀ jẹ́ tèmi. there is one of them that is the one I. olo pẹ̀lú adé lórí ẹ̀ níbẹ̀ yẹn kí ló ṣe àwọn ẹni ha. Ah! with the with his crown. ó lè wọn dọ̀bálẹ̀ fún bàbá ọlágójú ọlọ́run. he said i did not prostrate to ọlágójú i prostrate his adé yí bọ́ọ̀lẹ̀ bàbá mẹ́mẹ́ bu wọn mẹ́mẹ́. he was there that day. ntọ́lọ́n fi àṣẹ inú lónìí àwa la wọ́n ti mú wọ́n ti mú wòlíì ní ìlẹ́rú. some prophets have been enslaved. hello prophet. hello prophet. I want to see you now. Mo fẹ́ rí ọ nínú ilé mi báyìí. By thirty minutes I expect you. Láàárín ọgbọ̀n ìṣẹ́jú mo fẹ́ rí ọ. Iṣẹ́ Olúwa wa pàtí a máa wá yàn. They will leave the work of God and sick man. Òfò múlẹ̀ mú fò. Vanity and all in vanity. Bàbá mi kan náà àwọn president ó ní kílẹ̀ tó mọ àwọn ajínrere ó ti kíw. Òun ò ní rògbìn wọn. Àwọn. He said some ministers of God. Mọ bàbá tó wàásù ó ní bàbá wa. One of our eh, prophet, one of our eh, pastors preached. Eh, Deeper life sọ wípé in deeper ẹ nú ọ̀rọ̀ wọn ní kíní pé gbogbo èèyàn lè ṣe ṣùgbọ́n èmi ò lè ṣe. that everyone can but I cannot. ọ̀kàrí mi à ń ṣe sọ náà nìyẹn iná tí ó gbà ọ́ lọ́wọ́ olubi. bàbá. a bọ̀ bára mi méje ṣe gbà ọ́. àmín àmín àmín àmín àmín àmín àmín àwọn ètáyà bí wọ́n bá táyà lórí ẹ̀ wọ́n á tún fa ọ̀lẹ́lòmíín lọ́wọ́ wọ́n á tún fọ ṣùgbọ́n àwa kìrìsìtẹ́nì abájọ tí bíbélì sọ pé ó ní àwọn ọmọ òkùnkùn gbọ́n nínú ìran wọn ju ọmọ ìmọ́lẹ̀ lọ. are wiser in their generations more than the children of light. Oh. ìjì agbára ẹ̀mí mímọ́ tí àwọn ọ̀tórí ọlọ́ọ̀kan tí wọ́n bùdè bọ́ ọ bá lè sàmì kan fáyà mọ́kànlá gbà lórúkọ Jésù. fáyà fáyà fáyà fáyà fáyà fáyà fáyà fáyà fáyà fáyà fáyà. bàbá tí a ti jọ ń rìn bọ̀ láti nineteen ninety two. the person we have been moving together since. ló ń sọ̀rọ̀ lálẹ́ àná pé. was speaking yesterday that ah, I don't know kí pe orúkọ ọmọ yìí báyìí. I don't know the name we will call this child omi omo orúkọ. ṣùgbọ́n mo ti wá ìdí ẹ̀ ti sú mi pé kò sí nǹkan but there is nothing hidden. kí ló dé tẹ́ ìwọ gan wàá di abnormal. why do, are you not becoming abnormal to normal. ẹlòmíì àfọlọ́nlẹ̀ a máa wá ẹni tí ọ̀nà ta ló fẹ́ kó dìde. some of you will leave God. lọ́ọ̀dọ́ ọmọ ìyá rẹ kọ́ ẹjọ́ tó ra yín jọ. go to your people. kọ́ ọ̀kẹ́ sọ pé dáa màá máa bọ́ tọ́jú yín gbogbo yín ẹkúnlẹ̀ kí n gbàdúrà pé ká ẹ wà lẹ́yìn mi ó ṣépè fún ọ ni same father the same mother. ẹ̀yin tó jọjọ́ mọ̀ ìyá ọmọ bàbá. ẹ̀gbọ́n mi máa wọrí màá máa bọ̀ èpè ní ọ̀sẹ̀ fún. my brother don't worry i will be feeding you he will curse you. ọwọ́ ajagun bí ni tọ́ bá ti lóṣù ọ jẹ́ n fún way out bàbá ọ̀nà àbáyọ ni mí gbàdúrà kó kú bó o lówó kò sí sinmi bó o ní ọ̀ràn bá a gbógun lé ọ lọ́wọ́ kò sí sinmi. even when you have glory there is no rest ìjọ ọba pajúdé ń bí lo tó sinmi. it is the day you close your eyes here. ṣé mi sọ fún yín lórí Buhari mo ní wọn á nà wọn á fìyà jẹ mo ní wọn ó ṣe débi pé ẹ̀mí rẹ̀ ọgbọ̀n mo ní tí wọn ọba ti rí pa yọ lẹ́bù orílẹ̀-èdè níwọ̀nba kò lè ṣe tán. ẹ rí i pé bàbá gan ọ̀gbọ́nràn mọ́ ayé le wọn kó etí ẹ̀ pamọ́. <laughs> ayé tí dé ní magolo. the world that can lock you in a container. ó oh, ẹnìkan bẹ́ẹ̀ mi tó lè porúkọ jésù tó fún mi lágbára tí yéé ju ọ̀tá mi lọ yá àdúrà. ọlọ́run oh, alágbára o agbára tí wàá fi ju ọ̀tá mi lọ olúwa yọ̀dọ̀ fún mi olúwa yọ̀dọ̀ fún mi olúwa yọ̀dọ̀ fún mi olúwa yọ̀dọ̀ fún mi olúwa yọ̀dọ̀ fún mi agbára tí màá fi jọ sami lọ olúwa yọ̀dọ̀ yọ̀dọ̀ yọ̀dọ̀ yọ̀dọ̀ yọ̀dọ̀. jésù olúwa wa ìránṣẹ́ kan fẹ́ràn mi kísà lọ́wọ́ de ṣọ́ọ̀ṣì mi ó ní bàbá. all my people love me they came in rap. mi ìfẹ́ mi ìfẹ́ ilé bọ́s kọ́tà lẹ́ ń gbé chọ́ọ̀chì lọ bí twenty eight òun ọ̀fẹ́ kìíní eh, òun sanwó òun sanwó ìdá mẹ́wàá àwọn òun fi kọ́lé fún yín lọ́ba sì lọ owó fún òun àkáǹtì ó sì san owó yẹn títí dé wáyà bíi one point eight tàbí eight hundred ní sáà mọ́mọ́ hello ọlọ́run á tọ̀ mí wá pé ah owó tọ̀rẹ́ rẹ fi sí báńkì yá mi the money your friend gave in, the, uh, in, into your account borrow me. sọ́wọ́ mi ni o kí ló dé tó tún tojú bọ bẹ̀rù. why is it that you are looking ah, at me. mi ò yá ọ wọn ni wọn èkó lé fún mi ah, ah, gbogbo bá ti dọ́wọ́ mi wà ní lọ́fíìsì eléyìí bá ti dọ́wọ́ mi wà ní lọ́fíìsì eléyìí. you tell me to use it to do this one you tell me to use it to do that one. I will borrow you this time. ó sì tún sọ lẹ́ẹ̀kejì. he it the second time. bí o ntí ẹ̀kejì yẹn lọ bí oṣù mẹ́fà síra wọn. it's about six months. ó fún mi lọ́dún kan sí ní ọmọ mi yá mi lóhùn he said my son borrow me this money I will return it to you. I will borrow you. oṣooṣù yẹn it's every month that they put money. má lọ ọbẹ̀ ń don't go there. máa gbọ́ lọ́hùn a máa bá àyàn jà. God can fight you. n kò sì gbẹ́ ó ní Ọlágúnjú. he said Ọlágúnjú. ò ní ní owó yẹn èmi náà ò sì ní ní you won't own that money and I won't also use it. gbò tó bí oṣù kan lọ sọ fún àwọn èèyàn pé wọ́n á ti báńkì báyìí wọ́n á ti báńkì báyìí wọ́n á ti báńkì báyìí. go and tell people they will love some banks. àbí mo kúrọ́ síbí yóò àwọn ọ̀rẹ́ mi lọ gbowó wọn báńkì báńkì ti wọ́n fi tèmi náà sí bẹ́ẹ̀ ìjọ wọn close yẹ lọ́wọ́ ajá mi pẹ́pẹ́ ó ní wàá lọ gbowó rẹ báyìí. the day that bank was closed. tí n bá wo check tí n bá wo eh, check book yẹn dò ní wa ní. if I look at that check book till today ọlọ́run kò dá bó ṣe ṣe ẹ́ ló ṣe bó owó òní ní èmi náà òní ní. ẹ̀yin wùnà òní mi tù wùnà òní. tọ́ àbálà olójú tó lè fi dológo òní lè ṣe. if your eyes is not open to what will make you glorious you won't be able to do it. Ah, ẹni tí ó lógo á ṣiṣẹ́ fọlọ́n gan ni. anybody that will have glory will work for God. ẹni tí ó logo, tí ó so gbogbo kò é sí ògo kékeré kì tọ́ ọ bá ń gbọ́ pé orí ìran ńlá ẹ̀sà ó so ńlá fọlọ́run. if you are seeing great vision you will do great things to God. pẹ̀lú orí ọ̀fẹ́ olódùmarè. by the grace of the almighty. bóyá bí ọdún mẹ́rin àbí márùn i don't know ní wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé mọ́tò kan wá fún mi eight point something million. gbogbo mọ́tò tọ́jẹ́ tuntun wọ́n sì gbé ti ìyàwó mi náà dé ní ọ̀sẹ̀ kejì láti Abuja mo sì rẹ́ni tó lè ra mẹ́rin fún mi nù dídí nù tọ́jú pé fi appreciate tèmi àfi bàbá ẹ kú sí olúwa ọlọ́sàbára tẹ́lómi bá sì ti lówó dáadáa nù ṣọ́ọ̀ṣì mi àkànní olórí burúkú ni ò ní ayé jẹ àwọn ń lọ. some people when they have money they will sleep o ò lè lọ́kọ́ yọ tí bẹ nù mí. you cannot go and remove what is inside me. kó o sì tó lọ lọ́lọ́run ti pààrọ̀ ẹ. before you go God has replaced you ọ̀rà kàpà ntí ọgbà ọlọ́wọ́ èèyàn lónìí. iná tó máa gbà ọlọ́wọ́ ènìyàn. the fire that will save you from man. Eh. tí ó jí o lè sáyé rẹ bó ṣe fẹ́. that will make you move ẹgbọ́ ọmọbìnrin yìí ló lè sàmì jù bọ́ bá rí àmì ṣe mo transfer sí ọ lára. Eh! tẹ bá ń rà sírí ọlágúnjú àṣírí ẹ wo lẹ́tà àjọ ń sọ ìgbọ́ bàtà kòkó a sọ bí ọ wà fún mi a sọ bó ṣe rí wọ́n ti gbé mi wá sínú ìran láti ya two thousand and two lẹ́ẹ̀mẹ́ta mo sì tún sọ fún jọ à ń lọ bìkan o èrò ní lópin mo sì ń sọ fún pásọ mo ní pásọ ẹ lọ múra o èrò ń bọ̀ ń bí sà. there is a large crowd coming here. a sùn ìlú yìí wọ́n ti fún mi ní òfin pé mi ò gbọ́dọ̀ gbé títì gba ibòmíì ju ọ̀dọ̀ àwọn lọ mi sì ní kú fúnra wọn ni wọ́n sọ pé ẹ lọ la títì. they will tell us to go and make another road. ṣé ẹ mọ̀ pé ẹsẹ̀ girigiri egbe ńgbà mi táwọn táwọn ìyá bá ń ru nǹkan ẹ ẹ bó o lọ́jọ́ òní kò ní jẹ́ lómi òsùn nílùú yìí. it will make some people sleep in this town. the movement of people will not make some people sleep. torí olúwa ti ní wọn á jókòó tì í. because God said I should come and sit with you. mo pa ní àṣẹ ìwọ tó o gbé ọfà dúró ìwọ tó o mọ fà wáyé ìyá yẹn yà á dìde kẹ́ ẹ má gba nǹkan burúkú sí ńlá ah, yà á pàdé ní ilẹ̀ àánú lọ́la let's meet at the mercy yà á pàdé ní ibi lọ́la let's meet here wọ́n jòrí rí ó burú kọ iṣẹ́ tó ṣe ṣe ṣe náà níjó ni wọ́n ló ṣiṣẹ́ ṣiṣẹ́ kí ló mú jáde ńbẹ. long nothing came out of it. àpáta ayérayé ọfà tí wọ́n gbé dúró iná kò tì jáde. ẹ̀ẹ̀mẹ́ta ni wọ́n wí ọfà gbèsè ọfà orí burúkú ọfà ikú ọfà àrùn ọfà wàhálà ọfà ìdààmú ẹ gbọ́ báwọn tí ó ní ìdí ẹ̀ ṣe fẹ́ ọ dára iná àjò òkú o iná tó juná lọ bíbélì wípé ọlọ́run wa iná àjò nírun ni èrìkà párí àdàkàtẹ̀rìà ẹ̀rẹ̀ bí akátúà.

àwọn ọ̀rẹ́ mi á sì gbé ká ládẹ́ndẹ̀dẹ̀ ọ̀la ni mo dán lóhùn. my friends will bring great cars they will bring big cars. torí ọlọ́run ti rán babájídé sí mi pé tọ́ bá lọ jẹjọ ọlọ́run lọ wà kú. babájídé to me if you follow them you will die. ṣọ́ọ̀ṣì ẹlòmíì ò ju bí orí ọ̀tá ẹ lọ. some people's church is not bigger than this altar. ẹ máa rí mọ́tò tó ń gùn. you will see the type of car he is using. a ní ọlọ́run yóò ràn aláàánú wa. he said God will send helper. ìwọ lọ́lọ́run ránṣẹ́ owó téèyàn bá ti ṣe tọ́ ọba ti tọ́ ẹni tí ń ṣòwò tọ́ ra nǹkan ńlá yóò pa kíni yóò jẹ igbá yẹn rún anybody that is going into business and buys goes into big uh, expenses. ní bàbá mi rìdíìmù bá ń gun aeroplane márùn ẹ ń bá ṣe hà yóò kú. tí bàbá bí ara bá ń gẹ aeroplane lónìí tó rà á tẹ́ ń bá ṣe hà ṣọ́ọ̀ṣì bàbá mi téèyàn bá kàn ní abroad. when you meet baba's church abroad. wàá padà máa wò pé. you will look at him like he is the same. kìnìún ti ń mì lẹ́gẹ́lẹ́gẹ́. this man that is just like. àjà mẹ́rin ní bẹ nílùú kìnìún nílùú London láàrin gbùngbùn ní eré abi tí ọba wọn ń gbé. around where the the king stay. bẹ́ẹ̀ni ibẹ̀ náà làwọn náà ní ṣọ́ọ̀ṣì central central London àjà mẹ́rin èyí tí a lọ gbẹ̀yìn nígbà tí mo ń ti Canada bọ̀ mo sì máa dé sí London àwọn ọmọ rẹ lọ máa dé lónìí mo ní bẹ́ẹ̀ ni. your children say you will come today ó ní bàbá sẹ́yìn pé èmi sẹ́yìn wọ aeroplane ni. Daddy you know me I'm just flying. máa bọ̀ lọ́dọ̀ mi àjọ máa sì sọjí alẹ́ yìí mo ti calculate àgbà tó balẹ̀ mo ti béèrè gba flight rẹ ọ̀jẹ̀. your landing time. bá a ṣe ń bọ̀ ni bàbá bá mú lọ wá wo wá wo létí à ṣe sí mi lókè. come and see the penthouse they built for me. ẹ sì máa pé aṣọ wọn ìpele ìpele ni. you know it's close. ibi ẹ̀ ń sùn ni wọ́n ní bẹ́ẹ̀ sitting room yìí ni bẹ́ẹ̀. Baba kan rí tí mo bọ́ bẹ̀ mo yà kónú aṣọ yẹn. bàbá sọ mi dada bàbá bú ẹ̀rín ọlọmọ yìí alátojúbọ̀ nìyẹn. he said you this boy kí mo fẹ́ ah, fún mo ń gbàdúrà pé kí n lè kárì bàbá Adébóyè kówó mi lè máa wá ẹni ẹni anointing ń bẹ lára ẹ̀ la kówó lé lọ́wọ́ o ṣàṣedànù ọ wà á sọ fọlọ́n pé olúwa mo ti kówó gbogbo tí ń bẹ lọ́wọ́ mi fún anointing yẹn wà á sẹ́sọ owó fún mi á ṣe the source of money he will do it. olórí burúkú tí bá ń bọ́ lórí burúkú ni wọ́n jọ sórí burúkú ni. you lockers that come together there will be a group. ẹ sọ fún mi ibi tí jésù ti láàkì nínú bíbélì gbogbo àwọn tó gbàṣẹ lọ́wọ́ wọn pápátá ni ẹ ń yọ ó dé stéèjì ń gbé ó dé stéèjì tí ẹ ó ní ẹ sọ́ra fún ìwúkàrà àwọn Farisí àwọn èèyàn ní kọ̀sákàrà ń bímọ torí wọn fẹ́ jẹ àkàrà omi aaa àkàrà lẹ́sìn ìrántí gbogbo ẹ má ṣiṣẹ́ fún tí ṣùgbọ́n ẹ ṣiṣẹ́ fún tí tó wà títí. but work for the things that will not perish do not work for things that will perish. mo wí eléyìí fún ọ tọ́dọ̀ dúró kó máa jáde lára rẹ̀ àmì àwọn àjẹ́ kó máa parẹ́ àmì èmèrè kó máa parẹ́ ọba fẹ́ màsírí ọlágúnjú iná ẹ̀mí mímọ́. you want àwọn èèyàn mi ń wá mi àwọn ọ̀rẹ́ mi wà màá máa sọ fún ọmọ ní mi pé èèyàn o tọ́ ọ bá nídìí mi pè mí mi ní táìmù fáwọn ọmọ mi ọlọ́run ló bá mi wò wọ́n mo kàn mọ̀ pé ẹni tí ń sin lọ́ọ̀ yìí kábàámọ̀ ngbọ bá dé stage àwọn ìkan àwọn bíi méjì kan le wọn ni jókòó tiẹ̀ o ṣebí ìwọ lọ ra television ìwọ lọ ra kínní jókòó wá wòran adenu power house rẹ òfin kankan bẹ àfiwé ìwé ló kójọ rẹrẹrẹ àpọ̀ ah, ń kàwé kí mo ní mò ń ṣe. I read. Mo ń ka ìwé. I read. Ọba Désàlẹ̀ yẹn nísìnyí wà á báwé When you see read when you get down there. Tí n bá gbàdúrà tán màá ka ìwé máa wá wọn torí pé ẹni tí ọba láyìn lára ẹnìkejì tó bá ti tó bá ọgbọ́n lára ẹnìkejì wọ́n á kọ́ ọgbọ́n lára rẹ. if you cannot learn from others then they will learn from you. bọ́ ọ bá bá mi rìn má wulẹ̀ jowú ìwọ náà lọ practice ẹ̀ tí ì bá sọ̀nà rẹ ọlọ́wọ́ sọ fún ọ pé ọmọ mi bó tó ti rìn rí ọ wà padà bá mi ẹgbẹ́ wa ló wà ní rìn báyìí màá ní máa rìn God will tell you the way you should go if you go to ask him how you should journey mo wí nǹkan kan fún ọ. I say something to your life. Ngbà tẹ́ni kankan ò bá sọ pé mo dúbú òun níbi àṣepọ̀ tó yẹ. If anybody cannot say that I I I I duped him in this big place. Tẹ́nìkan sọ pé mo wá sí. Nobody could say that I came to his big place to come to destroy his life. ọmọ àjọ mi ń gbé mi báyìí màbá yẹn ń mi. there are some church members that stay around me. kọjá màá gbàbẹ̀ lómi ìyálé mi. I will pass through the place and. tọ́ ọba ti da látojúbọ̀ máa bọ̀ táyé ọjà yìí. if you begin to proclaim ẹ̀kalẹ̀ ẹ̀kalẹ̀ wọn kàn ní ìyàwó yín ń kọ́. what of your wine. ah aago yìí mà dáa. ah this bó lẹ clock is good o. mo lè ní ọ. you are a thief fine bara. ìpèrè ò nítumọ̀. your call does not have meaning. agbada ọ̀ràn tí wọ́n gbé wọ̀ ọ́. iná ẹ̀mí mímọ́ kójú lànàdà. ẹ lọ orí òkè káàkiri tí wọ́n bá tún lórí òkè ọ̀rọ̀ olóṣèlú ọ̀rọ̀ tí ò kàn wọ́n wọ́n á lọ sẹ́yìn ni wọ́n máa sọ tí wọ́n bá wá rí ìrànṣẹ́ ọlọ́run tí wọ́n gbé máìkì lọ wọ́n ti ṣe mistake wọ́n á rí sẹ́nìkan bẹ tí ì ṣe mistake only God can only God is only God is perfect. ọlọ́run nìkan ló pé ani ntọsọ yin ọba ti ọlọji mu ntaye kọ ló di mu ntọlọ nkọ ló ṣe pàtàkì. it is what God teaches you that is most important gbogbo ntọ́ ọba patayé tí kò sọ titayé lẹ̀ kọ́ wá wá ẹ̀mí mímọ́ tí ó máa kọ́ ó ní yóò máa kọ́ lóhun tó ti kọjá àtúntò ń bọ̀. a jìyà jù láyé làwọn tó mọ bíbélì ń pálí tó pálí. those are suffer most of the people that understand. ó dáa kó ṣùgbọ́n kí náà ẹ̀mí mímọ́ kan lù ú kó fún ọ lóhùn tó lóhùn bẹ́ẹ̀ àbí kí lábùrọ̀ mọ́ nǹkan ẹ lọ wo gbogbo àwọn tó bá kàwé tí wọ́n bá ti tí wọ́n bá ti gba master lẹ́yìn master kí lọ́kàn PhD lẹ́yìn PhD nǹkan professor tí wọ́n bá ti di professor wọ́n dáràn ẹ kàn máa rí tí wọ́n máa rìn sí i wọn ò ya wèrè o orí wọn ló ti dàrú fún nǹkan burúkú. it's because their head has been tuned to something else. wọn èyí sì ṣe rere tẹ bá sọ̀rọ̀ àná don't this nonsense no, this is a nonsense wàhálà ti pọ̀ jù no according to this theory. èṣù ti dè sójú kan the devil has bound them. ìmí inú gbó ní gbé. some of them live in the bush. ọ̀dà akéèyàn máa bá ẹranko gbé. they will tell you that it's good to live with the animals. kò kò nọ́ màmá. Reba Ada, Agbara ìdìde gbà á. ìtaàbà àwọn ọmọ rẹ náà ò fẹ́ agbára ìdìde gbà á. mo fi different hàn kì í ṣe mo ń lọ ṣe akọrin ni mí. ọ̀ya gbàdúrà kọ́ ló ń jẹ́ kó ẹ̀yin akọrin mi kẹ́ dáwọ́lé ọkọ lọ́mọ jayé ní London Britain Canada kó di iná mọ́ ọ̀tá lọ́lọ́run. wọ́n ní wọn ègbé wọn náà rò lọ́rùn àbúrọ́dù ọ̀rẹ́ mi ní orí rẹ nǹkan ti ń ṣèwọ àti bá rẹ o ẹ sì gbé èèyàn dúró láti alẹ́ òní jókòó ọ̀rọ̀ tí wọ́n gbọ́ ló gbé wọn dìde kì í ṣe yẹn. àwọn bàbá bàbá tí wọ́n rí níjọ àpòsó tí wọ́n rí kíní ẹ yẹn ní gbogbo ti àbúrò jẹ bàbá ọlágúnjú kí ló èmi ò ní kankan. they ask me ọlágúnjú. wọ́n ń wòran èmi náà ń wòran ni ọ̀rọ̀ mi ò kọjá bí mo ṣe ń gbà àwọn èèyàn mọ̀ràn ẹlòmíì ti fàyà pé bó o láṣẹ gbà o lè wà nú ẹ̀sìn lásán kó o rí gbà o. you cannot be in the religion no. and receive it no o gbọ́dọ̀ ṣe ìrìbọmi tí jésù ṣe. you must be baptized. lẹ́yìn and after the baptism. the holy ghost will come upon you. tó o bá gba ìrìbọmi lónìí. when you have the baptism. tó o fayé rẹ fún kristi. and you give your life to Christ. ẹ̀mí kan tó lọ́wọ́ fún ọ that's the spirit God will give you. tó o bá ti ń béèrè. when you ask. àdàlú ọ. they will put you. máa fi tajà. will use it even for your business obìnrin kan wá bá mi níbi kíní olólùwà sọ pé kó máa kó nǹkan jọ kó máa kó nǹkan jọ kó máa kó nǹkan jọ kó máa kó nǹkan jọ kó máa rà ntí sì ń rà bá mi ń tọ́ rà gbogbo tó rà tí tí ń rà ọ̀ràn ten thousand. nígbà tí ten thousand. kó fi kíní kó fi kíní tó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ta tó rà ní hundred thousand eh, ten thousand ní hundred thousand. what she bought for ten thousand she was selling for hundred thousand. wọ́n tún dùn mọ́ra wọn lọ́wọ́ ó sẹ́tẹ̀ mímí máa ń ṣe nù kéésì mi mọ sọ sí òun lọ gbọ́ mo ní lọ mọ ra lọ mọ ra kí ni ó ṣẹlẹ̀ bàbá mo ní tí ó ṣẹlẹ̀ pọ̀ àti mọta ibi à ń bá. she asked me what will happen I said I don't even know what will happen. ẹlòmíín fàpò ráìsì dìde nínú nínú lọ́gà yẹn some people roast the bags of rice in this lockdown one bag of rice. òrìpọ̀ bá wọ lójijì òkú èèyàn ní nbẹ́nu Jésù tí nǹkan máa bá ọ lójijì èmi lè sọ fún yín. it's only a dead man that will find something spoil on him suddenly. aṣọ tó kó ṣe é tún ṣe mọ́ bẹ́ẹ̀ bá lẹ̀ yóò tún yà ń bò mí bẹ́ẹ̀ bá lẹ̀ yóò tún oh, yà ń bò mí báyé ṣe wà nísìnyí káyé mọ́ máa retí mi ò wá ẹ̀mí mi máa rí mi o mo pa ní àṣẹ bí n bá ti ń gbàdúrà yìí bàbá mo fẹ́ fàyè mi fún jésù ọ máa rọ́ọ̀sì bọ̀ lọ́dọ̀ mi wà á máa rọ́ọ̀sì bọ̀ sórí kíní yìí mo pa ní àṣẹ ọwọ́ iná kó bá ọ iná àtayé ṣe kó wà nú ayé rẹ ah, ọgbọ́n tí mo wí dáadáa mo fẹ́ sẹ̀yìn kan dínà lórílẹ̀. I want to transform some people to fire. mi ti ṣèrìbọmi inú odò tí ń sàn. I'm not been baptized. mo fẹ́ baptist láàárọ̀ yìí. I want to be baptized this morning. mo sì fẹ́ di ọmọ. I want to be a child of God. màá wá sọ pé kọ́ lọ fọṣù mẹ́ta béèrè ẹ̀mí mímọ́. I will tell you to go and ask for three years three months. tí ayé rẹ̀ ọba ti change mọ́ pè ní wòlíì. If your life is not transformed don't call me a prophet again. wòlíì tọ́lọ́ ń bá rán ọ sí lọ́mọ kàn sí kínní ó ti dìjẹ́ wòlíì ẹlòmíà ni mo ka sọ. some people have become food to you need to receive anointing from us. ṣùgbọ́n yẹ kí wọ́n gan dá dúró. but you too stand. torí ẹ̀mí mímọ́ lè transfer ẹ níbí àìmọye àwọn ọmọ ìjọ wa wọn ò lè lọ ṣọ́ọ̀ṣì míì. they cannot go to another church wọn ò lè lọ bàbá wa wínà ibi wọn wà bí irú bí sí títì yín bí táà ti ṣèkínní yẹn ni wọn wà wọn ní gbogbo ọmọ gbogbo ṣọ́ọ̀ṣì ni bàbá ní kí wọn wá gbogbo àyíká tí wọn bá ti rẹ́ni tó kó eight hundred èèyàn jọ kí wọn wá pé òun òun fẹ́ sọ gbogbo ṣọ́ọ̀ṣì dahoro ní àlìmọ̀ṣọ́ wọ́n sì dọ́dọ̀ wa ìjọ wọn pílẹ̀sì tiwọn olúwa náà ní pílẹ̀sì tèmi ńgbà bàbá dé tí àwọn èèyàn dé wọ́n ní àwọn ti rí ọmọ kan o kò jù lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí lọ ọrùn rẹ̀ mí tí o tí ẹ lọ pè wá kí ló ní ìdí ọdọ́dọ̀ bàbá what does he need kí ló ní ìdí afẹ́ fún ẹ mo ní ẹ ẹ fún mi lágbára o ní ìdí owó owó wà mí ní nọ mi ì fi owó ẹ dáwọ́lé lórí ohun tí mo fi mọ bàbá nu ah mi rárá má gbòòrí bẹ́ẹ̀ ọjà jẹ ojoojúmọ́ mọ̀ ń kọ́ ọ sábẹ́ ẹ̀dá gbà <laughs> gbà iná síwájú olúwa ọjọ́ àwọn ọ̀tá ẹ̀rùn mo bẹ̀wọ̀ tó fẹ́ bọ́ mo fẹ́ kó lábẹ́ àjàgà àwọn àwọn wòlíì èké mo fẹ́ kó lábẹ́ àjàgà àwọn èèyàn lásán mo fẹ́ kó lábẹ́ àjàgà babaláwo oníṣègùn àwọn èèyàn rándanrandan àwọn àwọn àkọsẹ̀jayé ta ni wọ́n fẹ́ wọ àkọsẹ̀jayé ẹ̀ irú ẹ̀yin èèyàn báyìí tẹ́ ẹ fẹ́ bọ́ tẹ́ ẹ ti ṣèrìbọ mi tí n bá ti ń gbàdúrà lọ máa rọ̀ síbọ̀ lórí òkè bọ́ọ̀ bá ṣe ọlọ́run gbọ́ bó ṣe bá kúnnù kì í ṣe pé lórúkọ jésù olùgbàlà bọ́ ọba gbàdé lọ́wọ́ wa tó gbayọ̀ lọ́wọ́ wa a expose ẹni ire àtayọ̀ máa ń mú kí ọ̀yàn lọ́ta ṣùgbọ́n tó gbọ́ ọ̀tá bá fẹ́ forí gbà báyìí ìgbín tó bá fẹnu kan iyọ̀ kí ni ó ṣe ọ̀fẹ́ di iyọ̀ fún ìgbín kọ́ máa sábọ̀ sórí òkè bí mo ṣe ń sọ̀rọ̀ yìí máa sábọ̀ pẹ̀lú agbára máa sábọ̀ mà sábọ̀ òun tó ṣe ń takọ́ gbogbo ìran rẹ ìwo ló dáa fún síbẹ̀ ṣe máa bá lọ́nu eighty three bẹ́ẹ̀ mi ṣe kú eighty three december twenty one mo ṣe sákòónú wàhálà nu ọlọ́run gbé mi ga lónìí wọ́n gbọ́dọ̀ gbé wọn náà ga sáyẹrẹ ni mi ò fẹ́ mi ò fẹ́ ó bá yẹ kó o ṣe tán sáyẹrẹ wọ́n fẹ́ gbàdúrà bíi méje fún gbogbo èèyàn òkè lọ gbọ́dọ̀ wà káti òkè transform ayé ẹ kó kó léèyàn lásán kó léèyàn lásán tí wọn ẹlòmíà ni mo jẹ lójú oorun títí tí dójú ayé ẹlòmíà ni mo ṣèbálòpọ̀ mo dànkára ẹlòmíà lọ́kọ̀ ọ̀run ò jẹ́ ń gbádùn báà mi yóò kì mọ́lẹ̀ kò jí olóyún ó ṣe lóyún ó lè lóyún ó lè lóyún ó máa ṣèrìbọn mi láàárọ̀ òní wọ́n máa wọ́n máa wọ́n máa kọ́ ọ ní dédé agogo mẹ́jọ wọ́n á sì lọ ṣèrìbọn mi fún ọ títí agogo méjìlá ohun tó ṣe oríire ò ní burú kí lọ dá ọlọ́tí ẹjọ́ dá ìgbésẹ̀ wo ló gbé tí ẹjọ́ lọ kí ló dé tí ayé ẹ wà lójú kan láti òní lọ iná ẹ̀mí mímọ́ kó lé ọ̀fà jáde lára rẹ. ẹ máa kúnlẹ̀ ẹ máa kúnlẹ̀ síbẹ̀ kúnlẹ̀ síbẹ̀ kúnlẹ̀ síbẹ̀ bàbá mi á gbàdúrà fún yín ó ṣe máa borí burúkú rí kiri èmi ò fi orí burúkú mọ́. I don't want you laugh again. ó lé ọ jẹ bàbá fún mi. I will be a father to you. ó lọ jẹ bàbá fún wa nínú ọkọ̀ ńgbà tí ìjìdé wọ́n ṣe ọ̀yà ń dé bàbá ń dé ńgbà àwọn ọmọ yẹn ti ní bàbá. when they know that they have a father they said father rise up. ẹ̀yin ọmọdé onígbàgbọ́ kékeré pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń bá mi rìn tó ẹ̀ tún lè dá ìjì dúró. you cannot stop the tempest. Jésù sọ pé kí ìjì kó ṣe kí ni o kó dákẹ́. peace be still. and it, it was still. to wave kí iná máa wọnú ọwọ́ yẹn lọ. the fire ah, should enter into those hands. látòrí dé kanna ẹsẹ kí iná máa wọ bẹ lọ. èmi kọ́ mò ń pè yín ẹ̀yin lẹ̀ ń gbúrò tẹ̀sí ń wá tẹ̀sí rí ti ń ṣe ẹlòmíràn tí wọ́n bá bu ọlágójú lẹ́gbẹ́dá lọ́dọ̀ àwọn ọmọ ọmọ àtàbùrúkú yẹn wọ́n á sì na àwọn èèyàn press ká dáa fún yẹn yẹn wòlíì gbogbo yẹn gangan tá a lẹ̀ ń sọ̀rọ̀ bàbá yẹn wọ́n á sì dájà alẹ́ wọ́n á nítorí tèmi wọ́n dájà alẹ́ torí wọ́n sòótọ́ fún bọ́ọ̀ bá fẹ́ sẹ́rú o láti gbàrí bọ́mi kó o sì gba Jésù kó o tọ́ọ̀ bá wá gba Jésù kó o kú fún ẹ̀mí mímọ́ tọ́ọ̀ bá ti kú ẹ̀mí mímọ́ ọ̀ sẹ́rú àwọn wòlíì kú ẹlòmí àmọ́ ẹnìkan wá ń jẹ́ kó gbára tìkìtì olúwa ní pé kẹ́ẹ̀gbé kẹ́ẹ̀gbé kẹ́ẹ̀gbé káàyè fún mi so òun ó fi sẹ́rọ̀ ń plẹ̀ mú ní jẹ́ ń gbọ́ òun èso máa lè má sọ mí dahoro ọ̀pọ̀ yín ni wọ́n ti sọ dahoro wọ́n á fi ìran dẹ́rùbà yín ìpín ajá ni ń lò ó ní ta la fọ́jú bí ìránṣẹ́ mi àríran wà ó tó nǹkan àwọn àríran yìí sì gbàgbàkúgbà lọ́wọ́ èèyàn tó o lè fò sókè ẹ̀yin yẹn dìde bí ògo ṣèṣe kí ni o ẹ dìde mọ́ mi dáadáa báyìí dúró báwọn kẹ́ dìde mọ́ mi bá ti ní ẹ máa ṣe ẹ máa ṣe àṣẹ ni láti òkè wá gbogbo jàǹkárí wa ayé kí náà máa parẹ́ mọ́. kọ́ parẹ́ parẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù oya iná bọ́lù ọ̀ iná bọ́lù ọ̀ iná bọ́lù ọ̀ lórúkọ jésù jàǹkárí wọ̀ ayé kọ́ parẹ́ kó parẹ́ kó parẹ́ asẹ́nì kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ fòsókè fòsókè fòsókè iná ńlá kó gbà kó gbà gbọmọ ẹ kọgbalẹ ẹ kọgbarin àjò lórúkọ jésù ó kéré dádì yẹn lọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ ẹ̀yìn lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù bọ́ lọ́wọ́ ogun fòsókè dádì yẹn fòsókè mọ́mì yẹn fòsókè ayé kọjáde nínú ẹ̀wọ̀n ayé rẹ kọjáde nínú ẹ̀wọ̀n orí burúkú ẹ̀wọ̀n wàhálà ẹ̀mí ẹ̀dá lórúkọ jésù lórúkọ jésù bọ́ bọ́ bọ́ fòsókè bọ́ tọ́barí bẹ́ẹ̀ tọ́barí bẹ́ẹ̀ aha àtẹ̀wọ́ lórúkọ jésù gbaná gbaná gbaná gbaná gbaná ee gbaná ye iná o tí o ṣe dojúkọ gbá gbá pàtẹ́wọ́ yẹn gbá sàmì sẹ́sókè sẹ́sókè àtẹ̀wọ́ iná o iná o iná o iná o ìnáwó ìnáwó ìnáwó àmìyẹ̀dà àwọn tí sàmìyẹ̀ ń dà lórúkọ jésù lórúkọ jésù gbaná ọlọ́run gbà á gbaná o gbaná àṣẹ ìrọ̀ gbà á o kọ jésù jésù jésù sí àmì àmì àmì iná tí ò ṣe lójúkọ agbára tí ò ṣe lójúkọ májẹ̀mú tí ò ṣe lójúkọ àṣẹ ni àṣẹ ni àṣẹ ni olúwa ṣe bẹ́ẹ̀. àwọn bàbá mi tí ó léwu lórí ni wọ́n gbàdúrà fún ọ láàárọ̀ kùtùkùtù pẹ̀lẹ́ mi. my daddy so with anointing and with prayer we will pray for you in the morning. ní àpáta àánú tí í ṣe ọ̀tà àánú. on the altar of mercy the rock of mercy. wọ́n gbà wọ́n tún gbọ́ òyìnbó àwọn lọ́sọ̀ wa dè èèyàn. they are the ones that made us something. rébàkà àwọn kan ní tẹ̀mí bá wọnú agbo àwọn ò ní gbádùn agbo agbóhùn mi ní wàhálà ń bẹ́ẹ̀ o thirty one years mo máa ń sọ báwọn èèyàn báwọn èèyàn bá kú sọ́ọ̀sì wa kò fi kò covid covid nineteen àwọn èèyàn tẹ́ ó kú àwọn tó lùgbàdì nínú sọ́ọ̀sì wa lé lógójì pẹ̀lú orí ọ̀fẹ́ ààrẹ ni mẹ́ta àbí mẹ́ta àbí méjì ẹnìkan ààrẹ ti ń ṣe tẹ́lẹ̀ ọ̀ṣà wa ṣòun yẹ kú bàbá mi kan tó dáa jù ó dáa gan. one of my very good fathers. táìmù yẹn ni. tóbi ọ̀gá ègò màrí ga ju ayé lọ. òkè. ọ̀gá o ò tóbi ọ̀gá ègò màrí ju ayé lọ. sọ̀rọ̀ sókè. ọ̀gá o ò tóbi. ka Èdùmàrè dájú ayé lọ. ẹ̀yin tí ẹ wà ní ipa nepa ẹ bá tiẹ̀ gbanú wèrè mi mo mọ̀ pé gbogbo tí n bá sọ kan ṣoṣo ò ṣe é di gbogbo gángan ọ̀rọ̀ yìí ó máa ń fabrate ẹ jọ ẹgbàánu mi tí bá ti sọ̀rọ̀ ní ní tí ó máa wá kí ni mo kó gbogbo àwọn ẹ́ńjìn